الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أنت في برا صلى الله عليه وسلم أنت أبي أقول لي al-islam wal-wilaya islam ohun tó ní í ṣe pẹ̀lú jíjẹ́ wàlí tani wàlí irú ipò wo sí ni ipò wàlí àti pé kí ló lè sọ àyàn di wàlí àti pé ǹjẹ́ àwọn wàlí kan bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní wàlí tí wọ́n jẹ́ wàlí òdodo sáwọn kan sì ń bẹ tí wọ́n jẹ́ wàlí èké eléyìí afẹ́ jẹ́ wàlí fún gbogbo ẹni tó bá fojú sùn kàn wọ́ àríkó náà ni kókó nǹkan tó fà á tó fi jẹ́ pé èyí tó fẹ́ pọ̀jù nínú àwọn mùsùlùmí láwùjọ wa lónìí á rí i pé wọn ò sí lórí sunna tariqa iná ni èyí tó pọ̀jù nínú àwọn mùsùlùmí ń ṣe láwùjọ wa lónìí àwọn tariqa tó ní kálukú sì ń ṣe á rí i pé oríṣiríṣi ni ó ń bẹ nínú wa ẹni tó ń ṣe tariqatul qadiriyya ó ń bẹ nínú ẹni tó ń ṣe tariqatul tijaniyya ẹni tó ń ṣe tariqa. Shadhiliya wà bẹ́ẹ̀ ni Badawiya wà Naqshbandiya wà àti àwọn tọ̀ríkọ̀ míì tí a bá wo kí ni sábàbí gan tó mú kí ọ̀pọ̀lọpọ̀ máa ṣe tọ̀ríkọ̀ ìwádìí fi hàn yín pé pípọ̀ nínú àwọn èèyàn tí wọ́n di onítọ̀ríkọ̀ ńṣe ni wọ́n ń ṣe tọ̀rí kọ̀ nítorí kí wọ́n lè bá a di àwòlẹ́yà kí wọ́n lè bá a di wàlí nítorí wípé tí a bá wò nínú alukur'an àti sunna anabi muhammed sallallahu alayhi wa sallam a rí i pé àwọn ìpìlẹ̀ méjì yìí tọ́ka sí pẹ́ni tí ó jẹ́ wàlí ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ olùgbàgbọ́ òdodo ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń payọ̀ ọlọ́run ọba wa. ọgbọ́dọ̀ jẹ́ olùgbàgbọ́ òdodo ọgbọ́dọ̀ jẹ́ ẹni tí ń payọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba ń sọ nínú alukur'an oni ala inna awliya allahi la khawfun alayhim wala hum yaxzanun alladina amanu wakanu yattaqun ẹtẹ tiẹ gbọ́ dájúdájú àwọn wàlíyọ ọlọ́run kò sí ìbẹ̀rù fún wa. nípa tí wọ́n bá níwájú lẹ́yìn ikú wọn kò sì ní sí ìbànújẹ́ fún wa nípa tí wọ́n fi sílẹ̀ sílẹ̀ ayé ń bì ta ni àwọn wàlí yìí ọlọ́ni alladhina amanu wa kanu àwọn ẹni tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n sì ń páyà àwọn eléyìí ni wọ́n ń pè ní awliya'ur rahman eléyìí tó túmọ̀ sí pé májẹ̀mú pàtàkì kò gbogbo ẹni tí ó bá jẹ́ wọlé yọ ọlọ́run ó náà ní al-imanu wat-taqwa ó gbọ́dọ̀ gbọ́ ọlọ́run ọba gbọ́ ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń payọ̀ ọlọ́run ọba wa eléyìí náà ní jẹ́ àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó fẹsẹ̀ rìn lẹ̀ imaamu Bukhari àti àwọn míì gbé jáde pé anabi wa sallallahu alayhi wa sallam sọ báyìí pé man aada li faqad adhantuhu biharb ẹnikẹ́ni tó bá dìtẹ̀ sí ọ̀kan nínú àwọn awliya mi o dájúdájú mo ti kéde ogun lé lórí ẹnikẹ́ni tó bá dìtẹ̀ sí ọ̀kan nínú àwọn awliya mi ọlọ́run ọlọ́run ọba ló ń kéde ogun lé lórí wa ma qataraba ilayya abdi bi shay ahabbu ilayya mimma aftaratuhu alayhi ẹrú mi kan kò ní í wá àti súnmẹ́mi ọlọ́run pẹ̀lú iṣẹ́ kan kó wá jẹ́ pé mo nífẹ̀ẹ́ sí iṣẹ́ náà bíi kọ́ máa ṣe nǹkan tí mo ṣe lọ́rùn àyà lórí ẹ̀ ìyẹn ni pé ẹni tí ó bá súnmọ́ lọ tí ó súnmọ́ wọn bá pẹ́kípẹ́kí kókó nǹkan tí ó mójútó òun náà ni kọ́ máa ṣe gbogbo ń tọ́lọ̀ wọn bá ṣe lọ́rùn àyà lé lórí. wala yazalu abdi yataqarrabu ilayya bin nawafili hatta uhibbahu ẹrú mi òní yé wá ti sún mímí ọlọ́run pẹ̀lú àwọn anáfílà lọ́lọ́kan ọjọ́ kan tí ó mójútó náfílà lẹ́yìn ìgbà tó mójútó ọ̀ràn àyàn títí tèmi ọlọ́run ọbọ̀ fi nífẹ̀ẹ́ sí torí ẹ̀ á pé àdìtà nàbì Muhammad sallallahu alayhi wa sallam náà tọ́ka sí pé ẹni tí ó jẹ́ yìí ọlọ́run yóò máa mójútó àwọn tó lọ́n sí lọ́ràn àyàn kò sì ní fi tọ́lọ́wọ́n ọba tó ṣe ní náfílà tọ́jú àtinúwá kò ní fi ráàlì eléyìí ó fi hàn wá pé bẹ́ẹ̀ ni alukur'ani tọ́ka sí bẹ́ẹ̀ ni sunna anabi sallallahu alayhi wa sallam tọ́ka sí ṣùgbọ́n lónìí a rí i pé ní àwùjọ wa tí wọn náà bá ti gbọ́ pé wàlí wọn pe lágbájá àbí lágbájá tẹ̀ ń pera rẹ̀ ní wàlí ètò máa bọ́ sọ́pọ̀lọ́ ọ̀pọ̀lọpọ̀ lónìí òun náà ni pé àwọn kan tó ṣe pé wọ́n ní agbára tó tayọ àwọn tó ní agbára tó tayọ tèèyàn àwọn tó ṣe pé wọ́n lè sọ òkè dilẹ̀ wọ́n lè sọ ilẹ̀ dòkè àwọn tó ṣe pé wọ́n lè mú kí ilẹ̀ ó ṣú lọ́sàn wọ́n sì lè mú kí ọ̀sán ó di òru àwọn ẹni tó ṣe pé wọ́n lè máàmà bà tẹni jẹ́ wọ́n sì lágbára láti tún tẹni ṣe àwọn ẹni tó ṣe pé tí wọ́n bá ní kójú ọ̀rọ̀ yọ ọ̀rọ̀ tí wọ́n bá sì ní kọ́ máa rọ̀ kò ní rọ̀ àwọn ẹni tó ṣe pé wọ́n ní agbára láti jókòó lórí iná tí iná ò ní jó wọn àwọn ẹni tó ṣe wípé wọ́n lè máa rìn lórí omi tí ẹsẹ̀ wọn ò ní wọnú omi àwọn ẹni tó ṣe pé tójò máa ń rọ̀ tó bá wù wọ́n kójú ọ̀pá wọn òun náà lòjò ọ̀pá wọn àwọn ẹni tó ṣe pé wọ́n nímọ̀ nípa ń tọ́pamọ́ àwọn ẹni tó ṣe pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ àfi kí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ àwọn ẹni tó ṣe pé wọ́n mọjọ́ tí wọ́n kù àwọn ẹni tó ṣe pé wọ́n tiẹ̀ lọ́wọ́ nínú dídarí ilé ayé àti ìṣàkóso rẹ̀ kódà ọ̀nbẹ nínú àwọn èèyàn tí máa wò pé ẹni tí wọ́n ń pè ń wàlí inú àwọn ìròyìn tó ní àwọn ìròyìn tó ga ni tó ṣe pé nìkan ò ní rúra àfi Allah Rabbul Alamin ipò tí wọ́n gbé ẹni tí wọ́n ń pè ń wàlí yìí tí wọ́n gbé wọn dé lónìí kọ́dọ̀ tayọ ipò tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀sẹ́bọ tí wọ́n gbé òòṣà àti àwọn ẹbọ wọn tí wọ́n gbé wọn dé ọmọge ọ̀pọ̀ àìmọye irú wọn nínú àwọn ẹni tí máa pe àwọn ẹni tí wọ́n ń wò pé wọ́n ní agbára tayọ tèèyàn wọ́n yìí ṣèèyàn lásán ó mú kí ọ̀pọ̀lọpọ̀ ọrú wọn kí wọ́n máa wọ́n máa pa ọ̀pọ̀lọpọ̀ àlọ́ nípa ntọ́sẹ̀lẹ̀ látọ̀dọ̀ wọlé yìí báyìí àbí ntọ́sẹ̀lẹ̀ sí wọlé yìí báyìí nítorí kó lè máa máa fi fìtínà àwọn èèyàn eléyìí tó mú kó máa wú àwọn èèyàn náà gan oníkálukú náà ó wù pé kó náà jẹ́ wọlé òun pé kó náà jẹ́ wàlí ah, irú àwọn tó ní agbára báyìí extraordinary agbára báyìí ó yẹ kó náà jẹ́ wàlí àwọn tó lágbára láti ṣe gbogbo nǹkan ó yẹ kó náà jẹ́ wàlí ẹni tó lágbára láti sòkè dilẹ̀ ó yẹ kó náà jẹ́ wàlí ẹni tó lágbára láti sọ ilẹ̀ dòkè ó yẹ kó náà jẹ́ wàlí ọmọ kíkọ alùpùpù ọmọ gbìyànjú láti sọ pé òun náà fẹ́ di wàlí tí a bá wo nínú àwọn tíra tí wọ́n kọ nípa àwọn awùlíyà a rí i pé nínú gbàgbọ́ wọn àwọn ń sọ yìí pé àwọn akutọ́ọ̀bù kan wà àwọn akutọ́ọ̀bù yẹn mẹ́rin ni wọn àwọn náà lẹ́ni tó ṣe pé wọ́n kó ilé ayé ró kótóbù kótóbù kótóbù kótóbù pé kótóbù kọ̀ọ̀kan ọ̀nbẹ lórígun kan nínú àwọn orígun ilé ayé bí àwọn ìlọsìgbélé ayé ró àti pé tí ọba sí rú wọn ni gbélé ayé ọba ti já dànù pa àwọn àwòlè yà wọn ẹ máa gbọ́rọ̀ àwọn arọ yẹn nínú àwọn ẹni tó ń pè ní àwòlíyà náà ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ onítọ̀ríkọ̀ onítọ̀ríkọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n máa pèrè àwọn ní àwòlíyà kí ẹbí ṣe ṣẹlẹ̀ pé àdọ́sókè òpèrè rẹ̀ ní wàlí àrífáàì òpèrè rẹ̀ ń wàlí wọ́n pè ń wàlí àlùbádáwì òpèrè rẹ̀ ń wàlí wọ́n pè ń wàlí àṣàránì òpèrè rẹ̀ ń wàlí àwọn náà pè ń wàlí àwọn ẹni tí gbogbo nǹkan yìí pọ̀ sáàrin wọn à ń pèrè ẹni wàlí àwọn náà làwọn onítọ̀rí kọ àwọn náà làwọn onítọ̀rí kọ téèyàn bá wá takò wọn báwọn ẹni tẹ́ ń pè ń wàlí yìí wọn kì í ṣe wàlí yìí o nítorí pé àárí lára wọn àmì pé wọ́n gbọ́ lọ́wọ́n bá gbọ́ wọ́n sì ń páyà rẹ̀ ilé ìtọ́lọ́wọ́n bá tó fi ṣàlàyé ẹni tí ń jẹ́ wàlí yìí òun ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون tẹ́ẹ̀bá sọ fún wọn pé ètò ọlọ́run sọ nínú alukur'an nìyẹn pé wàlíì gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń páyọ̀ lọ ó sì gbọ́dọ̀ jẹ́ múmìnì tọ́ ọba wa sọ pé àwọn ẹni tẹ́ gbé tẹ́ ń gbé yìí tẹ́ ń pè ní wàlíì èwo la rí lára wọn nínú tọ́lọ́run ọba tó fi pèèyàn ní wàlíì wọ́n takò ọ́ ni wọ́n ò ní sọ fẹ́ sọ pé kò sí wàlí ni sẹ́bà ayé alukur'ani ni wọ́n náà kéwù sẹ́bà lọ́n sọ pé ala inna awliya allah ala inna awliya allah atunkiru wujuda awliya sọ ń takò kó àwọn wàlí yìí bẹ́ẹ̀ torí pé tí wọ́n bá takò kó àwọn wàlí yìí bẹ́ẹ̀ bàkọ́n ankarta ma huwa thabitun fil qur'an wa sunna ajẹ́kọ̀ọ́ ti takò nǹkan tó fẹsẹ̀ rìn lẹ̀ nínú alukur'ani àti sunna bákan náà tí wọ́n bá tó takò wọn wọ́n ní a a gbogbo nǹkan tá a ní wọ́n ṣe yìí gbogbo nǹkan ọ̀tọ̀ wọn wọ́n ṣẹlẹ̀ yìí orúkọ rẹ̀ ní karamat karamatul awliya bahal anta tunkiru karamatul awliya ṣé wọn tako nǹkan tó ṣe kó ju agbára téèyàn lè ṣe lọ tọ́lọ̀ máa mú kó ṣẹlẹ̀ àwọn wàlí pẹ̀lú báyìí wọ́n máa tako àwọn èèyàn nígbà tí wọ́n bá sọ fún wọn pé tí wọ́n ń ṣe kìí sùn ní Islam mú wa ọ̀ràn yẹn ló jẹ́ lórí olùgbàgbọ́ òdodo ẹni tó bá jẹ́ mùsùlùmí wípé ká máa ṣe ìyàtọ̀ láàrin tani wàlí ọlọ́n àti tani wàlí ṣaitan ó yẹ ká máa àti lè ṣe ìyàtọ̀ láàrin tani wàlí ọlọ́n àti tani wàlí ṣaitan gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé tó bá ń ṣẹ́wó tó ṣe kówó rírà owó títà òun ló fi ń ṣiṣẹ́ sí ó rọrùn fúnru wọn láti mọ owó tó dáa àti owó tí ò dáa láti mọ owó tó jẹ́ pé ìjọba ló ṣe jáde àti owó tí àwọn èèyàn tẹ̀ jáde ní kọ̀rọ̀ gẹ́gẹ́ báwọn ṣe nímọ̀ àyùn bẹ́ẹ̀ ló yẹ kí wọ́n mùsùlùmí náà mà ta ni wàlíyì òdodo ta sì ni wàlíyì rọ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ wípé àwọn ẹni tó ṣe wípé wọ́n mà nípa ẹ̀sìn àwọn máa nímà nípa ẹ̀sìn wo lọ́dà tó ṣe mú fi sáré ẹ̀sìn wo ni ò sì dá tí ò ṣe fi ṣèdíje gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ wípé àwọn ẹni tó wọ́n sì mà nípa ẹ̀sìn gúngùn tiwọn àwọn máa dá talákìmà yàtọ̀ sẹ́ni tó jẹ́ òjò bẹ́ẹ̀ náà lọ́yẹ káwa náà ma ta ni wàlíyè òdodo ta sì ni wàlíyè èké gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ó yẹ kí mùsùlùmí ó tún máa yàtọ̀ láàrin ànábì òdodo àti ànábì irọ́ ànábì òdodo àtàwọn ẹni tó purọ́ pera wọn lánàbì a gbọ́dọ̀ máa yàtọ̀ láàrin wọn torí rẹ̀ ó máa yàtọ̀ láàrin ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam olódodo ẹni fọkàtà àti anabi musa alayhi salam anabi isa alayhi salam anabi ibrahim alayhi salam zakariya yahya idris ayub saleh shuaib gbogbo àwọn anabi yìí báyìí ọmọ wọn pa anabi ọlọ́wọ́n bá ní wọn ríran lọ́lọ́wọ́n bá ara wọn ní ìdákejì wọ́n wá mọ̀ pa àwọn òkúrọ̀ kan wá tó sì pa àwọn pèrè àwọn lánàbí ọlọ́wọ́n láì jẹ́ pọ́ lọ́wọ́n bá ránṣẹ́ sí wọn wọ́n pera wọn níranṣẹ́ ọlọ́run láì jẹ́ pọ́lọ́run ọba ara wọn níṣẹ́ gẹ́gẹ́ bíi Musaylimatul Kadhdhab ẹ̀rí kó ti kún orúkọ rẹ̀ Musaylima al-Kadhdhab òpùrọ́ bákan náà al-Aswadul Ansi òun náà òpùrọ́ Talha al-Asadi òun náà òpùrọ́ àti al-Harith òun náà òpùrọ́ bákan náà babahu ar òun náà òpùrọ́ bẹ́ẹ̀ náà ni mirza gulam ahmed alqadiyani òun náà òpùrọ́ àmọ́ ìyàtọ̀ láàrin àwọn eléyìí àti àwọn ànábì òdodo gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn ká mọ̀ ìyàtọ̀ láàrin àwọn eléyìí bẹ́ẹ̀ náà ló jẹ́ ọ̀ràn yẹn lórí wa ká mọ̀ láàrin àwọn tani awliya àwọn ẹni tó ṣe pé wọ́n gbọ́ Ọlọ́hun Ọba gbọ́ tí wọ́n sì ń páyọ̀ Ọlọ́hun Ọba wa àti àwọn olùyàwó èké àwọn ẹni tó jẹ́ pé wọ́n gbọ́ Ọlọ́hun Ọba gbọ́ wọn kì í sì páyà rẹ̀ àwọn ẹni tó jẹ́ ọ̀daràn tó ṣe pé wọ́n gbé aṣọ kan wọ̀ lórúkọ pé awliyahu làwọn a gbọ́dọ̀ mọ ìyàtọ̀ láàrin àwọn méjèèjì torí àǹfààní tó wà níbẹ̀ ó pọ̀ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń pè ní awliya àwọn náà ni wọ́n ṣe sábàbí tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú ẹ̀sìn Islam tó fi bàjẹ́ àwọn náà ṣe sábàbí tí wọ́n fi lé àwọn èèyàn jìnnà síta àlímù dín àbí kí ló rí síta ẹni tó sọ yìí pé ní ìgbà tó rí tẹ́nìkan gbìyànjú láti lọ́ọ́ sálò àlà ọwọ́ á ní wàhálà rẹ̀ ti pọ̀ jù kí ló dé ó ní bàbá mo fẹ́ sálò àlà kí n bá sọ láti pẹ̀lú yín ni bàbá yẹn sọ fún yín pé tẹ̀tẹ̀ láwọn èèyàn kó tó pẹ̀lú wọn mo gbé àlùwàlá yẹn la hawla wala quwwata illa billah ó gbé àlùwàlá yẹn ẹ wọ́n musiba nítorí pé òun kọ́ wàlíì ni wọ́n bá ti jẹ́ wàlíì àjẹpọ̀ lágbára láti gbé gbogbo ẹ̀ ńgbọ́ bá yá yóò ló ń gbé sọ́láàt tọ́ba yá yóò ló ń gbé sòyàmù rọmọdán tọ́ba yá yóò ló ń gbé hajj fún ọ àti pé tọ́ba àtijọ́ gbé ní alkiyama sátì máa pariwo orúkọ òun tọ́ba ti ń pariwo orúkọ ọkùnrin tó ń wá gan tó ń gan ọmú láàrin àwọn èèyàn tó ń dọ̀ sálì jannah subhanallah tó ẹ̀rí pẹ̀lú ẹlẹ́yìn ìbá ìsìnjẹ́ tó tó kò sí aláìfẹ́ kan ṣe náà lọ́pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ náà àwọn náà lọ́lọ́run ọba sìn wọ́n ń ṣe hayya ala salat èèyàn mélòó ló ń lọ sí mọ́ṣáláṣí hayya ala falah èèyàn mélòó ló dáhùn ṣebí júmọ́ àjẹ́ndì mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ Ramadan àjẹ́ndì mùsùlùmí kọ́ lọ́pọ̀lọpọ̀ ni o tún wá gbọ́ tó kúrọ́ kan sọ fún ọ pé gbogbo ètò ọlọ́ọ̀ni kẹ́ ẹ máa ń ṣe yún kò ṣe kò ṣe ń tọ́ pàtàkì lọ títí fa tẹ́ ẹ bá ti gbà fáwọn àwòlíyà o ti parí àwọn sáìn wẹ̀yìn wájú ọlọ́run a'udhu billahi minash shaitani rajim sọsẹ mọkẹlẹ yẹn ìwé ẹsìn islam tégbòtégbò ni ìbá ẹsìn islam jẹni láti pilẹ̀ rẹ̀ so gbogbo ẹ lórúkọ pé wàlíì làwọn wàlíì làwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan sì bàjẹ́ nínú ẹsìn islam torí ẹ ìjẹ wàlíì eléyìí tó jẹ́ ti rànrà eléyìí tí àwọn onítọ̀rí kan pariwo rẹ̀ eléyìí tí àwọn onísúfí tí wọ́n ń pariwo rẹ̀ tí wọ́n wá dasọ fún wọ́n dasọ fún wọ́n ní aṣọ yẹn orúkọ rẹ̀ ní alḥaqiqa kìí ṣe ṣẹríya wọ́n lẹ́yìn tẹ́ ń kọ́ nípa qala Allah qala rasulu ẹ̀yin ọmọ kankan ju ṣẹríya lọ ṣùgbọ́n àwọn awliya kí làwọn mọ̀ alḥaqiqa lẹ́wọ́n ní haqiqa èwo lọ́lọ́wọ́ bá fi ránṣẹ́ ṣẹríya ṣẹ̀rọ̀ alaykum mina diini ma wasa bihi nuuha. شرع لكم من الدين ثم جعلناك على شريعة من الأمر شريعة lọ́lọ́run fi rán nabi muhammad sallallahu alayhi wa sallam àwọn tó rí kọ́ ẹ pé kìí ṣe ṣẹ̀ríà làwọn dààmú fún innama yahtamuna bil haqa'iq kí wọ́n á ní haqa'iq gbọ́dọ̀ àbàtìlù tún ṣe rí èyí tẹ́ ń pè ní haqa'iq yẹn ma hiya illa al-abatil ìranù lásán ilẹ̀ ń pè ní àwọn òkodoro òdodo kí ló kodoro òdodo nínú ẹni tó ṣe pé ó gbégun ọtí ó gbé sẹ́nu ó mutí àwa rí i pé ọtí ni bàbá yìí mu ó ní à súra lásán lẹ́yìn rí àwòrán lásán torí kẹ́yìn ọmọ kankan tó ṣẹ̀rí àlọ́ àmọ́ àwọn ẹni tó ma haqa'iq àwọn ni ahlul mukashafat àwọn ẹni tọ́lọ̀ máa ń sípayé ojú wọn tí wọ́n máa rí tí kò ṣeé rí àwọn eléyìí á mọ̀ pé kóòkù bàbá mu bàbá ọ̀mùtí tọ́wọ́ ń pọtí ní kóòkù sẹ́yìn mọ̀ pé ó dìgbà tí ọpọlọ gbogbo èèyàn bá tó di tó pé kó o tó rọtí pè fáwọn èèyàn ní kíni kóòkù abẹ́ni tá a rí tọ́ǹba kẹ́tẹ́kẹ́tẹ́ sùn ó ní dúró mo fẹ́ bọ́ ọ lájọṣepọ̀ wọ́n á mú kẹ́tẹ́kẹ́tẹ́ dúró fún un ó sì bọ́ sòkòtò láàrin jà ó sì kìdí rẹ̀ bọ́nú ti kẹ́tẹ́kẹ́tẹ́ ó sì ń bá kẹ́tẹ́kẹ́tẹ́ sí i gbogbo yẹn wá rí ká ah, anakumula àwọn eléyìí báyìí àfi anakumula ọ̀nà ẹ̀kẹ́ anakumula àtàwí yẹn ọlọ́wọ́n pọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ nìyẹn èdè Lárúbáwá <laughs> kìí ṣe ah, anakumula ìwọ̀n bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn láàrin jà ó lẹ́yìn tẹ̀yìn rínu torí pé ẹ̀yìn ọ̀ma kankan ju ṣẹ̀ríyà lọ kí làwọn máa ń ta àwọn haqiqa tó eléyìí lọ́wọ́ bí tí wọ́n ń pè ní ilmul batin ìmọ̀tọ́ pamọ́ ipe ẹ̀yin ti yín ẹ̀yin ọmọ nkankan ju zahiran minal qawli lọ ètò ọba hàn ní ọ̀rọ̀ lẹ́nu kí ni bẹ lábẹ́ ọ̀rọ̀ kò yé yín tó eléyìí ó mú kí wọ́n fẹ́ wú ẹ̀sìn Islam ó mú kí wọ́n fẹ́ bà ẹ̀sìn Islam jẹ́ wọ́n ti ẹ̀ ti bàjẹ́ débì alimami Abu Hanifa àti imaamu Shafi'i rahimahumallahu ta'ala ìkíni kejì wọn wọn sọ yìí pé idha lam yakun al-ulama'u awliya Allah falaysa lillahi ta'ala wali táwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam tí ó bá jẹ́ pé àwọn ní awliya ajẹ́pọ̀ lọ́wọ́ ní wàlí kankan ọ̀rọ̀ pé yé wa ajẹ́pẹ́ ta ni wàlí alladhina amanu wa kanu àwọn olùmọ̀ yìí sọ yìí táwọn olùmọ̀ nípa òfin ṣẹ̀ríyà táwọn ò bá ti jẹ́ pé àwọn ni awòlíyàwó ọlọ́run àsèpọ̀ lọ́wọ́ bá ń kọ́ kò ní wàlẹ̀. alimami nawawi ọlọ́rọ̀ táwọn alimami méjèèjì sọ ọ́ ohun tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ ni alùlẹ̀mọ́ ọ̀làmìlú àwọn olùmọ̀tí ń fi mọ àwọn ṣiṣẹ́ dáhùn kẹ́ni tó kọ́ ọmọ pọ̀ ẹni tí ń fi ṣiṣẹ́ wọn ò tó nǹkan ọ̀ torí pé mọ̀lẹ́nìkan náà kọ́ tó fi da awòlíyàwó èké ìmọ̀lẹ́nìkan kọ́ tó fi di babaláwo ìmọ̀lẹ́nìkan náà kọ́ tó fi dóyìn àwọn wò gbèsè irú àwọn eléyà ni wọ́n ń sọ gbogbo hàn ṣebí Abu Hanifa náà ló ti sọ yẹn Shafi'i náà ló ti sọ pé irú àwọn ọ̀daràn àwọn ìní àwòlíyà kìí sọ ọ̀daràn làwọn wí o al-ulama'ul 'amilun àwọn ẹni tó ní mà tí wọ́n sì ń fi tí wọ́n mà wọ́n fi ń ṣiṣẹ́ tába padà lọ sínú àwọn àwé tá a ti máa yẹ ìtumọ̀ gbólóhùn ọ̀rọ̀ wò lédè lárúbáwá gẹ́gẹ́ bí as òun náà ni gbogbo làádú àtòjíjẹ ọ̀tá ẹni wọn ń pè ní wàlí tẹ́mi bá bí léèrè pé kìí sọ̀tá àti pé kíni náà ṣé dandan ni pété ìbá ti sọ̀tá ọ̀rẹ́ ni ṣé dandan ni tí o bá ti jọ́ta wa kọjọ́ rẹ wa torí kéléde lárúbáwá kò túmọ̀ síbẹ̀ ìdí nu tí wọ́n fi túmọ̀ sí pé alùwálí huwa sadiq rárá kò sí túmọ̀ kátó sọ pé wàlí ìlọ̀rẹ́ kìí sọ̀tà òní wọn pè ní wàlí ẹni ẹni sẹ́wọ̀n kẹ́ ẹni ẹni kìí ṣe ọ̀tá ẹni wàlí ìtumọ̀ rẹ̀ ni ẹni ẹni ẹni tí kìí sọ̀tá wa ó túmọ̀ sí pé alùwẹ̀láyàtù dọ́dọ̀ làdáwà wìláyà àtòdìjẹ ìjọta ni wìláyà àtòdìjẹ ìjọta ni a jẹ́ pé ìjẹni ẹni ẹni wọ́n ń pè ní wìláyà ibi tí gbólóyìn sì ti wá òun náà ni látara ìfẹ́ àti sísúnmọ́ yẹn báwo lèyàn rẹ tí o bá nífẹ̀ẹ́ rẹ báwo lèyàn ṣe jẹ́ni rẹ tí o sì súnmọ́ ọ sọ àwọn nǹkan méjì yìí àtàrà rẹ̀ ní wìláyà ti wá ìgbẹ́ni tí wọ́n jẹ́ wọ̀lí èèyàn ẹni èèyàn yóò jẹ́ pé ó nífẹ̀ẹ́ èèyàn ẹni tí wọ́n jẹ́ ní èèyàn yóò jẹ́ pé kíni ó súnmọ́ yẹn ṣùgbọ́n nínú sẹ́ríyà ta ni wọ́n ń pè ń wọ̀lí àrígbé alukur'ani alápọ̀nlé ó ti ṣàlàyé eléyìí fún wa nígbà tó lọ́wọ́ bá sọ tó ní ala inna allahi la khawfun wa kanu yattaqun ẹ tẹ́tí ẹ gbọ́ àwọn ẹni ọlọ́ wọn ò ní kò sí ìbẹ̀rù níwájú wọn nígbà tí wọ́n bá níwájú lẹ́yìn ikú wọn wọn ò sì jẹ́ni tí ó bọkàn jẹ́ lórí tí wọ́n fi sílẹ̀ sílẹ̀ ayé yìí báyìí àwọn tani alladina amanu wa kanu yattaqun eléyìí ó jẹ́ àlàyé tani wàlí látọ̀dọ̀ Ọlọ́run ọba wa o àwọn náà ni alladina amanu wa kanu yattaqun wọ́n gbọ́ Ọlọ́run ọba gbọ́ wọ́n sì ń payà rẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà nígbà tí wọ́n ka àyà yìí wọ́n ṣàlàyé rẹ̀ báyìí Ibn Taymiyyah rahimahullah nínú tírà rẹ̀ Majmu'atur Rasail ó ní waliyullah man walahu bil muwafaqati lahu fi mahbubatihi wa mardiyatihi wa taqarraba ilayhi bima amara bihi min ta'atihi ó tí a ń pè ní waliyullah òun náà lẹ́ni tó ṣe é gbé ó ń ṣe tó ṣe dọ́gba ọjẹ́ ni ọlọ́run nípa ṣíṣe tó ṣe dọ́gba pẹ̀lú ntọ́lọ̀ nífẹ̀ẹ́ sí àwọn nǹkan tọ́lọ̀ wọn bá nífẹ̀ẹ́ sí ó ń ṣe àwọn tọ́lọ̀ wọn bá yọ́nú sí ó ń ṣe ó sì ń wá ti súnmọ́ lọ́n pẹ̀lú títẹ̀ láwọn àṣẹ ọlọ́run wọn lélẹ́yìn ní jẹ́ wàlíì nǹkan alákọ̀ọ́kọ́ ntọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí ó ń ṣe nǹkan ẹlẹ́ẹ̀kejì ntọ́lọ́wọ́n yọ́nú sí ó ń ṣe nǹkan ẹlẹ́ẹ̀kẹta ó ń súnmọ́ Ọlọ́run pẹ̀lú títẹ̀ láwọn àṣẹ Ọlọ́run eléyìí ni Ibn Taymiyyah pè ní wàlíkù Al-Hafiz Ibn Hajar nínú tírà rẹ̀ Al-Fath Fathul Bari ó ní al-muradu bi waliyillah ó ń tẹ́ àgbàlérò pẹ̀lú wàlíyì Ọlọ́run ó náà ní al-alimu billahi ta'ala ẹni tó ní mà nípa Ọlọ́run ẹni tó ní mà nípa ọlọ al-muwadhibu ala ta'atihi nǹkan ẹlẹ́ẹ̀kejì òun náà ní kọ́ tẹpẹlẹ má títẹ̀lé tọ́lọ̀ ó dún ní má títẹ̀lé tọ́lọ̀ kò kó lórí rẹ̀ bákan náà al-mukhlisu fi ibadatihi ẹni tí ń ṣe àfọ̀mọ́ nínú ẹ̀sìn rẹ̀ nǹkan mẹ́ta yìí òun náà ní Ibn Hajar fi túmọ̀ al-wali al-alimu billah ní mà المواظب على طاعته ودني ما تتلتلو المخلص في عبادته وسنصاف من الناس تنسفلو إليه نواقني الولي الإمام الشوكاني رحمه الله نينو قطر الولي واني alayeti ibn hajar ṣe yí báyìí òun náà ni tafsiri tó ṣe déédéé pẹ̀lú àwọn ẹ̀rí tó wá fún ìjẹ́wọ́lé nínú alukur'ani alápọ̀nlé àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam ala inna awliya allahi la khawfun alayhim wa lahum yaxzanun alladina amanu wa kanu yattaqun àbí báwo lèyìn ó ṣe jẹ́ wàlíyìí fọlọ́n báwo ni ó ṣe jẹ́ ni ọlọ́n tí ò ní mà nípa ọlọ́n báwo ló ṣe fẹ́ jẹ́ ni mi ò sì mà mí báwo ló ṣe fẹ́ jẹ́ ni ọlọ́n nígbà tó ọmọ ọlọ́n ọba wa ó sọ pé ni ọlọ́n ọba ọ wọn á sọ pé ta ni Allah ọwọ́ arẹ́rìn ó ní wà ọmọ Allah ìmánà mọ́sẹ́ ń kí ni ọba gbẹnu lọ gbẹnu lọ sangiliti ó ní àwọn ọmọkẹ́ Allah ọlọ́dà gbogbo nǹkan ni bẹ́ẹ̀ ni amẹ́lẹ́yìn torí wàá tọ́ bá bá débi pé ó gbọ́dọ̀ jọ́sìn fún lódodo tá a sì gbọ́dọ̀ jọ́sìn fún pẹ̀lú ẹ̀ báwo ló ti fẹ́ jẹ́ ní ọlọ́run ní ìgbà tó ṣe wípé èyí sáfọ̀mọ́ àjọṣe sọ́lọ́run ó ń ṣe fọ́lọ́run ó tún ṣe fẹ́ lómi tó yàtọ̀ sọ́lọ́run ó wá ń sọ fọ́lọ́run pé ìwọ àti ẹni tí mo ṣẹ̀sìn yín nítorí rẹ̀ ẹjọ́ pin bó ló ti fẹ́ jẹ́ wàlí ò lè jẹ́ wàlí. tọ́ ọlọ́ni الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم eléyìí أجا ọ̀kan إنه ẹ̀rí tọ́tọ́ ka sí pé wàlíyọ̀ ọlọ́n حجر bí Ibn Hajar ti ṣe sọ àwọn nǹkan yìí gbọ́dọ̀ pèsè lára a gbọ́dọ̀ mọ̀ nípa ọlọ́n a gbọ́dọ̀ jẹ́ni tó dúró ṣinṣin lórí títẹ̀lé tọ́lọ́n ó sì gbọ́dọ̀ jẹ́ni tí ń ṣe àfọ̀mẹ́sì yẹn fọ́lọ́n ọlọ́wọ́n bá sọ nínú al ó ní allahu waliyyul ladina amanu yukhrijuhum minadh dhulumati ilan nur ọlọ́run ọba lẹ́ni àwọn olùgbàgbọ́ òdodo ìwọ jẹ́ wàlí ọlọ́run ọlọ́run jẹ́ wàlí tiẹ̀ náà ọlọ́run gbàtí wọ́n jẹ́ ni ọlọ́run ọlọ́run jẹ́ ni tiẹ̀ náà allahu waliyyul ladina amanu ẹ̀rí kọ́lọ́ ní òun lẹ́ni àwọn olùgbàgbọ́ òdodo òun la lárànṣe wọn òun la látìlẹ́yìn wọn nítorí kíni alladhina amanu nítorí kí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ torí rẹ̀ ìgbọ́lọ́wọ́ bá gbọ́ sì túmọ̀ sí pé kálọ́jọ́ sinmi kan gbogbo gbàlá àmà sí lọ yukhrijuhum min adh-dhulumati ila an báwo lọ́lọ́run ṣe máa yọ wọn kúrò nínú àwọn òkùnkùn wá sínú ìmọ́lẹ̀ nígbà táwọn ọmọ lọ nígbà táwọn kì í tẹ̀lé tọ́lọ̀ nígbà táwọn ń ṣẹbọ sọlọ ọlọ́run ò lè yọ wọn kúrò nínú òkùnkùn wá sínú ìmọ́lẹ̀ àfi nítorí pé wọ́n mọ́lọ̀ àfi nítorí pé wọ́n yẹsẹ̀ kúrò lórí tẹ̀lé tọ́lọ̀ àfi nítorí pé gbogbo ẹ̀sìn wọn ti rú ọlọ́ọ̀ ni wọ́n ń ṣe. so eléyìí òun ló kọlifáì wọn ní wọlé ọlọ́run ọba ni innama waliyukumullahu wa rasuluhu walladhina amanu alladhina yuqimuna as-salata wa yu'tuna az ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون ọlọ́wọ́n bá ní kéésà nìkan lẹ́ni yín o tó bá yẹ lọ́lọ́n àtànàbì Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn olùgbàgbọ́ òdodo àwọn àtàlà àwọn olùgbàgbọ́ òdodo tó ń jẹ́ wàlí yẹn ọlọ́ni alladhina yuqimuna as-salah wọ́n ń gbé sọ̀lá àti dúró ó lè jẹ́ wàlí ọlọ́nkọ́ mọ́sìn lọ wa yu'tuna az-zakat wọ́n sì yọ zakat ó lè jẹ́ wàlí ọlọ́nkọ́ mọ́sìn lọ́wọ́ wàhùn rọ̀kìrù wọ́n sì máa tẹ̀ fọlọ́ wọ́n tẹ̀ fún kàmí tó yàtọ̀ sọlọ ọlọ́wọ́n bá ni wọ́n máa tẹ̀ fún eléyìí ló kọlifáì wọn tó ń fi jẹ́ wàlí wọ́n mẹ́ni yẹtọ̀ wọ́lọ́lọ́hùn rọ̀ṣúlẹ̀ wàlẹ́dínà àmẹ́nu ẹnikẹ́ni tó bá mú ọlọ́run àtànẹ́bì Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn olùgbàgbọ́ òdodo lẹ́ni tiẹ̀ fa inna hizballahi humul ghalibun kọlọ mọ ikpe àwọn ẹni ọlọ́run àwọn náà ni ó borí o eléyìí túmọ̀ sí pé بإمكانك أن تكون وليا لله ويكون الله وليا لك ولي جاء ولي fọlọ́ قال náà sì jẹ́ wàlíì fún وقد يكون الإنسان وليا للشيطان ويكون الشيطان له وليا ìwọ́lì جاء ولي في شيطان كي شيطان náà ولي wàlíì وما من أحد منا إلا وهو مصنف في إحدى الطائفتين. kò sẹ́nìkan nínú àwọn èèyàn tẹ́ rí yẹn àfi kó jẹ́ pé yọ wù abẹ́ gúrùpù kan nù méjèèjì nínú jẹ́ wọlé ìfọlọ kó lọ́n jẹ́ wọlé jẹ́ wọlé kí ṣetán náà jẹ́ wọlé eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ tá à ń sọ lónìí ẹnìkan sílẹ̀ nínú àwọn èèyàn tó bá ṣe pé agbọ́ lọ́wọ́n bá gbọ́ lódodo à sì ń ṣetọ́ lọ́wọ́n bá bọ́lọ́wọ́n bá ti ṣe ń fẹ́ à sì ń sáfọ̀ mẹ́sìn wa fọ́lọ́n lódodo àbá máa jẹ́ kínni awliya rahman àwọn ẹni ọlọ́ ṣùgbọ́n nígbà táwọn kèfèrí ọmọ lọ táwọn kèfèrí kì í sì sin lọ táwọn kèfèrí sì ń ṣẹbọ sọlọ fakanu bidhalika awliya ash-shayatin wọn tara bẹ́ẹ̀ wọn di wàlí ṣaitan torí ẹ àwọn ta lọlọlá jù nínú àwọn awliya wọlọ wọn náà ti rí pé àwọn ẹni tí ń jẹ́ wàlí ìfọlọ́ wọn pọ̀ gan àtẹ̀mí àti wọn náà ọ̀rọ̀ ọ̀rùn kan jẹ́ wàlí ìfọlọ́ májẹ̀mú kan ní ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ ká sì máa ṣe ni ká sì máa pààyà rẹ̀ alladhina amanu wa kanu yattaqu tàlàwọ̀ alọ́lájú nínú àwọn wàlí ọlọ́ èyí tó dájú òun náà ni pé àwọn ẹni tó lọ́lájú nínú àwọn ẹni ọlọ́run tá à ń pè ní awliya Allah àwọn náà làwọn anabi ọlọ́run àti àwọn rusulullah àwọn ànábì àti àwọn aránṣẹ́ Ọlọ́run àwọn lọ́lọ́lá jù nínú àwọn wàlíyọ Ọlọ́run ọba wa àti pé àwọn lọ́lọ́lá jù nínú gbogbo ẹni tí ń jẹ́ wàlí gbogbo ẹni tọ́lọ́ ń bá ṣe lánàbì tọ́lọ́ ń sì ṣe àbọ́lọ́ ń ṣe níránṣẹ́ rẹ̀ àwọn eléyìí lọ́lọ́lá jù nínú àwọn tá à ń pè ní àwòlíyá Allah àwòlíyá Allah àwọn ẹni Ọlọ́run ṣùgbọ́n nínú tiwọn náà àwọn márùn kan wà àwọn ni wọ́n tún lọ́lá ju gbogbo wọn lọ àwọn náà ni ulul azmi mina rusul àwọn onípinnu àwọn onípinnu ọkàn tó gbópọn jù nínú àwọn aránṣẹ́ ọlọ ìyẹn anabi nuha anabi ibrahim anabi musa anabi isa anabi wa muhammad aleyhi musalatu wa salam. ìkí àti ọlọ́lọ́run bá kó máa bá gbogbo wọn àwọn eléyìí ni wọ́n lọ́lá jù nínú àwọn ànábì àtàwọn àránṣẹ́ ọlọ́run tó ṣe pé àwọn ni wọ́n lọ́lá jù nínú àwọn awòlíyàwó ọlọ́run ẹ wá rí àwọn márùn yìí náà méjì nínú wọn tún lọ́lá jù àwọn mẹ́ta yòókù lọ méjì tó lọ́lá jù àwọn mẹ́ta yòókù lọ onani anabi ibrahim aleyhi salam àti anabi muhammad sallallahu alayhi wa sallam ẹ ra àwọn méjèèjì ọ̀kan tún lọ́lá jù ẹnìkejì lọ onala anabi muhammed sallallahu alayhi wa sallam ó tún lọ́lá ju anabi ibrahim alayhi salam lọ àti kó anabi wáyé sallallahu alayhi wa sallam olọlọlá jù nínú gbogbo anabi o bọ fẹ́ bọ kọ̀ òun náà ló sì ga jù gbogbo ẹni tọ́lọ̀ wọn bá dá bó wù ọ́ bí ó wù ọ́ anabi wa sallallahu alayhi wa sallam yìí ó ń lòpin àwọn anabi ọba àmọ́ fapájánu pa anabi kan tún bẹ lẹ́yìn rẹ̀ òpùrọ́ lásán sí ọ òun náà sì ni ìparí àwọn aránṣẹ́ Ọlọ́run kò sí ìránṣẹ́ kan tí ó wà lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ rí gbogbo ẹni tó parọ́ pé ẹnìkan ní ìránṣẹ́ Ọlọ́run lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam bọlọ wọn bá ti ṣe ń tu wọn fún lọ́sàn gangan tásìrì wọn tú kó tó di pílẹ sùn walhamdulilayi anabi sallallahu alayhi wa sallam òun lásìwájú fún gbogbo àwọn anabi Adam òun náà sì ni lè máàmù fún gbogbo àwọn anabi pátá ní ìgbà tí wọn bá péjọ ní ìgbà tí ẹsẹ̀ bá pé tani lè má mu wa anabi muhammad sallallahu alayhi wa sallam òun sì ni ẹni tó lọ́wọ́ bó mú dúró ní ààyè dúró tó jẹ́ ti ẹ̀yìn al-maqam al-mahmud eléyìí ò ṣiṣẹ́ lómi àyàfi fún anabi sallallahu alayhi wa sallam òun náà sì ni alásìá ẹ̀yìn àsíá ẹ̀yìn òun ló ní tó bá ti jọ́ gbẹ̀ndà alqiyam òun náà sì ló ní alḥawdul mawruda àbàtà tí kálukú ti lọ mú mi bẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam lónìí òun náà lẹni tí ó ṣìpẹ̀ fún gbogbo ẹ̀dá pátákáfà tó bá ti jọ́ gbẹ̀ndà alqiyam ní ìṣìpẹ̀ tá a mọ̀ sí tó tóbi ju gbogbo ìṣìpẹ̀ lọ ìṣìpẹ̀ pé kọ́lọ́mọ bó ṣe dájọ́ láàrin gbogbo ẹ̀dá kọ́mọ náà mọ́ra rẹ̀ lọ́mọ aná kọ́mọ alìjẹ́nà mọ́ra rẹ̀ lọ́mọ alìjẹ́nà tani ó sì pẹ̀ yìí anabi muhammed sallallahu alayhi wa sallam ìlú yìí ọ̀yẹ́ o tó ń parọ́ tẹ̀ra rẹ jẹ́ tó ń sọ pé nìkan ni ẹnìkan kọ́ anabi muhammed sallallahu alayhi wa sallam ní kéésẹ̀ lómi. ó wà nínú hadith láti ọ̀dọ̀ abi sa'id al-khudri radiyallahu anhu anabi muhammed sallallahu alayhi wa sallam ó ana awwalu man tanshaqu anhu al-ardu yawma al-qiyamah èmi là kọ́kọ́ ẹni tí lè kọ́kọ́ lanu fún tó bá di jọ́ gbẹ̀ndà alùkìyàmù èmi là kọ́kọ́ ẹni tí lè kọ́kọ́ lanu fún tó bá di jọ́ gbẹ̀ndà alùkìyàmù òun là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ jáde kúrò nínú sàárì rẹ̀ tó bá di jọ́ gbẹ̀ndà alùkìyàmù Ibn Majah àti Tirmidhi olùgbé àdìsí wa Tirmidhi sọ hadithun hasan nínú hadithi Anas ibn Malik radiyallahu anhu ọlá nabi muhammad sallallahu alayhi wa sallam oní ati bab aljanna máa wá sí ẹnu lẹ̀kùn aljanna tó bá ti jọgbìn dal qiyam fa astaftah máa wá tọrọ kíkún sílẹ̀kùn fún mi fa yaqulu alkhazin ẹ̀sọ́ tí ń bẹ lẹ́nu aljanna ọmọ wa sọ pé man ant taniọ fa aqulu máa wá dáhùn pé ana muhammad èmi ni muhammad sallallahu alayhi wa sallam mo rò pé ọ̀rẹ́ kí ẹsẹ̀ tí wọ́n ń kalẹ̀kùn tani tani ó mi gbogbo èèyàn náà lé mi gbogbo èèyàn lè mú tani ọmọ yín kèsì wọn nìkan lábí dákọ rẹ mọ̀rọ̀kọ yé wa ha báyìí la nabi sallallahu alaihi wasallam ana muhammed èmi ni muhammed eléyìí ó sì tún máa láyọ ikú àwọn màlẹ́kà àwọn ọmọ ntọ́ pamọ́ àwọn màlẹ́kà ọmọ ntọ́ pamọ́ màlẹ́kà ń bẹ lódì kejì anabi ń bẹ lódì kejì anabi sallallahu alaihi wasallam kalẹ̀kùn màlẹ́kà ọ̀dà àmọ̀ pé ta ni ń kò rí ránṣẹ́ báwo wá ni wọ́n tó tún ní gbẹ̀ǹdì tọ́sọ pé ọmọ ń tọ́pọ̀ àmọ́ sí ọ̀rẹ́ lásán bastard màláìka nìyẹn kọ́ ọmọ ń tọ́pọ̀ àmọ́ ó ń béèrè pé ta ni ń kan lẹ̀kùn ntí ń bẹ láàrin rẹ̀ àti anabi sallallahu alaihi wasallam lẹ̀kùn ni ọwọ́ àníta ni ó lè mí ni ìwọ wo ó lè mí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àkọ́kọ́ nu ẹ tún wò ó ní sayqul màláìka wa sọ pé bika umirt allah aftaha li ahadin qabla rawahu muslim ìwọ ọlọ́lọ́ ń pa mi láṣẹ o pé n gbọ́dọ̀ sílẹ̀kùn àlìjáná ìfẹ́ nìkan síwájú rẹ̀ subhanallah eléyìí ló ga jù nínú gbogbo àwọn wàlí ọlọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam máa tanra rẹ jẹ wọn dákọ anabi ò sallallahu alayhi wa sallam láti ìgbà lọ́n ti rán anabi sallallahu alayhi wa sallam lọ́lọ́run ti fi ríran ṣe sábàbí tá a fi máa mọ̀ yàtọ̀ láàrin tani wàlí yìí ọlọ́run tani wàlí yìí ṣẹ̀tàn ríran tọ́lọ́run ànábì gángan òun gan òun ni sábàbí tá a fi máa ma ṣé wàlí yìí ọlọ́run lélẹ́yìn ni àbí wàlí yìí ṣẹ̀tàn látàrí ríran tọ́lọ́run ànábì sallallahu alaihi wasallam láti máa mọ̀ yàtọ̀ láàrin àwọn ẹni ọlọ́run àtàwọn ọ̀tọ̀ ọlọ́run. nítorí pé téèyàn bá gba anabi sallallahu alaihi wasallam gbọ́ tó sì gba ntọ́lọ́wọ́n bá fi rán gbọ́ tó sì ń tẹ̀lé ta anabi ní kọ̀kọ̀ àti ní gbangba eléyìí báyìí òun ni ọlọ àmẹni tí ó gba anabi gbọ, tí ó sì gba ntá anabi mú wa gbọ́ tí kìí sì tẹ̀lé anabi ní le àti ní gbangba ó lè máa tẹ̀lé ní kọ̀kọ̀ kó máa tẹ̀lé gbangba ó lè máa tẹ̀lé gbangba máa tẹ̀lé ó ti jẹ́ sábàbí tá à ń fi máa ta ni wàlíyù ọlọ́run ta ni wàlíyù ṣaitan bákan náà ẹnìkan sọ pé mo nífẹ̀ẹ́ ọlọ́run àti pé wàlíyù ọlọ́run ni mí a sọ fún yín pé tẹ̀lé ta nábì sallallahu alayhi wa sallam ká lè tara rẹ̀ ṣàpèjúwe pé bẹ́ẹ̀ ni o nífẹ̀ẹ́ ọlọ́run wàlíyù ọlọ́run sì ni ọ́ ọlọ́run ọba sọ yìí pé kul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhbibkumullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم rahim sọ fún wa eré anabi muhammed sallallahu alayhi wa sallam tó bá ṣe pé bẹ́yìn tí ṣe ń sọ pé ẹ gbọ́ lọ́wọ́ ẹ pé ẹ nífẹ̀ẹ́ Ọlọ́run ẹ nífẹ̀ẹ́ Ọlọ́run ẹ nífẹ̀ẹ́ Ọlọ́run àmì tá a fi dá yín mà pé ẹ nífẹ̀ẹ́ Ọlọ́run ó náà nìkan tẹ̀lé tèmi anabi muhammed sallallahu alayhi wa sallam tẹ́ ti tẹ̀lé anabi muhammed sallallahu alayhi wa sallam á mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ Ọlọ́run á mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ Ọlọ́run Ọlọ́run ọbọ̀ sì albasri رحمه الله قل ادعى قوم أنهم يحبون الله فأنزل الله هذه الآية محنة لهم àwọn èèyàn kan fanu sọ wípé àwọn nífẹ̀ẹ́ ọlọ ọlọ́wọ́n bá wá ti torí wọn sọ àyà yìí kalẹ̀ láti fi sàdánwò fún wọn ọlọ́run sàlàyé nínú àyà yìí pé gbogbo ẹni tó bá tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam fa inna Allaha yuhibbu ọlọ́wọ́n bó nífẹ̀ẹ́ sí o ẹni tó bá wá sọ wípé mo nífẹ̀ẹ́ ọlọ́run tí èsì tẹ̀lé ta nabi muhammad sallallahu alayhi wa sallam falaysa min awliya illah eléyàn ò lè jọkàn náà wàlíyà ọlọ fahuwa wàlíyà lè ṣètọ́n wàlíyà ṣètọ́n nínú. ǹjẹ́ a rí nínú àwọn èèyàn ẹni tó pera rẹ̀ ní wàlí nínú àwọn ẹni tó ti síwájú ṣùgbọ́n tó dájú pé wọn kì í ṣe wàlíyà ọlọ bẹ́ẹ̀ ni a rí nínú àwọn èèyàn àwọn ẹni tó ń pera wọn ní wàlíyọ ọlọ́n wọ́n pera wọn lẹ́ni ọlọ́n ṣùgbọ́n tó ṣe pé wọn kì í ṣẹni ọlọ́n ọlọ́n wọn bá já wọn nírọ́ alukur'ani tú àṣírí wọn gẹ́gẹ́ bí àwọn yahud àti àwọn nasara àwọn yahud tó ń pera wọn tí wọ́n ń pera wọn lọ́mọlẹ́yìn anabi musa aleyhi salam àwọn nasara tó ń pera wọn lọ́mọlẹ́yìn anabi isa aleyhi salam àwọn eléyìí fẹ́nu sọ wípé wàlíyọ ọlọ́n làwọn o àti wípé. àti wípé àwọn gan gan gan gan ọmọ ọlọ́run làwọn àyànfẹ́ rẹ̀ sì làwọn ẹnìkan ò sì ní wà àlùjáná àyàfi kọjọ́ kan nínú àwọn. báyìí làwọn èèyàn yìí sọ báyìí ni wọ́n sọ ọlọ́wọ́n bá wa ó sì fi ń yé wọn nínú alukur'an ó ní olùyà ya ayyuhal ladhina hadu in za'amtum annakum awliya'u lillahi min duni nnas fatamannaw al-mawta in kuntum sadiqin. sọ fún wọn yẹrẹ anabi muhammed sallallahu alayhi wa sallam pé ẹ̀yin yahudi tó bá ṣe pé bẹ́ẹ̀ ṣe ń fanu sọ igbe ẹni ọlọ́ọ̀ni ẹ tọrọ kù ẹ tọrọ kù pé kíkú ọ̀pá yín tọrọ ẹni ọlọ́ọ̀ ààyè pàtàkì tọ́lọ́ọ̀ ti pèsè kalẹ̀ dé àwọn ẹni tiẹ̀ pé ni wọ́n wọ̀ tó bá di lálùkìyàmà oná làlìjẹ́nà a sì ti mọ̀ pé àlè ràlìjẹ́nà wọ̀ ṣáájú ká tó kú ẹ tọrọ kù kẹ́ ẹ kú wọ̀ ní ìsìn ọlọ́run sọ pé wala yatamannawnahu abadan bima qaddamat aydihim wallahu alimun ọlọ́run ni wọ́n ní tọrọ kú láéláé o torí pé iṣẹ́ bú tí wọ́n ti ṣe ṣáájú òní jẹ́ ṣé bọ́lọ̀ ń mọ àwọn alábòsí eléyìí ó fi hàn wá dájú sáká gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ wípé àwọn yahood wọ́n yìí ṣe wàlíyọ̀ ọlọ torí tó bá pé wàlíyọ̀ ọlọ ni wọ́n yẹ kó lè tọrọ kú náà ṣé bọ́lọ̀ ni kò wọ́n tọrọ kú ṣé bọ́lọ̀ ni kò wọ́n tọrọ kú bí ìwọ ni níṣì gbà tí wọ́n jẹ́ mùsùlùmí tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó jẹ́ mùsùlùmí tó mójútó gbogbo àwọn orígun ẹ̀sìn islam ẹnìkan ọlọ́wọ́n bá wa sọ fún ọ káyipọ́ lọ́wọ́n wá sọ ayà kalẹ̀ ọ wá sọ ike tó bá yẹ pé mùsùlùmí bá ní ọ gẹ́gẹ́ bó sì ń pera rẹ ní mùsùlùmí tọrọ kú nìsín wàláhì tọ́lọ̀ ń bá sọ bẹ́ẹ̀ àtọ̀rọ̀ kú abẹ́yìn ò tọrọ torí gbọ́dọ̀ wa lójú pé mùsùlùmí là wà ṣùgbọ́n àwọn ń gbà tó ṣe pé wọ́n ń parọ́ pera wọn wọlé tí wọ́n kì í ṣe wọlé yìí fọ́lọ́ ọlọ́wọ́n bá wá já wọn nírọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní ọ tọrọ kú nìsín kẹ́lẹ́ bá tètè wà lìjánà kí lẹ́ ń ṣe nínú wàhálà tẹ́ ń ru pọnpọ́n ká kí lẹ́ ń ṣe nínú wàhálà tẹ́ ń bá wọn ẹ̀ ń bá wọn gbẹ́ kòtò ẹ̀ ń bá wọn gbẹ́lẹ̀ gbogbo ọwọ́ ń bàjẹ́ nínú aroko kí lẹ́ ń mú bẹ́ẹ̀ tí gbogbo ẹ̀yin yín gan ẹ máa bọ̀ wá nù àlìjánà wá gbádùn nígbà tó sì pé ní wà àlìjánà ṣáájú kẹ́ ẹ tó kú ẹ tọrọ kú kí kálukú sinmi ọlọ́ni wọn ò ní tọrọ rẹ̀ láéláé o torí iṣẹ́ láabi eléyìí tí wọ́n ti ṣe ṣáájú bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń sọ yìí pé àwọn Yahud àti àwọn Nasara ní ìgbà tí wọ́n pera wọn ní ọmọ Ọlọ́run àti àyànfẹ́ rẹ̀ Ọlọ́run ọba já wọn nírọ́ gẹ́gẹ́ bó sì wà nù Suratul Maida Ọlọ́run ní qul falima yu'adhibukum bidhunubikum bal antum basharun mimman khalaq ọmọ Ọlọ́run ni àyànfẹ́ Ọlọ́run sì nìyí kí ló dé tọ́lọ́run fi máa fi ẹ̀ṣẹ̀ yín jẹ yín yóò sì máa fi àjọ kí ló dé tí fìyà jẹ àyànfẹ́ rẹ̀ kò yé yín ni èèyàn kan lẹ jẹ́ nù àwọn ẹni tọ́lọ̀ wọn bá dá kò sí kankan tó mú yín dá yàtọ̀ àti pọ̀ daran gan tó pọ̀ nù yín tẹ̀ sí lọ. torí ẹ̀ wọ́n ti sọ pé qalu lan yadkhula al-jannata illa man kana hudan nasara wọ́n lẹ́nu kò ní wà aljanna o àfi yahudi àbí nasara kèsè pé àwọn méjèèjì wọn jọ sì pàdé papọ̀ pé ok ẹja compromise pé ẹ̀yin àtàwọn aláwọ̀ àlìjọ́nà rárá o oníkálukú wò pé àwọn Yahudi nìkan ni wọ́n wà àlìjọ́nà àwọn Nasara wò pé Nasara nìkan ni ó ṣe kí ni ni wọ́n wà àlìjọ́nà bẹ́ẹ̀ ni wọ́n wò. tilka amaniyuhum ọlọ́ọ̀ni tí wọ́n rán kanú pẹ́ẹ́tẹ́ pé àwọn nìkan ni wọ́n wà àlìjọ́nà kòlhẹ́tù burhanakum Inkuntum kuntum sadiqin ẹ mẹ́rin yín wá eléyìí tó múnádóko tó bá sì kó dodo lẹ̀ máa ń sọ pẹ́yìn nìkan lẹ́ wà lìjànà irọ́ lásán àwọn eléyìí yẹn àwọn kúrọ́ pera wọn ní wàlí ọlọ́wọ́n bá já wọn nírọ́ ta ni wàlí tí ọgbọ́lọ́ ń gbọ́ ta ni wàlí yìí ọ̀daràn ta ni wàlí yìí tí máa takòfin ọlọ́run mélòó lọ́lọ́run fi pa wọ́n láṣẹ nínú àṣẹ tí wọ́n tẹ̀lé nǹkan mélòó lọ́lọ́run bá sọ pé kí wọ́n jìnnà sí tí ọba ó ṣe ẹlẹ́dẹ̀ jíjẹ léèwọ̀ lé wọn lórí wọ́n sì lọ ọmọ rẹ ẹlẹ́dẹ̀ wọ́n ń sa ọgbẹ wọ́n sì ń lò fún nǹkan mi wọ́n ń tà wọ́n sì ń jẹ́wọ́ rẹ ẹwọ ọgbọ́n bẹ ọgbọ́n burúkú gbogbo ntọ́ lọ́wọ́ ni kí wọ́n má bẹ́ẹ̀ náà ẹ má dodo lọ́jọ́ sátidé wọ́n a ntú wa ń lọ́jọ́ sátidé but sátidé ìyẹn ni lọ́jọ́ jùmọ̀ oníkàlùkù ti létí odò yọ sàmì sí pé èmi mo mú lẹ́bi o èmi mo mú lẹ́bi o ńgbà tó ti mọ̀ pé ẹjọ́ léfò tó bá ti ní ọjọ́ sátidé tí wọ́n bá ti wá lánàá fún mi lọ́nà tó mú fi máa bọ̀ wá sí ibi tí kálukú gbẹ́ kalẹ̀ ẹjọ́ wa lọ péjọ sínú kòtò tí kálukú gbẹ́ kalẹ̀ ńgbà bá ti ní yọ́mùl ahad oníkálukú ọ̀lọ́ kẹjà rẹ̀ gbọ́ ọlọ́run àṣẹ ọ̀ torí pé tó ṣẹlẹ̀ ń bì ní péjọ sunday la lọ kẹjà o àbí òye wa láti jọ júmọ̀ àti àti lọ sí odò àtún máa fi níjọ́ al subhanallah tó báwọn ṣe máa ṣe nù àwọn èyí tẹ̀lé tọ́lọ̀ àwọn máa takò tọ́lọ̀ ni bóòlù sì wá jẹ́ ni ọlọ ọ̀tọ̀ ọlọ́run tún ti rí bákan náà nínú àwọn tó tún parọ́ tí wọ́n pera wọn ní wàlíyọ ọlọ òun náà ni àwọn ọ̀sẹ́bọ̀ nínú àwọn lárúbáwá àwọn náà pera wọn ní wàlíyọ ọlọ àwọn náà pera wọn ní wàlí Ọlọ́run pàápàá àwọn Quraish wọn nítorí pé lásán kọ́ lọ́lọ́run kó wá sí Mẹ́kà lásán kọ́ lọ́lọ́run sí wa lẹ́ni tí wọ́n máa mójútó Káàbà àfi nítorí pé ajẹ́ ni Ọlọ́run ọba ni eléyìí máa mú wọn sí gbéraga sí àwọn Lárúbáwá yòókù wọn máa wọ àwọn yòókù bí ìgbà tí èso Ọlọ́run ọba ló dá wọn torí ẹ ni wọn ṣe pa ni wọn ṣe mà nínú àṣà wọn pé gbogbo ẹni tó bá wá ṣe hajj àbọ̀ wá ṣe umra láyé jahiliya tí ò bá ti rí aṣọ yá lọ́dọ̀ àwọn Quraish ìhòòhò ni ó sì tawaf nítorí pé wọ́n ní ẹ̀gbin làwọn èèyàn yòókù ìdọ̀tí ni wọ́n báwo ló ṣe gbẹ̀gbin àti ìdọ̀tí tó fi ṣe tawaf so nítorí délé yìí àyàfi tó bá pé wọn náà lásọ kan tó ipò dá nítorí kó o lè bá a lọ fi ṣe tawaf tó o ti fi kanra rí ìlò lè fi ṣe tawaf àmọ́ láì jẹ́ bẹ́ẹ̀ àfikún ọ̀rọ̀ aṣọ ya lọ́dọ̀ àwọn kureish, ìgbà náà ló tó lẹ́tọ̀ láti ṣe kíni láti ṣe tọ̀wáfù pẹ̀lú aṣọ lọ́rùn àìjẹ́ bẹ́ẹ̀ àjẹ́ pé òwò ló ṣe tọ̀wáfù eléyìí mú kí àwọn Quraysh wọn máa ṣègbéraga sáwọn èèyàn nígbà tí hajj tí wọ́n máa ń ṣe hajj wọn tó bá dijọ́ àràfà ní ayé jahiliya àwọn Quraysh àwọn kì í lọ sí àràfà wọ́n máa dúró sí Muzdalifa nítorí pé Muzdalifa ń bẹ nù haram nígbà tí àràfà ti ń bẹ ní òde haram àwọn máa ń sọ pé àwa lẹni Kaaba àwa gbọ́dọ̀ dúró níbi tí kì í ṣe haram àwọn àlejò ní kó máa lọ sí àràfà ṣùgbọ́n gbàtà nàbí sallallahu alayhi wa sallam tó ń bá wọn ṣe hajj látàyè jahiliya hajj tá nàbí bá wọn ṣe láyè jahiliya ànábì ò dó pẹ̀lú wọn ní musdalifa arafa lànàbì ti dúró gẹ́gẹ́ bó ti ṣe wá ṣẹlẹ̀ nínú islam náà pé arafa láti máa dúró torí rẹ̀ eléyìí ń bẹ ní nínú al-umuru al-jahiliya allati khalafa fiha ar-rasul sallallahu alayhi wa sallama kuffara quraish nínú àwọn nǹkan tí wọ́n ń ṣe láyé ojú dúdú tánàbí sallallahu alayhi wa sallam tó yapa sáwọn kẹfẹ́rí nínú rẹ̀ nù ẹ̀ dákun àwọn kẹfẹ́rí tó jẹ́ pé òòṣà làwọn ń sìn òòṣà ni wọ́n tí wọ́n máa jẹ òun náà ni wọ́n fi ya èrè kalẹ̀ wọ́n sì máa forí balẹ̀ fún látàárọ̀ nígbà tó bá di pé ọjọ́ kẹnu bá po tí ilẹ̀ sùn tí wọn ò rón jẹjẹ wọ́n sì tún mú ọlọ́run yẹn wọ́n jẹ nínú rẹ̀ láti fi gbé ẹ̀mí ró kílẹ̀ tó má ṣé àwọn eléyìí náà ni wàlí ọlọ oúnjẹ ọlọ́run rẹ̀ ń búrẹ́dì bẹ́ẹ̀ náà ni àwọn kòfàrú kùrẹ́ṣì yẹn àwọn náà làwọn ẹni tó ṣe é pé wọn kì í sin lọ wọn kì í sin lọ ẹbọ ni wọn máa ṣe gbọ́dọ̀ ẹ̀sìn wa fẹ́ jẹ́ wàlíyù fọlọ́wọn bá wa torí ẹ̀ lọ́lọ́wọ́n bá wa ló ṣe sọ fún wa pé wa ma kanu awliya in awliya uhu illa almuttaqun ọlọ́wọ́n bá ní wọn kì í ṣe wàlí òun àwọn wàlí òun ọ̀jẹ́ nìkan bí ìbáṣà àwọn ẹni tí máa pààyà ọlọ́run walakinna akthara nasi la ya'lamun ṣùgbọ́n àwọn ẹni tó pọ̀jù nínú àwọn èèyàn wọn ò bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ṣàfihàn bí wọ́n àwọn mushrikuna wọn kì í ṣe wàlí ọlọ́run wàlí ṣètọ́ni làwọn wọn kì í ṣẹni ọlọ́run ẹni ṣètọ́ni làwọn torí pé ọlọ́wọ́n bá ti sọ nípa àwọn wàlíyì rẹ̀ ó ní ala inna awliya allahi la khawfun alayhim wa lahum yahzanun alladhina amanu wa kanu yattaqun wal mushrikuna ma amanu wa laysu muttaqin àwọn amúṣirìkì àwọn ọ̀gbọ́lọ́ngbọ́ wọ́n sì páyọ̀ ọlọ́ fa kayfa yasiru awliya alillah báwọn ṣe jẹ́ wàlíyì sọ̀lọ́ nígbà tó ṣe pé ẹ̀yin ọ̀gbọ́lọ́ngbọ́ ẹ̀yin sì páyà rẹ̀ lódodo awliya ash-shaytan ó àwọn mushrikin gẹ́gẹ́ bọ́lá ti ṣe sọ́nù alukur'an ó ní allahu waliyu ladina amanu yukhrijuhum min adh-dhulumati ila an-nur walladina kafaru awliya'uhum ash-shaytan yukhrijunahum من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون àwọn wọ̀nyẹn Ọlọ́run ọba kọ́ ni ẹni tí wọ́n o àwọn náà sì sẹni Ọlọ́run ẹni ṣetán ni wọ́n ṣetán lẹni wọ́n ṣètọ́ni ọmọ yọ wọn kúrò nínú mọ́lẹ̀ yóò máa kó wọn dà sínú àwọn òkùnkùn àwọn eléyàn lọ́mọ náà inú náà ni wọ́n máa bẹ gbére kése tí wọn náà bá ti lóòsè islam ma tọ́ ọlọ́tẹ̀lẹ́ta nabi muhammed sallallahu alayhi wa sallam ma gẹ́gẹ́ bí ìṣe ọ̀pọ̀lọpọ̀ láwùjọ lónìí ó lóun ṣe islam láti jọ́ tó ń ti ṣe wọn ò lówó torí rẹ̀ ló ṣe ti kèfèrí ìgbà tó ń wá di kèfèrí lówó bá dé fasirta bi dhalika kafiran mushrikan waliyan lish-shaytan ó ti di káfìrí ọ̀sẹ̀bọ ẹni àṣetán sáwọn ìràwọ̀ tó gbà tí ń bẹ létí káàrin àwọn ló pé ọbí kọjá musliman taqiyan min awliya irrahman kọjá olùgbàgbọ́ òdodo olùpáyọ ọlọ́run nínú àwọn ẹni ọlọ́run sílẹ̀ yẹn ló pé ọ àbí kọjá ọ̀daràn kèfèrí ọ̀sẹ̀bọ nínú àwọn ẹni ṣetán ọlọ́run mọ̀ sáwà bá torí ẹ ọlọ́run ní faqatilu awliya ṣetán inna kayda ṣetán kana da'ifa ọlọ́ni ẹ gbógun ti àwọn ẹni àṣetọ́ni o nítorí pé ti àṣetọ́ni ọ̀lẹ púpọ̀ torí ẹ ó nínú hadith ilé ti Bukhari àti Muslim gbà wá anabi wa sallallahu alayhi wa sallam ó kéde yanyayanya níwájú gbogbo àgbáńlá yìí ẹ gbọ́ o anabi sallallahu alayhi wa sallam ẹ sojo anabi sallallahu alayhi wa sallam kìí ṣe kìí ṣe ẹyẹ tí ké lójó tí ké lẹ́rùn anabi sallallahu alayhi wa sallam yìí sẹ́ni tí wọ́n ma sọ̀rọ̀ ń yàrá tí onílé sọ́tọ́ bá dòde o gẹ́gẹ́ bí wọ munafiki lọ́pọ̀lọpọ̀ ọ̀tọ̀ ni tí sọ ń yàrá ọ̀tọ̀ ni tí sọ́tọ́ bá jáde ọ̀tọ̀ ni tí sọ lẹ́yìn rẹ̀ ọ̀tọ̀ ni tí sọ́tọ́ bá rí ọ gẹ́gẹ́ bí ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn láwọn ètò ju ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án ká o àmọ́ ẹ̀yìn rẹ̀ ló káwọn ọmọ ká ti pọ̀ pàkọ́ káwọn ọ̀ o anabi sọ lójú gbogbo èèyàn oni ala inna oni inna ala fulani laysu li bi awliya subhanallah àwọn ará alẹ́ báyìí wọ́n ń sani tèmi o àwọn olùmọ̀sọ pé àwọn ẹni tí anabi ń tọ́ka sí yẹn apá kan ni nínú àwọn tí wọ́n jẹ́ bàtà rẹ̀ àwọn ará alẹ́ báyìí wọ́n ń sani o subhanallah ojú tì í gbogbo ẹni tí anabi bá tó bá fọwọ́ ara rẹ̀ mú fáìlì rẹ̀ sọ́nù omi ojú tì í àwọn ará alẹ́ báyìí fún ìsẹ́ni tèmi anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam innama waliyallah wa salihul mu'minin ẹni kankan kọ́ ni wàlíyé mi tí o bá ṣe Allah ẹni kankan kọ́ lẹ́ni mi tí o bá ṣe Allah àtàwọn tán jẹ́ ni eré nínú àwọn olùgbàgbọ́ òdodo àtàwọn tí wọ́n jẹ́ ní ire nínú àwọn olùgbàgbọ́ òdodo gẹ́gẹ́ bí Abubakar Umar Uthman Ali àti gbogbo àwọn sọ̀hábà yòókù gẹ́gẹ́ bí àwọn àwọn àwọn tí wọ́n ṣe bay'atu Ridwan èèyàn one thousand four hundred tánàbí sallallahu alayhi wa sallam tó lẹ́nìkan sí nínú àti ní ojú àwọn ẹni ànábì Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn tó kópa nínú ogun badar àwọn ẹni anabi muhammed sallallahu alayhi wa sallam àti wọ àtẹmí náà tá a bá jẹ́ olùgbàgbọ́ òdodo lódodo tá a sì ń ṣe dáadáa torí ọ sọ pé wọ́n sọ́ọ́lẹ̀ al-mu'minin eléyìí ẹ̀rí kọ́ lọ́wọ́ bá ti sọ onífẹ́ inna Allaha huwa mawlahu wa jibirilu wa salihul mu'minin wal malaikatu ba'da ọlọ́run ọba lẹ́ni rẹ o tí ó ràn sí àti màláíkà Jibril àti gbogbo àwọn ẹni rẹ nù àwọn olùwàgbọ́ òdodo yàtọ̀ sílẹ̀ yìí gbogbo màláíkà tí wọ́n ń bẹ lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ti lẹ́yìn eléyìí ò túmọ̀ sí pé wọ́n máa sọ pé ah, màláíkà Jibril là ń bẹ lẹ́yìn mi màláíkà Mikail là ń bẹ lẹ́yìn mi mẹlẹka israfilu ń bẹ lẹ́yìn mi malakul mọti ń bẹ lẹ́yìn mi àbí <laughs> so lọba tó ka títí lóni amadu tijani ń bẹ o abdulkadir jelani ń bẹ lẹ́yìn o ẹwẹ bí wọn ṣe ń da gbogbo ẹ papọ̀ mọ́ra ọ̀dọ́mi papọ̀ mọ́tọ̀ ẹ o ti ní sẹ́wọ́ kìnnì kankan o tún bẹ lẹ́yìn o ó gbé fọ́tò rẹ̀ kọ́rùn ń bẹ lẹ́yìn rẹ̀ àbí ń bẹ lọ́rùn <laughs> ìròpó wura rẹ̀ nù dínkì pé ó gbé fọ́tò èèyàn wa ní bẹ́lẹ́yìn o a ẹ̀yìn lọ́wọ́ àní ìsìn ẹ̀yìn àbáyà so eléyìí kò túmọ̀ sí kíkọ́ wá àyà yẹn àyà yẹn ló lúgọ sábẹ́ rẹ̀ olùlúgọ sábẹ́ àyà yẹn pé wal malaikatu ba'da dhalika dhahir ìwọ náà o àwọn màláíkà ń ìwọ gẹ́gẹ́ bíi tani ọ̀daràn eléyìí jẹ́ báwọn bákan náà àwọn múnásìkì

àmọ́ tó bá yẹ pé ẹnu wa lọ́mọ ìgbà táwọn èèyàn bá rí wa lọ́mọ kò sí ìmánì nínú ọkàn kò sí ìmánì nígbà tó bá kú akura wa ó túmọ̀ sí pé mùnáfìkì lélẹ́yìn la yumkinu bi ayyi halin min al-ahwal kó wa jẹ́ pé wìláyà wa ṣubú kò rí bí bọ́ sí àfẹ́ ìkulé mùnáfìkì kò lè ṣèṣe la rárára ni torí ẹ torí pé Ọlọ́run ti ròyìn àwọn olùgbàgbọ́ òdodo àwọn tí wọ́n jẹ́ wàlíì rẹ̀ ó ní alladhina amanu wakanu yattaqun ay amanu zahiran wa batina wọ́n gbàgbọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba wal munafiqu innama amana zahiran wa lam yu'min batinan munafiki lójú ayé ló ń ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ kọ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ nínú ọkàn rẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa o àwa tá a jẹ́ mùsùlùmí o ká gbàgbọ́ ipa wọ̀ lẹ́nìkan tó jẹ́ ẹni tó ṣe pé látọ̀dọ̀ rẹ̀ iná láti lè gbọ́ ẹ̀sìn yìí tá a ti gba ẹ̀sìn wa tá a sì lè gbẹ́sìn yìí gbọ́wọ́ rẹ̀ tó yàtọ̀ síta ni anabi wa muhammed sallallahu alayhi wa sallam alẹ́lómi tó a máa sọ pé àwọn kìnnì kan hadoratu kìnnì kan hadoratu kìnnì kan ta hadoratu ta tiwa anabi wa muhammed sallallahu alayhi wa sallam olójúṣe ọlọ́wọ́n bá wa ẹ ṣe rẹ̀ láti gbọ́ ẹ gbọ́dọ̀ ṣe ọ̀dọ̀ rẹ̀ láti gbọ́ ọ̀ràn yẹn ló sì jẹ́ lórí wa wípé ká gbàgbọ́ wípé gbogbo sẹ́tà náà fi jẹun èyí tó jẹ mọ́ tẹ́ ẹ bá ṣe báyìí ẹ gbà dáadáa tẹ́ ẹ bá sì ṣe báyìí ìyá báyìí ọ jẹun èyí tó jẹ mọ́ ẹ̀tọ́ lélẹ́yìn èèwọ̀ lélẹ́yìn a gbọ́dọ̀ gba gbogbo ẹ̀ látọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam kí là ń pè ní halal nínú Islam ìbéèrè ni ẹ ma huwa alhalal fi Islam ẹ sọ pé alhalal ma ahallahu Allah wa rasuluhu ìtọ́lọ́wọ́n bá tànàbì sallallahu alayhi wa sallam tí wọ́n bá pè lẹ́tọ̀ ó là ń pè ní kíni halal mo rò pé yé wa torí kọ́ ọmọ sọ pé wàlíyù kan olóò sọ pé kẹ́ ẹ ṣe lẹ́sẹ̀ ń ṣe ibi tá à ń lọnu díẹ̀ tí ọba ti yọ. ma huwa al-haram islam kí lè wọ̀ nínú islam ma harramahu Allahu wa rasul ontọlọ àtànàbí rẹ̀ sallallahu alaihi wasallam tó má pèlè wọ kì í wá ṣe pé bàbá kan ṣéwù kan iná wàá ṣe nǹkan kan léèwọ̀ fún ọ lọ́wọ́ àti sọ́dẹ̀wọ̀ fúnra rẹ̀ ọ̀daràn tó bá ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ jẹ́ pé ntọ́lọ́wọ́n bá se lẹ́tọ̀ ńlọ́gbà lẹ́tọ̀ ntánàbí sallallahu alaihi wasallam ń pè lẹ́tọ̀ ọgbà lẹ́tọ̀ ntọ́lọ́wọ́n ṣe léèwọ̀ ọgbà léèwọ̀ ntánàbí sallallahu alaihi wasallam tó pè léèwọ̀ ọgbà léèwọ̀ ẹni tó bá wá gbà pé nìkan bẹ́ o nínú àwọn ẹni tó ń pè ní o tó ní ọ̀nà kan tó jẹ́ òun náà lè pè nǹkan kan lẹ́tọ̀ òun náà lè nǹkan kódà kó se bò pé kò o kò ní jẹ́ mùsùlùmí àbí tó bá tiẹ̀ gbà pé wàlíì kan bẹ láyé ó ti ga nínú po wìláyà débi wípé òun kọjá kọ́mọ tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam téèyàn bá gbà bẹ́ẹ̀ ó lè jẹ́ mùsùlùmí o ìpín à ah, ṣebí láyé Musa ṣebí Khidr ń sẹ̀mí láyé Musa ṣebí kò tẹ̀lé àṣẹ Musa pé bẹ́ẹ̀ ni àwọn wàlíì kan náà wà tó ẹ pé ọlọ́run pa wọn láṣẹ kọ́mọ tẹ̀lé tà sallallahu alayhi wa sallam ó mú wa tí ì bá sọ ọmọ

téèyàn sì jẹni tó ń sin lọ́wọ́ ọba lójú méjèèjì tó sì ní ìmọ̀ débi pé àwọn wò pé ta ló tún ní ìmọ̀ tó ṣùgbọ́n tó láti gba gbogbo ntọ́lọ́n fi rán nabi Muhammad sallallahu alaihi wasallam sí gbogbo àgbáńlá ayé gbọ́ kí ni àpòlò rẹ̀ ṣé múmìnì ni àbí èsè múmìnì kì í ṣe múmìnì o torí rẹ̀ tí o bá ti jẹ́ múmìnì só lè jẹ́ wàlíì kò lè jẹ́ wàlíì bákan náà gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ Yahudi àti Nasara àwọn eléyẹn sẹ́mi kọ́ àwọn náà nímọ̀ tí wọ́n rú tí wọ́n ṣùgbọ́n wọn gba nabi Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ ṣé wàlí yìí wà láwọn eléyẹn wọ́n ẹ̀ ṣe wàlí yìí o ìyẹn ni pé Yahudi tó bá pè wàlí Nasara tó bá pè wàlí ṣé wàlí yìí ni kì í ṣe wàlí kì ṣe wàlí yìí Rahman wa innama huwa wàlí yìí shaitan kì ṣe wàlí yìí tọ́lọ́ wàlí yìí tani wàlí yìí shaitan torí ẹ̀ náà lẹ́sìn máa gbọ́ kọ yà wá lẹ́nu lọ́dọ̀ àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí náà ẹgbẹ́ tí àwọn náà máa sọ pé wòlíì àwọn lọ sọ́dọ̀ wòlíì wòlíì yìí kìí ṣèdè Yorùbá èdè Lárúbáwá ni. pọ̀rọ̀kọ yé wa tó ẹni tó bá wòlíì láìs tí kìí bá ti ṣe mùsùlùmí falaysa bi waliyyir rahman wa innama huwa waliyyun lish-shaytan wọ́n bá ti pẹ́ nìkan wàlíì tí èsè mùsùlùmí wàlíì pinnu ṣètọ́ni pé ah sọ gbà pé wàlíì ni wọ́n gbà pé wàlíì ṣètọ́ni mo rò pé yìí eléyìí ń jẹba bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tó ṣe é pé nínú àwọn mùsùlùmí làwọn wà inú mùsùlùmí la kà wọ́n sí ikú àwọn náà nímà wọ́n sì ń sin lọ́wọ́n ba ṣùgbọ́n bí ẹbọ bí ẹbọ ń bẹ nú ọ̀rọ̀ wọn bí ẹbọ bí ẹbọ ń bẹ nú ọ̀rọ̀ wọn bí ká máa lọ sùn sórí tí àwọn kèfèrí ń bẹ nú ọ̀rọ̀ rẹ̀ bí ká máa pe nǹkan mìíràn bí dámdá yá ìlú ń bẹ nú ọ̀rọ̀ rẹ̀ bí ká máa ṣe sọ láti ká kọ̀yìn sálù kébìlà ń bẹ nú ọ̀rọ̀ rẹ̀ bí ká máa ṣe sọ láti ká bọ́ sí hòhò ń bẹ nú ọ̀rọ̀ rẹ̀ bí ká máa fi búrẹ́dì ká máa fi ṣe kejì ìgbẹ́ ìpè búrẹ́dì ọ̀sọ̀ ìgbẹ́ di bọ́tà fún ńbẹ́nu ọ̀rọ̀ rẹ̀ fala yumkinu li hada an yakuna waliyan lirrahman wa innama huwa waliyun lishaitan irú rẹ̀ náà lè jẹ́ waliyu Ọlọ́run waliyu shaitan ni yóò máa jẹun wọn ni bàbá yìí yàgbẹ́ ẹ̀ tábà ní gbẹ́ lọ́dọ̀ ẹ̀yin nù lọ́n ti mú yín kó fún wa ẹ ọ̀bùnmọ̀ ní nìyẹn ọlọ́run mú kó fún anabi muhammed sallallahu alayhi wa sallam olùsọ afẹ́ mú kó fẹ́yìn ọ̀daràn sọ gbogbo eléyàn yóò di ọmọ yìí pé eléyàn kọ́ kìí ṣe wàlíyò ọ̀daràn lásán lélẹ́yìn o bẹ́ẹ̀ náà ni a rí lọ́dọ̀ àwọn àwọn oníranran èèyàn àwọn ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ láyé gẹ́gẹ́ India gẹ́gẹ́ bí àwọn àwọn Thailand gẹ́gẹ́ bí àwọn Cambodia ẹ̀rí wọn wọ́n ń ṣe ẹ̀sìn kan níbẹ̀ tí wọ́n ń pè ní Buddha ẹ̀sìn Buddha yẹn oríṣiríṣi nǹkan làwọn náà máa ń bẹ́ẹ̀ wọn ti sin náà ó ti di wàlí ó ti di ẹ̀rí tí wọ́n máa gbẹ́rù ẹ̀wù burúkú ẹ̀wù pupa wọn sàn mára àfi bí ìgbà táwọn mùsùlùmí gbé ẹ̀rí táwọn sọ wà ní China náà ó wà ní China nínú wọn iná lẹnìkan tó ń pè ní Dalai Lama tẹ́ ẹ bá yìí Dalai Lama eh, olórí fún àwọn Tibet eléyẹn ẹ̀sìn Buddha ni wọ́n ń ṣe kó ẹ̀wù yẹn kú lọ́rùn rẹ̀ njọ́ka so wọ́n lélẹ́yìí ó ti dé wilaya wilaya ti shaitan la shakka fi bẹ́ẹ̀ ni àwọn ẹni tó ń Hindu àwọn ẹni tó ń Hindu àwọn ọ̀pẹ àwọn olùsìn ó ń bẹ nínú ẹni tí ń sin abẹ́ ọkùnrin ó ń bẹ nínú ẹni tí ń sin abẹ́ obìnrin ó ń bẹ nínú ẹni tí ń sin màálù ó ń bẹ nínú ẹni tí ń sin odò gbogbo oríṣiríṣi ẹbọ ayé kò sí ètí òpè sí India kápítà nìyẹn kápítà nìyẹn fẹ́ bọ́ láyé mbì àwọn náà wọn làwọn náà sẹ́sìn débi kó náà di wàlí kọ̀yà lẹ́nu wàlí kíni wàlí yóò ṣe tán bẹ́ẹ̀ náà ni àwọn ẹlẹ́sìn mọ̀júùsì àwọn ẹlẹ́sìn majúùsì tó ṣe pé iná làwọn ń bọ iná ni wọ́n ń sìn àwọn náà làwọn ń sìn lọ àwọn náà di wàlí wàlí yìí ṣaitan bẹ́ẹ̀ náà ni ẹ̀rí láwùjọ tiwa náà àwọn ẹni tí ń ṣẹbọ lóríṣiríṣi wọ́n mọ̀ pa àwọn kan ní wàlí pé baba lóòsà baba ní kinní kan baba ní kinní kan fahum awliya ṣaitan gbogbo wọn ẹni ṣaitan ni wọn kọ yà wá lẹ́nu tọ eléyìí fi hàn wá yí pé tá a bá wá rẹ nìkan tó ń sọ pé ọlọ́run ọba máa ń ṣípayá ojú òun láti rí nǹkan ìrí gbé gàgà ń bẹ lójú wa kéje ká rí àwọn nǹkan mi ọlọ́run wa máa ṣípayá ojú tóun ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ fáwọn ẹrú rẹ̀ kan o <laughs> òun á sọ pé ọlọ́run máa ń ṣípayá ojú òun èyí tí ọlọ́run ò sì tí ì ṣípayá ojú tiẹ̀ tó sin túláàsì ńkọ́ tó lòún wẹjú ní yorùbá lẹ́wọ̀n wọn làwọn wẹjú tọ wípé òun rí ohun àìrí àti pé ń tó ju agbára èèyàn lọ òun lè ṣe tá a bá wò wọn wò á sọ yìí pé rírí ohun táwọn èèyàn ò rí lílè ṣe ohun tó ju agbára èèyàn lọ àwọn nǹkan wọ̀nyí ò tí ì tó láti pè ọ́ ní wàlíyù fọlọ́n àfi ká wo báwo ló ń ṣe ń tẹ̀lé ti anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó bá jẹ́ kó ń tẹ̀lé ti anabi sallallahu alayhi wa alihi wa sallam tó yẹ pé iṣẹ́ rẹ̀ kò yàtọ̀ sí tó mú wa òun jìnnà sí tó ní ká má ṣe àjẹyí pé ìwọ yóò wàlíì kan lọ jẹ́ nínú àwọn wàlíì ọlọ́ torí alladhina amanu wa kanu yattaqun ajẹ́pẹ́ ntọ́ ṣẹlẹ̀ táàrin karama kani min karamatil awliya nǹkan kan tọ́lọ̀ máa fi sàkánlẹ̀ àwọn wàlíyì rẹ̀ àmọ́tí ọba jẹ́ bẹ́ẹ̀ á sọ ike kò sí ntọ́ yà wá lẹ́nu nínú kó orí nǹkan táàrin àti ipò lè ṣe téèyàn ò lè ṣe nítorí pé gbogbo nǹkan náà ń ṣẹlẹ̀ gbọ́wọ́ àwọn ṣetán ń ṣẹlẹ̀ gbọ́wọ́ àwọn ọ̀ṣẹbọ ń ṣẹlẹ̀ gbọ́wọ́ àwọn babaláwo ń ṣẹlẹ̀ gbọ́wọ́ àwọn alágbègbà kí wàá ní tuntun ọ̀kan nu wọn ni wọn náà ìdàkọ jẹ ṣẹtọ́n mi náà ṣẹyọ̀tì àbí kò jọ́ ṣẹbọ kan náà àwọn ṣẹbọ àbí kò sì jẹ́ babaláwo kan náà àwọn babaláwo abalagbègbà kan náà àwọn alágbègbà ama ntakuna musliman mina muslimin fala ó lè jọ́ kan náà mùsùlùmí sọtẹ́lẹ̀ ìbáyé wa bá a sì sọ fún irú wọn nù àbí kò sì jẹ́ pé irú wọn kọjọ́ ń bi díà ń bi díà irú èrò wọn náà wà. gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé àdéhùn tí wọ́n jọ ní pẹ̀lú àṣetán òun náà ní pé yóò máa ṣe lè má mú fáwọn èèyàn ṣùgbọ́n kò gbọdọ̀ ṣàlùwàlá o gbọdọ̀ ṣàlùwàlá ẹ wá wo khasara ẹ wo khasara tí ń kọ́ àwọn jamaasi torí rẹ̀ yẹ̀wò dáadáa kẹ́ẹ̀tọ́ fi jẹ́ lè má mú ìdí inú tí ṣètọ́ni fi máa ń sọ̀kalẹ̀ lé wọn lórí ṣètọ́ni máa ń sọ̀kalẹ̀ lé wọn lórí ọlọ́ni wa man ya'shu fahuwa lahu qarin ẹnikẹ́ni tó bá ti yẹsẹ̀ gẹ̀rẹ̀ kúrò lójú tọ́lọ̀ tọ́lọ̀ fẹ́ gbọ́ tọ́lọ̀ ma ọlọ́run ọba ló wọn tẹ̀ ṣetán nìkan sí ọ yọọ máa tẹ̀lé ọká ní gbogbo ibi tó ń bá lọ ó ní ọba bá ti lóhùn ṣetán lọ tí ọba jẹjẹ ọ tẹ̀lé ni kíkálukọ́ máa kíyèsí ẹnìkan ò ní kó òun ṣetán lọ kó rí i pé òun nìkan lòún rìn wọ́n nìkan kọ́ lọ́mọ rẹ̀ ó rí nǹkan kọ́ ọmọ sọ fún ọ pé yes what you are doing now is right bó ṣe wá takotọ́ lọ́n lọ́ da báyìí tó ń tó tún á sẹ́kù ní ìsìn ni pé ọmọ ló sì ṣẹ̀ṣẹ̀ sí ìṣe báyìí àwọn bàbá àtìyá yẹ kọ́ tẹ̀lé ṣètọ́ ni ọmọ tìyàn yọ ma tìyàn yọ ọmọ tìyàn títí tí èèyàn ìbàjẹ́ tán tọ́ tàbá wa rẹ́ nìkan tó yẹ pé gbogbo òru àtọ̀sán ló fi máa ń ṣèrántí ọlọ́run ó sì máa ń ráyé sá ó sì máa ń sin lọ́n ó máa ń gbìyànjú lórí sísin lọ́n ṣùgbọ́n tí kì í tẹ̀ láṣẹ ọlọ́n kì í tẹ̀lé ní alukurani wí kò sí ní tọ́fẹ́ fẹ́ alukurani ṣe tọ́ba ti sọ̀rọ̀ ẹ̀ ah, ẹ̀ ah, fẹ́ alukurani lẹ́kọ̀ọ́ sí kí ni mo fẹ́ fẹ́ alukurani. a ah, fala yakunu min awliya irrahman fa innama huwa min awliya ishaitan oní kò sí ní tọ́fẹ́ fẹ́ alukurani ṣe eléyìí ò lè jọ́ kan àwọn ẹni ọlọ́wọ́. nínú àwọn ẹni àṣetọ́ni kódà kó ṣe pé ń fò lójú sẹ́mà kọ́ máa rìn lórí omi nítorí pé ṣetọ́ni ló gbé dúró lójú sẹ́mà gbàtẹ́yìn rí ti ń fò lójú sẹ́mà ta ló mú lọ ṣetọ́ni ni mú lọ. bákan náà ńgbà tí ẹsẹ̀ rẹ̀ tí ọ̀wọ́ ní ṣetọ́ni tẹ́ lọ́fọwọ́ tẹ́ ẹsẹ̀ rẹ̀ pé kọ́ máa ju wàlíì kan lọ bẹ́ẹ̀ ni àwọn wàlíyì kan wọ́n ju wàlíyì kan lọ tí abati mayi gbé àwọn wòlíì Ọlọ́run àwọn náà làwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n sì ń páyà rẹ̀ àjẹkẹ́ bẹ́ẹ̀ yẹn bá sì gbọ́ lọ́wọ́ bá gbọ́ sí téèyàn sì ń páyà rẹ̀ bẹ́ẹ̀ náà lèyìn ó sì lágbára nínú jíjẹ́ wòlíì Ọlọ́run ẹni tí ìmánì rẹ̀ bá pé jù tí ìpáyà Ọlọ́run bá rẹ̀ sì ga jù kana akmala wilayatan lillah òun ni ìjẹ́ wòlíì rẹ̀ fọlọ́n yọ ga jù àwọn èèyàn wá jura wọn lọ nínú eléyìí gẹ́gẹ́ bí imani náà ni sẹẹmọ pa jura wọn lọ nínú imani imani ẹnìkan ju tẹnìkan lọ bẹ́ẹ̀ náà nípayọ Ọlọ́run ọba wá jura wọn lọ bí imani rẹ àti ìpayọ Ọlọ́run bá ṣe ga lọ́dọ̀ rẹ bẹ́ẹ̀ náà ní ìjẹwọlì Ọlọ́run yóò ṣe ga lára rẹ torí ẹ bẹ́ẹ̀ náà ni ìjọ́tọ̀ ọlọ́run àwọn èèyàn tún dọ́gba ń bẹ̀ ọ̀ ń bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó ṣe é pé ọwọ́ táwọn fi jọ́ta fọlọ́run ọ̀gá ju tàwọn ọ̀tọ̀ ọlọ́run yòókù lọ nítorí pé ìṣekèfèrí tí wọ́n gbópọn púpọ̀ ìjẹ́múnáfìkì wọn ó lágbára kọjá sísọ àwọn eléyìí ọjọ́ ọ̀gá àwọn ọ̀gá arábàndù nídìí ìjọ́ta fọlọ́run ọba wa torí ẹ ọlọ́ni wa idha ma unzilat suratun فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون so nítorí di eléyìí àwọn دودو òdodo àwọn tí wọ́n ń gbà tó lọ́n bá sọ àyà kalẹ̀ ìmánì ìbàjẹ́ ni ó tún gorí ìbàjẹ́ lọ́kàn tiwọn ìbàjẹ́ ni ó tún gorí ìbàjẹ́ lára tiwọn látàrí àyà t'Ọlọ́run bá sọ̀kalẹ̀ torí ẹ̀ àwọn èèyàn jura wọn lọ nínú jíjẹ́ wàlí bẹ́ẹ̀ náà ni wọ́n jura wọn lọ nínú jíjọ́ tọ́ lọ èyí tó bá wà wù láti jẹ́ nínú méjèèjì ni kò mójútó ìpele mélòó la lè pín àwọn wàlí yìí a lè pín àwọn wàlí Ọlọ́run sí ọ̀nà méjì alákọ̀ọ́kọ́ làwọn ẹni tó ga jù àwọn náà ni sàbẹ̀kúnà muqarrabun sàbìkúnà muqarrabun àwọn tó ṣe pé àwọn ni wọ́n gba wájú tí wọ́n sì súnmọ́ lọ́nà àwọn ni wọ́n gba wájú tí wọ́n sì súnmọ́ lọ́nà jù àwọn kejì àwọn náà ni ashabu yamin muqtasidun àwọn náà ni àwọn ẹni apá táwọn jẹ́ pé wọ́n dúró ní ìwọ̀ntúnwọ̀nsì àwọn dúró ní ìwọ̀ntúnwọ̀nsì àwọn eléyìí lórí síkejì torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa gẹ́gẹ́ bó ti ṣe sọ nínú alukur'an nípa ohun tí ó ṣẹlẹ̀ ní ọ̀gbìn dàlùkìyàm nínú suratul waqi'ah onífà ashabul maymana wa kuntum azwajan فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم eléyìí ó fi hàn wá pé oríṣi ọ̀nà mẹ́ta làwọn èèyàn pèsè ń jọ gbẹ̀ndà alqiyama àwọn ẹni àkọ́kọ́ àwọn náà ni ashabul yamin àwọn ẹni apá ọ̀tún ashabul maimana àwọn ẹni kejì ashabul mashama àwọn ẹni apọ́sí yàtọ̀ sáwọn eléyìí ọlọ́ni was-sabiquna as-sabiqun àwọn tó gbáwájú tó gbáwájú ulaika al-muqarrabun àwọn làwọn tó súnmọ́ lọ àwọn làwọn tó súnmọ́ lọ fi jannatin na'im wọn máa bẹ̀ẹ́ nù alìjáná onídẹ̀ẹ́ra thullatun minal awwalin àwọn kan tí wọ́n jọjú ló ń kà ìní wọn jẹ́ nínú àwọn ẹni tó ti síwájú yẹn ni pé àwọn ẹni tí ó jẹ́ muqarrabun nìyẹn àrùnkàtọ́ jọjú nínú irú wọn nínú àwọn tó síwájú wa qalilun minal akhirin nínú àwọn tá a gbẹ̀yìn dé náà á rí díẹ̀ múnú wa nínú àwọn tó jẹ́ as-sabiqunal muqarrabun tọ eléyìí jẹ́ oríṣi ọ̀nà mẹ́ta ẹ rí i pé méjì nínú àwọn oríṣi mẹ́ta yìí alijanna ọ̀kan nínà ashabul maimana alijanna as-sabiqunal muqarrabun alijanna ṣùgbọ́n ashabul yamin ní tiwọn wọn ò ga tó asabiqun almuqarrabun ṣùgbọ́n ashabu shimal ashabu mashama òrìbù náà iná náà ìlàwọ̀ eléyìí tọ́ a rí nínú suratul waqi'a yìí kan náà ìgbà tí ọlọ́run ọba wa tó ń sọ̀rọ̀ nípa kú njẹ́ ọ̀sẹ̀lẹ̀ sí yẹn nígbà tí yẹn bá fẹ́ kú bí yẹn ṣe máa ń pọ̀ kakú bí ṣe máa ń gbóná àti bí yẹn ṣe gbóná قال فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين أريك والله نصيك تبا جو كانوا مقربون أتوا أقوى رسوك تبا جو كانوا يعني أقوط مقربون أتني أقوط على الجنة نواو شو مقربون أنكو يوغا جوتي أني يعني تيسي مقربون ما كان إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا أبرار أو مقربون كلا إن كتاب الأبرار لفي عليين أبرار أو إلي أو أنا أن يقوت طب النبي محمد صلى الله عليه وآله وسلم من حديث تصنق ولاية ó ti sọsẹ tó ní kálukú wọn ń ṣe fún wa o ọlọ́lọ́wọ́n ọba tọ́ga sọ yìí pé hadith qudsi man aadali waliyan faqad barazani bil muharaba ẹnikẹ́ni tó bá fi lè dìtẹ̀ sí ọ̀kan nínú àwọn ẹni mi ó ti kéde ogun sẹ́mi ọlọ́ onítọ̀hún ó ti jáde ogun sẹ́mi ọlọ́ torí rẹ̀ ẹni ọlọ́hún èèyàn gbọ́dọ̀ dìtẹ̀ sí ẹni ọlọ́hún èèyàn gbọ́dọ̀ dìtẹ̀ má. E, ẹni ọlọ èèyàn gbọ́dọ̀ mú lọ́tà àìjẹ́ bẹ́ẹ̀ àjẹpọ ti jáde ogun sọlọ nù tọba wa jáde ogun sọlọ ta wa ni ọ àwọn ta ni bẹ lẹ́yìn rẹ̀ tó rò kó rìn kankan sí torí ẹ ẹnikẹ́ni tó bá fi lè mú wàlíyì mi lọ́tà ẹni mi lọ́tà ó ti jáde ogun sẹmi Ọlọ́run o àti pé ẹrú kan nínú àwọn ẹrú mi kò lè wá àti súnmẹmí Ọlọ́run pẹ̀lú nǹkan kan tí mo nífẹ̀ẹ́ sí bíi kọ́ máa ṣe tí mo ṣe lọ́ràn yàn lórí ẹ̀ eléyìí jẹ́ àmì ńlá àtẹ̀mí àti wọ́ àwa fẹ́ súnmọ́ lọ àbá fẹ́ súnmọ́ lọ ọlọ́run ọba ń fi yé wa nínú àdéfì pé ntọ́ ga jù téèyàn fi súnmọ́ lọ òun náà ni kéèyàn ó ṣe ntọ́lọ́run ọba ṣe lọ́ràn yàn léèyàn lórí táǹbà ti ń ṣe tọ́lọ́run ṣe lọ́ràn yàn lé wa lórí àti súnmọ́ àti jẹ́ni tó ṣe wípé ọlọ́run ọba wa á jẹ́ni tó súnmọ́ ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه ẹrú èmi Ọlọ́run kò ní yé wá àtisúnmọ́ èmi Ọlọ́run pẹ̀lú àwọn anáfílà pẹ̀lú ṣíṣe àwọn anáfílà títí tèmi Ọlọ́run ọbọ òfin nífẹ̀ẹ́ rẹ̀ eléyìí túmọ̀ sí pé ètò jẹ́ bàbá òun náà ní ká máa ṣe tọ́lọ̀ ṣe lọ́ràn yàn lé wa lórí náfílà náfílà náfílà èyí sì sọ̀ràn yàn náfílà rẹ̀ ò ní tuma kọ́bọ̀ náfílà rẹ̀ ò ní tuma kọ́bọ̀ ọ̀ràn yẹn láwọn kọ́ mójútó lẹ́yìn náà ló tó wá kan nàfílà fẹ̀yìdà àbẹ̀tòhó tí mo bá wá nífẹ̀ẹ́ rẹ̀ kóńtò sẹ́màáhù lẹ́dí yẹ́sùmáhù bẹ́ẹ̀ màá jẹ́ ìgbọ́rọ̀ rẹ̀ tó fi ń gbọ́rọ̀ wàbọ̀sọ̀rọ̀ lẹ́dí yọ́bọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìríran rẹ̀ tó fi ń ríran wọ́yẹ́dọ̀hù lẹ́tí yẹ́bọ̀tẹ̀ṣọ́ bẹ́ẹ̀ ha àtọwọ́ rẹ̀ tó fi ń gbà nǹkan mú wàrídìlẹ̀hù lẹ́tí yẹ́mṣẹ́ àlẹ́ yìí ha àti ẹsẹ̀ rẹ̀ tó fi ń rìn. láti ibi màá di ìgbọ́rọ̀ rẹ̀ tó fi ń gbọ́rọ̀ ìyapa pọ̀ láàrin àwọn olùmọ̀ nípa àtùmọ̀rin yìí ṣùgbọ́n nǹkan tá a nílò ń bi ni pé iṣẹ́ ìkíní kejì nínú àwọn al-abrarul muqarrabun àti ashabu al-yamin a rí i pé àwọn abrar al-muqarrabun àwọn tiwọn wọ́n ṣe gbogbo ntí ọlọ́run ọba nìkan ọ̀sẹ̀ yẹnni kíta bá fẹ́ di ẹni tó ga jù nípò nínú àwọn àwòlíyà gbogbo ntọ́lọ́run fi pa wá láṣẹ àmà ṣe àwọ̀ apá gbogbo ntọ́lọ́run se léwọ̀ apàtì apá gbogbo ntọ́lọ́run ọba ṣe léwọ̀ apàtì àmà ṣe ntọ́jọ́ràn yẹn àmà ṣe ntọ́lọ́run nífẹ̀ẹ́ sí á pa gbogbo haramu tì á pa gbogbo makuruhati tì gbogbo ntọ́lọ̀ ń kórira tá a bá fi lè wá àti ṣe báyìí tá à ń ṣe gbogbo ọ̀ràn yẹn tá à ń tún ṣe náfìlà tá à gbogbo ọ̀ràn yẹn tá gbogbo ntá nífẹ̀ẹ́ sínú ṣẹ̀ríyà tá a gbogbo ntọ́lọ̀ ń ṣe léwọ̀ tì tá gbogbo ntọ́lọ̀ wọn bá kórira tì á jẹ́ wípé ọlọ́run ọba ẹlẹ́dàá yóò nífẹ̀ẹ́ wa nítorí pé a ti ṣe ntọ́lọ̀ wọn bá irú àwọn wọ̀nyí báyìí gbogbo nǹkan tí wọ́n ń ṣe nínú sẹ̀mí wọn tó jẹ́ nǹkan kò ṣeé má ṣe bíi ká jẹun bíi ká wẹ̀wù bíi ká wọ bàtà bíi ká sùn gbogbo ẹ̀ tún yí padà lọ́dọ̀ tí wọ́n dẹ́sí nítorí pé àníyàn wọn òun náà tún ní pé gbogbo àwọn ń ṣe ń torọ Ọlọ́run àwọn ń ṣe ń torọ Ọlọ́run àwọn ń ṣe ń torí tọlọ́run káwọn ò lè lágbára láti sin lọ́run làwọn ṣe ń jẹun káwọn ò lè bá lágbára láti sin lọ́run làwọn ṣe ń mumi káwọn ò lè bá lè sin lọ́run làwọn ṣe wẹ̀wù kí àwọn ọmọ bá ṣèṣe káwọn olè bá sílọ̀ nírọ̀rùn làwọn ṣe ń wọ bàtà káwọn olè bá lágbára láti sílọ̀ làwọn ṣe ń sùn làwọn ń sinmi gbogbo eléyìí báyìí ó tún dẹ̀sìn lọ́dọ̀ tiwọn àwọn eléyìí ọjẹ ẹni tó ga jù nípò lọ́dọ̀ lọ. ṣùgbọ́n àwọn ẹni apá ọ̀tún tí wọn kò sí nínú ẹni tí à ń súnmọ́ lọ́wọ́ bá pẹ́kípẹ́kí àwọn náà làwọn tó ṣe pé ọ̀ràn yẹn làwọn ṣe gbogbo ntọ́lọ́ọ̀ṣe lọ́ràn yẹn lé wọn lórí wọn ṣe wọ́n sì pa gbogbo ntọ́lọ́ọ̀ṣe lé wọn lórí wọn pàtì ṣùgbọ́n àwọn nǹkan tó jẹ́ bíi násìlà àwọn nǹkan téèyàn máa ṣe téèyàn máa fi lọ́lá àwọn ò mójútó wọn ò mójútó lọ títí àwọn nǹkan kan wà tọ́lọ́hùn sí léèwọ̀ àmọ́ tí ń bẹ́ẹ̀ nu pé yẹn ń jayé káyé gbogbo ẹ̀ làwọn ń jẹ àbí òye wa ṣùgbọ́n wọ́n ń ṣe tọ́lọ́ ń ṣe lọ́rùn yẹn wọ́n ń dènà sí tọ́lọ́ ń ṣe léèwọ̀ gẹ́gẹ́ bí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ nù wa nù à ń ṣe tọ́lọ́ ń fi pa á lásì à ń dènà sí tọ́lọ́ ń ṣe léèwọ̀ ọ̀ yẹn náà fi là ẹ̀ ọjọ́ máa wò mìíràn kò ní yan násìlà ẹlẹ́yìn mùsíbà mùsíbà kámótútó násìlà lẹ́yìn ọ̀ràn yẹn ó máa ń jẹ́ ká ga nípò púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa. tọ́ torí di eléyìí o àlè rẹ nìkan nínú àwọn kèsèrí àbí àwọn mùnásìkì o àbọ̀mọ àwọn kèsèrí o abẹ́nìkan tó ti ẹ̀ dàgbà tó ṣe pé kọ̀gbọ́n nípa anabi Muhammad sallallahu alayhi wa sallam rí tá a wá lè pè ní wàlíì ọlọ́run o nítorí pé àwọn ọmọdé kéékèèké àwọn eléyìí wọn ò tí ì sínkú ẹni tí wọ́n máa pẹ̀sẹ̀ fún báwo la ṣe wá fẹ́ pè bẹ́ẹ̀ bákan náà ẹni tó jẹ́ wèrè á pé wàlíì wèrè wọn àti tí wọn náà bá jẹ́ pé wèrè ni ọ wọn à lè pé wèrè wọn pè ní wàlí torí pé wàlí iṣẹ́ sísin lọ́n sísin tọ́jọ́ ọ̀ràn yẹn jíjìnà sí gbogbo ntọ́jú èèwọ̀ àbí òye wa èwo wèrè ń ṣe ṣègbè lọ́mọdé ń ṣe tọ́ àyàfẹ́ tó bá gbé ẹ̀kan láre òun náà ni wèrè rẹ̀ máa jí sí gbàtí wèrè ọba jí sí yóò ṣe tọ́lọ́ tí wèrè bá jí sí tọ́ nǹkan mìínú lẹ́yìn ọba a sì ti mọ̀ pé wèrè ntòsí káyìn tí làákàyè fi bọ́ lọ́wọ́ orí rẹ̀ náà lọ́lọ́wọ́ gbé dìde tó bá dijọ́ gbé ndàlù orí rẹ̀ lọ́lọ́wọ́ bó ti ṣèṣirò fún un àmọ́tá báyìí kó agbọ́ lẹ́nu wèrè àríwèrè ríran ó kan ó nǹkan tá a ò ọgbọ́n nǹkan tá a gbọ́ àbó ṣe nǹkan kan tá àwọn agbára èèyàn lọ àbó tiẹ̀ náwó sẹ́nìkan lọ́ba kú àbó kígbe mẹ́nìkan tó ti dákú lọ́ba dìde abẹnikan abẹnikan fẹ́ bímọ ọkàn nàkàsí báyìí bá jáde rọrùn ẹ eh, sẹmọkàn ẹ eh, kọjá lásán wàlíì nìyẹn. gbogbo eléyìí kìí ṣe nǹkan kankan bàbàrà àwọn káfíìrì náà máa ṣe irú ẹ̀ àwọn mùnáfíkì náà máa ṣe irú ẹ̀. gẹ́gẹ́ bí ìgbà tí káfíìrì ti ń sọ fọ́kàn nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ ni tí ṣètánì wà ara rẹ̀ ọmọlẹ́yìn ṣètánì sọ fún ṣètánì pé jáde lára ẹ̀ mo ní kó jáde lára ó sì jáde. wọn á ní ah, agbára agbára kìnnì kò sí nǹkan kankan bàbàrà mẹ ṣètánì máa ṣe irú ẹ̀ káfíìrì máa ṣe irú ẹ̀ mùnáfíkì máa ṣe irú ẹ̀ tọ́wá ti torí rẹ̀ tọ́ sọ́ra rẹ̀ dára sọ́ọ̀sì torí ẹ àwọn yahudi àti nasara àwọn náà ní àwọn náà ní ìsọpá àwọn náà ríran àbí wọn ò ní ní ìbọ́pàdé rẹ lọ́nà tó lòún ríran rí òun ríran sí ọ torí ẹ àwọn náà ní ríran àwọn náà láwọn àṣesí kan tó jẹ́ ti ṣẹ̀tán gẹ́gẹ́ bí ìṣesí tàwọn alágbègbè gangan gẹ́gẹ́ bí ìṣesí tàwọn òpinna gangan àtàwọn ẹni tí ń bọgi tí ń bọ tí ń bọ pẹ̀ torí rẹ gbogbo ẹni tó bá ṣàfihàn pé wàlíyìí lòun tí kìí ṣe ntọ́lọ́wọ́n bá ṣe lọ́rùn àyàn tí kìí jìnnà sí ntọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ ṣùgbọ́n tó ṣe pé ntọ́ta kò ló máa ń ṣe nígbà míì kò tọ́sẹ́ nìkan o kó pẹ̀lú àwọn eléyìí níwọ̀lé yọ ọlọ́run o torí pé tí eléyìí báyìí tí ò bá ti jẹ́ wèrè tẹ́ni tí yóò pera rẹ̀ níwọ̀lé yìí tí ò bá jẹ́ wèrè tí ń takùtọ̀ ọlọ́run tí ò bá ti jẹ́ wèrè àjẹ́ ipe ẹni tí ẹni tí sì ń pè ní wàlí àjẹpọ̀ ní wèrè àjẹpẹ́ ni tí ń pè ń wẹ̀lì oníwèrè àbí kó sì jẹ́ pé àyùmọ̀ká ń da èkíní kejì wọn láàmú ǹjẹ́ kankan wà ń bẹ tó yẹ pé ó àwọn wàlí ìsọ́tọ̀ yàtọ̀ sáwọn èèyàn yòókù tá a fi máa dá wọn mọ̀ àbí tọ́lọ̀ ti ẹ̀sẹ̀ fún wọn yàtọ̀ sáwọn èèyàn yòókù àwọn wàlí yọ̀dá yàtọ̀ pẹ̀lú nǹkankan yàtọ̀ sáwọn èèyàn yòókù ẹ̀wú ọ̀rùn wọn ò fi yàtọ̀ sáwọn èèyàn yòókù ẹni tó jẹ́ wọlé ọlọ bó ń ṣe ń wẹ̀wù lónà ọmọ wẹ̀wù lónà ẹni tó bá wù ní ọwọ́ kò bá wọ ṣẹ́ẹ̀tì kò yọ kó ń wọlé ìjàre tọ bó sì wọjà làbíyà kò sọ́ di wọlé mo rò pé yé wa tó wá gbẹ́ aṣọ àwọn awúlíyàwó náà ń jà làbíyà àbí òye wa kò túmọ̀ sí kí wọn náà máa wọ ṣẹ́ẹ̀tì ká jojúmọ́ o kò jọ yọ o tọ gbogbo ẹ̀ náà lọ́tọ̀ kò sí kàtọ́ dé wọ́n bẹ̀ tọ́ wọn ò lẹ́wù kan eléyìí tó ṣe pé náà láti máa dá wọn mà bákan náà kò sí nínú àmì táfi dá wọlé ìmà pé kọ́ máa fárí gbogbo gbà kórìrì ọmọ gbogbo gbà kì sírun lórí bàbá kan wọlé bàbá à wọlé báwo àjẹkẹ́kọ̀ àwọn ọmọ fárí nìyẹn bákan náà ẹlòmíì wà tó jẹ́ pé irun tiẹ̀ wọ́n máa tírímù ẹ̀ mọ́lẹ̀ ní ojúmọ́ náà ni clipper nàmbà zero kò ní fa o àmọ́ nàmbà zero ní òkú kó ọmọ gbèsè wọn bá tírímù ẹ̀ mọ́lẹ̀ gbogbo wa ó lámì wàlí nù kò sí sàmì wàlí torí ẹ̀ wàlí alẹ́ rí nínú gbogbo báwọn yẹn ṣe póríṣiríṣi wàlí ń bẹ nínú àwọn olùmọ̀ wàlí ń bẹ nínú àwọn makéw wàlí ń bẹ nínú àwọn mẹ́kò wàlí ń bẹ nínú àwọn ẹnjìníà wàlí ń bẹ nínú àwọn ẹni tó jẹ́ pété lọ ni wọn wàlí yìí sì ń bẹ nínú àwọn tó jẹ́ bíríkìlẹ̀yà wàlí yìí ń bẹ nínú àwọn rẹdíónì wàlí yìí sì ń bẹ nínú àwọn eléwúrẹ́ wàlí yìí ń bẹ nínú àwọn ẹni tó ṣe pé ń tajà wàlí yìí sì ń bẹ nínú àwọn tó jẹ pé sí ọwọ́ wọn ṣe kódà àwọn tí ń ṣiṣẹ́ ń lé epo wàlí ń bẹ nù wọn walhamdulillah so eléyìí túmọ̀ sí pé kò kò sí nǹkan pàtó kan ẹ nígbà títí ṣe báyìí wà á pé wàlí ni kò sí ṣùgbọ́n nǹkan tá a gbọ́dọ̀ kíyèsí ni pé kí ni hal amana hal yattaqillah sọgbọn Ọlọ́run ọba kò sí ń payọ lọ tába ti rí nǹkan méjì yìí ó lè jẹ wọlé ìfọlọrun ọba Ẹlẹ́dàá o tọ ilé ìjẹba o àmì ìyàwó àjọ dáràn aládàdálẹ nídìí ẹsẹ ọ̀daràn bí ti ṣe ń jó nǹkan mọ́ra wọn ní ń gún nǹkan papọ̀ wọn abẹ́rẹ́ nǹkan mẹ́ o ezekele lọ́pọ̀ ńlẹ̀ wọn o náà wọn á ń jóná o àbí òye wa kìí ṣe yẹn wọ́n ń gún o gbogbo tó máa gún kọjọ kìí ṣe yẹn o tó ń tí sì ń jó kìí ṣe dọ̀tí o nǹkan tó máa ṣe nu ọ wá ní wàlí lo wàlí bá o wàlí ṣẹtọ́n wàlí yìí ta ni àṣẹtọ́n ilé ìjẹ́bù ṣe jẹ́ ń bẹ̀ jáde ṣé àwọn wàlí yìí ṣé wọ́n máa sẹ́lọ̀ àbí wọ́n sẹ́lọ̀ àbí èèyàn lè jẹ́ wàlí àfi kọ́ máa sẹ́lọ̀ àkọ́kọ́ kò sínú májàmú tó lè sùn tí èèyàn fi jẹ́ wàlí pé kéèyàn jẹ́ ni tí èsẹ̀ lọ́hùn torí wàlí èsè ànábì wàlí èsè ànábì wàlí èsè rọ̀ṣùl èsè ránṣẹ́ ọlọ́ọ̀ èèyàn lásán bíi tiwa náà èèyàn lásán bíi tèmi àtiwọ́ náà ni ìná ń pè wàlí kò sínú pé o lè jẹ́ wàlí àfi kọ́ ọmọ máa ṣàṣìṣe o lè jẹ́ wàlí àfi kọ́ ọmọ máa ṣàìdá àwọ ah, ah, oh. kódà wàlí ìtẹ́rì yẹn òun náà máa sẹ́lọ̀ òun náà máa ṣàṣìṣe kódà ó ṣeéṣe kí nǹkan kan nínú mọ̀ nípa ṣẹ̀ríà kọ́ pamọ́ sí kọ́ mọ́ mọ̀ nípa rẹ̀ kódà nǹkan kan lè dojú su kọ́ mọ́ mọ̀ kí ló dodo nípa rẹ̀ sí ọlọ́run pa wá láṣẹ ká ni àbí ọ̀pá wá láṣẹ sí oníkà pàtì ni àbí oníkà pàtì gbogbo eléyìí ó lè ṣeéṣe kọ́ ṣẹlẹ̀ gbọ́wọ́ ẹni tó jẹ́ wàlí òdodo yẹnni kékeré ṣe dandan kó superior kìí ṣe dandan bó wà excellent yóò kù síbi tí ó kù sí. ó sì ṣeéṣe kó jẹ́ pé wàlí yẹn kó máa wò yí pé nǹkan tó ṣẹlẹ̀ yìí nínú karamati ṣùgbọ́n kó máa mọ̀ yí pé nínú sí ọwọ́ ṣètọ́ni ó ṣeéṣe kó dojú sú bẹ́ẹ̀ kó yọ kúrò nínú jíjẹ́ wàlí nítorí pé èèyàn ni èèyàn máa ń ṣàṣìṣe èèyàn sì máa ṣe dọ́gba torí ẹ̀ ọ̀tọ̀ kẹ́ni tó jẹ́ wàlí yọ ọlọ́run kó ṣàṣìṣe o ọ̀tọ̀

nítorí pé ntọ́ sọ kò ṣe déédéé torí pé òun yéé sànàbì tí yéé sàṣìṣe yéé sànàbì tí ń jí sí ọlọ́run ọba wa àyàfi tó bá pé ntọ́ sọ kọ̀tàkùtà ọlọ́run kọ̀tàkùtà nàbì sallallahu alayhi wa sallam torí rẹ̀ gbogbo tí wàlíì kan bá sọ àbẹ́nìkan bá sọ nínú àwọn mùsùlùmí là ń sọ ń wo <laughs> nínú àwa mùsùlùmí tẹ́nìkan bá sọ fún ọ tí ṣèṣe ẹni ọlọ́run wàá gbé wàá gbé lọ síwájú alukur'an àti sunna tó bá ṣe déédéé alukur'an àti sunna àtẹ̀kọ́ àgbàwọ̀ àgbàwọlé kéésùn gángan la gbàwọlé o ṣùgbọ́n kí la gbàwọlé alikitab wa sunna tó bá ti tako ọ̀kan nínú méjèèjì àbí méjèèjì ibi títí ń bọ̀ kọ́ ibẹ̀ la dá padà sí o tá a bá wà mọ̀ sọ tako alukur'an àbí ó tako apàtì ni apàtì kíkálukú sinmi oríṣi ọ̀nà mẹ́ta làwọn èèyàn pín sí ń pẹ́ lẹ́yìn o ọ̀nbẹ nínú wọn ẹni tí òun ò pé gbogbo ohun tí wàlíì bá ti sọ nípa ara rẹ̀ àbọ̀ sọ nípa ọlọ́run àbí tó sọ pọ́kàn òun sọ fún òun nípa ọlọ́run ọkàn mi sọ fún mi pọ́lọ́run sọ pé ẹ́ yọ pé òdodo ni hakika hakika báwo. bákan náà àwọn eléyìí àwọn tayọ ẹnu àlà ọ̀nbẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó ṣe é pé tí wọ́n bá rí gbogbo nǹkan tí ẹni tí ó jẹ́ wọ̀lì tó bá ti lè ṣe tó bá ti lè ṣàṣìṣe kan láyé rẹ̀ rí olè ah ló fi ṣe wọ̀lì ọlọ́ ṣé kò wá ní sẹ́lọ̀ ni yóò sẹ́lọ̀ eléyìí jẹba torí ẹ̀ létọ́ dájú ní pé ká dúró dọ́gba ká mọ̀ ìpẹ́ni tó jẹ́ wọ̀lì ọlọ́ oní ẹlẹ́tọ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí sì ń payà rẹ̀ ó lè ṣàṣìṣe ó lè ṣàìdá àṣìṣe àtàìdá rẹ̀ kò yọ kúrò nínú ẹ̀sìn Islam. ẹ eléyìí kìí ṣe nkankan tuntun o tó a kpa àná ló o àbí jẹta o Umar radiyallahu anhu ó wà nínú hadith eléyìí ti Bukhari àti Muslim tó gbé jáde anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní qad kana fil umami qablakum muhaddathun fa iyyakum fi ummati ahadun fa Umaru minhum. anabi sallallahu alayhi wa sallam ó ti wáyé o lára àwọn ẹni tó ti síwájú ṣáájú yín àwọn ẹni tó ṣe wípé a máa bá wọn sọ̀rọ̀ nínú ọkàn wọn lọ́rọ̀ tó jòdòdò a máa bá wọn sọ̀rọ̀ nínú ọkàn wọn lọ́rọ̀ tó jòdòdò tá a bẹ́ẹ̀ lómi sọ tí ó sì máa sọ jáde tí ó máa dájú pé bẹ́ẹ̀ tó bá jẹ́ pé irú wọn bá bẹ nínú ìjọ mi Umar ọ̀kan nínú wọn ló umar ibn al-khattab radiyallahu anhu ọ̀kan nínú wa lọ́jẹ́ sẹ́bẹ̀yìn sì mà pé umar radiyallahu anhu ọlọ́wọ́n bá fi òdodo sórí ahọ́n rẹ̀ umar òun lórí pé nígbà táwọn yẹn bá fẹ́ wọlé anabi sallallahu alayhi wa sallam wọ́n máa já wọlé wọ́n máa já wọlé so umar ló wá sọ pé ah tó bá jẹ́ kó bá fi gàgá sáàrin àwọn ìyàwó rẹ̀ àtàwọn èèyàn kó bá dáa púpọ̀ ẹ̀yìn rẹ̀ láyà hijab tilé sọ̀kalẹ̀. So, ما عمر رضي الله عنه اريك وهو لو صار فهو بيني تسكن تقوى النبي صلى الله عليه وسلم ودتي ودتي سنة النبي صلى الله عليه وسلم عمر رضي الله عسى ربه ان طلقكن ان يبدله ازواجا خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات طيبات وابكارا بص الصون لا القران الصون gẹ́gẹ́ bó ṣe kakalẹ̀ o ayé alukur'an ti sọ kalẹ̀ Umar radiyallahu anhu oní ẹlẹni lẹ́yìn tó ṣe pé ńgbà àwọn jagun Badar tán jagun Badar tán wọn á mú àwọn èèyàn lẹ́rúgun èèyàn àádọ́rin kpó láti ṣe wọn ànábì ń gbà mara o yàtọ̀ sí wọ olótìjọ́gà ọkọjá kọ́ gbà gbogbo nǹkan rẹ̀ wá ń dàrú gbogbo nǹkan rẹ̀ ń bàjẹ́. nítorí pé èèyàn tẹ rí yẹn ó kéré ló ń kà lónìí kan níṣẹ́ lèèyàn máa di púpọ̀ pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ anabi sallallahu ń nítorí pé àwọn sọ tá a bá gbà lẹ́nu èèyàn púpọ̀ ọ̀nà ń bẹ́ńbẹ́ kódà kó ni torí ẹ ẹni tí kìí sọ̀rọ̀ fẹnu ni ń gbà mọ̀ràn lẹ́nu àwọn sàhábà ó ń bi wọ́n léèrè bóun ni ká ti sa àwọn èèyàn tá a mú yìí Abubakar radiyallahu anhu àánú pọ̀ ah àwọn èèyàn yìí bàbá dàálẹ̀ tá a tún sà mọ̀lẹ́bí wa ni wọ́n àwọn àyè kan wa ni wọ́n àwọn àbátan wa ni wọ́n ẹ jẹ́ kí wọ́n sanwó rárá wọn padà wọ́n máa padà lọ́lé anabi gbọ́ wà Umar kọ́ Umar ni àwọn ọmọ ló lé wa ní Mẹ́kà àwọn ni òjò arọ lọ sí lu wa tá a fi dára àbòmí Ọlọ́run bá wá fún alágbára lórí wọn ìmọ̀ràn tẹ̀mí ni pé gbogbo wọn ni ká pa kálukú sinmi ah anabi sallallahu alaihi olùkọ́rọ̀ Umar olè díẹ̀ ìjọba ọ̀rọ̀ anabi nuhani aleyhi salam. ربي لا تذر على الأرض من الكافرين ديار إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجر الكفار ولو أن تيما قبلي جوكوني نوعا كفيري وعي ما سيبقوا بقواني كوقبان أتنتين قبلي أتنتين جادي أتنتين ما جادي بقواني كوقبان àárẹ̀ lọ́dà dùbúlẹ̀ tí èjì ọjáde ni o ẹ ẹ̀mọ̀ tí èjì ni o gbogbo wọn ni kò parun kí ló dé nuha náà ni tún sàlàyé fúnra pé a kì í ṣe é ma àbá pé kí ló dé tí mo fi ni kú ọlọ́run pa gbogbo wọn rún o ó ní pípọ́ ọba fẹ́ nìkan lẹ́nu wọn gbogbo àwọn ẹrú tó bá ṣẹ́kù ni wọ́n bá jẹ́ o ó sì wọn lọ́nà o wọn ò sì lè máa rẹ ọmọ náà lẹ́nu bí ọyọ ọyọ gbogbo àwọn kèfèrí ó fún wọn tégbòtégbò ìsítà sọlẹ fẹtẹhùn ọyọ wọn tégbòtégbò amáwọ Abubakar ah! ọ̀rọ̀ rẹ̀ fẹ́ jọ anabi Ibrahim alayhi salam nígbà tí wọ́n mọ̀ pé bàbá òun kèfèrí ni ọ̀daràn ni ọsẹ bọ ni onílà astaghfiranna mo fi ọlọ́run bá búra pé màá tọrọ àforíjì fún ẹ fọ́sẹ̀ bọ̀ yẹnni pé àánú wà fún Abubakar náà anabi bá gba ọ̀rọ̀ Abubakar wọlé anabi bí kí alukọ́ máa ra ara rẹ̀ padà alukọ́ máa ra ara rẹ̀ padà wọ́n ra ara padà láyà bá sọ̀kalẹ̀ kíkọ́ tọ́sí anabi kọ́ máa gbowó rà padà lọ́dọ̀ àwọn ẹrúkùn tó bá mú o tí ì lágbára ẹsẹ̀ rẹ̀ o tí ì rànlẹ̀ pípa lọ́yẹ kẹ́ ẹ pa wọn Umar wa dé ọba tí anabi sori kọ àtún àtàbúbọkàn káàsì nǹkan ọ̀rọ̀ tá à ń sọ lẹ́ẹ̀kan náà ni ìmọ̀ràn tiẹ̀ tó mú wa náà làlùkùránì mú wa a sì ti ń gbowó ah, Umar ní sẹ́fí mo ti <laughs> ẹ̀mí dámọ̀ràn tẹ̀mí ẹ̀ gbá wọlé àwọn nǹkan báwọn báwọn báwọn báwọn tàlùkùránì ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ Umar radiyallahu anhu tó eléyìí amakweti Umar yẹn waliyun lirrahman nínú àwọn awliya urrahman ó sì ga ní wìláyà gbogbo muhaddathun tó bá wá wà nínú ìjọ yìí àwọn ẹni tá à ń bá sọ̀rọ̀ lórí ọkàn tiwọn náà tí wọ́n máa dánìkan má tí wọ́n máa dánìkan gbọ́ nínú ìjọ anabi muhammad sallallahu alayhi wa sallam tó sí umar kí la máa pè wọ́n náà rí ẹ̀yin ta ni wọ́n ń tọ̀ ẹ̀yin umar radiyallahu anhu ọyà wà lẹ́nu báyìí ń tọrí kọ ọ bẹ́ẹ̀ máa ń dakọ àwòlìyá o ẹ dakọ sàábì o abẹgbọrí ẹ dakọ sàábì nù àwòlìyá o. ok nínú wìláyà tí Umar bá jẹ muhaddad ẹni tá à ń bá sọ̀rọ̀ lórí ọkàn sọwọ ga nínú wìláyà tó Abubakar kò tún ga nínú wìláyà tó Abubakar kọ̀ọ̀kan nínú jíjẹ́ wàlí tó abubakar torí awwalu hadhihi ummati ba'da nabiyyiha sallallahu alayhi wa sallam abubakar àkọ́kọ́ ọjọ́ yìí lẹ́yìn anabi wa sallallahu alayhi wa sallam ní tani abubakar radiyallahu anhu. ibn umar ọmọ umar yìí onímọ̀ kana umar yaqulu fi shay. إني la arahu kadha illa kana mimma yaqul ó ní Umar kì í sọ nípa nǹkankan pé mo rí i pé báyìí báyìí àfi kí nǹkan yẹn kí nǹkan kan ṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí ẹ sọ pé nǹkan báyìí bẹ́ẹ̀ mi ṣe rí bí mo ṣe rí ni àfi kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọmọ rẹ̀ ló ń sọ báyìí umar nasi máa ń sọ pé iqtaribu min afwahil muti'in ẹsùn mẹ́nu àwọn ẹni tí ń tẹ̀lé tọ́lọ́hún yẹn ni pé ẹ má jìnnà sí wọn wasma'u minhum ẹ máa gbọ́ tí wọ́n bá ń wí o wasma'u minhum ma yaqulun ẹ máa tẹ́tí gbọ́ tí wọ́n bá ń wí o fa innahu tatajalla lahum umurun sadiqa torí àwọn nǹkan tó jódodo ọlọ́run máa fi hàn wọ́n ẹ máa súnmọ́ àwọn ẹni tí bá ń tẹ̀lé tọ́lọ́ kì í sàwọn ẹni ń takò tọ́lọ́ ẹ sì máa gbọ́rọ̀ wọn torí pé Ọlọ́run bá máa ń fi tọ́jú òdodo kó máa fi hàn wọn. tọ́ dájúdájú ó ti hàn sí wa dájú Ibn Taymiyyah ni ó ti hàn sí wa dájú páwọn wọlé yọ Ọlọ́run ohun tó dájú ni pé Ọlọ́run á máa bá wọn sọ̀rọ̀ lórí ọkàn wọn wọ́n gbọ́ lọ́kàn wọn wọ́n sọ jáde ó dájú páwọn tó jẹ́ wọlé Ọlọ́run ọlọ́run ọba máa fi nǹkan tí àwọn èèyàn mi ò rí ó máa fi hàn wọ́n gbà mí ṣùgbọ́n ẹni tó lọ́lá jù nínú wọn ni ta ni Abubakar radiyallahu anhu lẹ́yìn rẹ̀ lọ́kàn Umar radiyallahu anhu àwọn méjèèjì lọ́lọ́lá jù nínú àwọn olùyà àwùlíyà tó wà nínú Islam àwọn méjèèjì lọ́lọ́lá jù tọ́ bí Umar ṣe wá jẹ́ pé anabi sallallahu alaihi ti jẹ́rìí fún pé a ọ ń bẹ nínú àwọn èèyàn tó ti síwájú àwọn ẹni tó lọ́wọ́ bá máa bá sọ̀rọ̀ lórí ọkàn wọn tírú wọn bá bẹ nínú jọ àjẹ́ pé Umar ńkọ́ nínú wọn lọ́wọ́ tonti bá anabi ṣe sọ báyìí ọmọ dájú pé Umar bó ti ṣe jẹ́ wọlé ọlọ́yin ó máa ń ṣàṣìṣe ó sì máa ń ṣe déédéé àwọn déédéé rẹ̀ láti mú wa lóríṣiríṣi nínú àwọn àṣìṣe Umar tó ń ti bó ti ṣe jẹ́ muhaddad ẹni tá à ń bá sọ̀rọ̀ lórí ọkàn ní ìjọ tá nàbí sallallahu alaihi wasallam tó ń ṣe sulhul Hudaybiyah táwọn kèfèrí òjò wọ Mẹ́kà wọ́n kọ̀wé àsọyépọ̀ láàrin àwọn mùsùlùmí àtàwọn kèfèrí nínú tó wá nínú ìwé yẹn onáà ní ká nàbí padà kó di ó dẹ̀ kó tó wá sí umrah yìí. báyìí báyìí báyìí báyìí ni múra rẹ̀ sì gbọ́dọ̀ jẹ́ àtàwọn tó bá kú lẹ́yìn yàtọ̀ sí àwọn ń fẹ́ káwọn fọwọ́ ogun káwọn wáwọ́ rẹ̀ bọ́lẹ̀ fún ọdún mẹ́wàá kíjà ọmọ ṣẹlẹ̀ láàrin àwọn wàyí o gbogbo ẹni tó bá wá bá wọ Muhammad sallallahu nínú àwọn kèfèrí bóun fẹ́ darapọ̀ mọ́ òun fẹ́ di mùsùlùmí kẹ́lẹ́ padà sí wa. ẹni tó bá wá wa àwọn kèfèrí nínú ẹ̀yin mùsùlùmí pọ́nfẹ́ di kèfèrí káwọ̀ tẹ́wọ́ gbà o ah. kọ̀fẹ́ jọ bí ìgbà tí justice fẹ́ wà mbẹ́ o anabi ni wọ́n kọ́ Umar inú wa bí inú rún ó ní anabi sallallahu alaihi wasallam ṣé àwa kọ́ la wà lórí òdodo ni sáwọn ọ̀tá wa kìí ṣe kórìí ìbàjẹ́ wọn wà anabi ní bẹ́ẹ̀ ni tó wá ló dé tá a máa gba ìwọ̀sí nínú ẹ̀sìn wa pé èèyàn fẹ́ di mùsùlùmí ká lè mùsùlùmí fẹ́ di káfíìrì kí wọ́n anabi sallallahu alaihi wasallam sọ gbà kó ti ṣe Ọlọ́run ọba ni mu a Umar ni mo gbà o ìtara Umar ti rọrùn ṣebí ntí Umar àtàwọn míì ń wò pé àṣìṣe ni ṣebí ń lọ wá sábàbí tànàbí fi wá tètè gbà Mẹ́kà ṣebí òun ló ṣe sábàbí táwọn kèfèrí táwọn gan fi ń kábàámọ̀ páwọn kọ ìwé àsọyípọ̀ tánàbí ọba gba mọ́jẹ̀mú wọlé tóní lálá gbọ̀ngàdán ẹni tó bá bá wà náà wà náà gbá ni sẹ́ẹ̀mọ̀ pé nítorí padà wá ṣẹlẹ̀ rọrùn ọba ti ṣẹlẹ̀ rọrùn so eléyìí bẹ́ẹ̀ náà ni nínú àṣìṣe Umar radiyallahu anhu tọ́da gẹ́gẹ́ bí ẹ̀ka kan omi kan nínú òkun lẹ́gbẹ̀ẹ́ dáadáa rẹ̀ oní àníjọ́ tá anabi sallallahu alaihi wasallam ńkú táwọn yẹn sọ pé anabi kú tí Umar débẹ̀ tó ní ẹni tí wọ́n bá bí dá kó tó sọ pé anabi kú yóò rí kó ń lò ó kú báyìí kálukú ya rọra dákẹ́ títítí Abubakar radiyallahu anhu tó ń fi wá kọ̀ǹfàm pa anabi kú ìgbà náà lára Umar radiyallahu anhu ló tó rọ nínú àwọn àṣìṣe tí Umar tó ṣe tó ń ti pé ẹni tá à ń bá sọ̀rọ̀ lórí ọkàn ni òun náà nígbà tí àwọn kan láwọn ò ní yọ zakama nígbà tá ànábì kú tí Abubakar radiyallahu anhu tó sì múra ogun pọ̀ òun ò dojú ogun kọ́ wọn umar sì ń sọ fún abubakar pé bọ́ọ̀lù ó sì pa àwọn èèyàn kan tó yẹ pé yashaduna an ilaha illallah wa anna muhammadan rasulullah wa yuqimuna as-salah wọn gbọ́ lọ́ngbọ́ wọn gbọ́ anabi sallallahu alayhi wa gbọ́ wọ́n gbà kọ́ lọ́wọ́ bá nìkan la gbọ́dọ̀ sí lódodo wọ́n sì ṣe sọ́lá kí ló fẹ́ gbókùn tí wọ́n sí òní à oníṣẹ́bí náà àdìtì yẹn náà lànàbì sallallahu alaihi wasallam sọ pé illa bi haqqiha wa zakatu min haqqiha àyàfi tí wọ́n bá ṣẹ̀ sí ọ̀kan nínú wọ̀ ẹ̀sìn islam yíyọ zaka nínú wọ̀ ẹ̀sìn islam sí. so báyìí abubakar ah umar nígbà tó ń rí pé abubakar kò yẹ kò gbó lórí tọ́wà òun pé òdodo ni lòun náà fi sọpọ́tì rẹ̀ eléyìí fi hàn gbé ìgbà tí Umar jẹ́ aṣíwájú fún àwọn awliya lẹ́yìn Abubakar radiyallahu anhu ó ń ṣàṣìṣe ṣé àwọn tó wá jọmọ lẹ́yìn rẹ̀ ni ò ní ṣàṣìṣe ibi tá à ń lọ nìyẹn tó wá ní tẹ́ bá ti jẹ́ wọlé pẹ̀tún ṣàṣìṣe mà èsè ṣàṣìṣe kí ló fẹ́ jẹ́ o tí màlẹ́kà ni àbá nàbì lè jẹba torí ẹ̀. ẹnìkan kan gbọ́dọ̀ sọ pé gbogbo tí wàlíì bá ń ṣe ó ń bùkátà láti máa ṣe déédéé pẹ̀lú alukurani àti sunna ẹnìkan gbọ́dọ̀ sọ pé kò bùkátà rẹ̀ ọ̀ràn àyàn ni kó na bùkátà láti jẹ́ gbogbo tí máa ń ṣe ó ṣe dọ́gba pẹ̀lú alukurani àti sunna anabi muhammed sallallahu alayhi wa sallam eléyìí jẹ́ ọ̀rọ̀ tá a rí gbà wá látọ̀dọ̀ àwọn ẹni tó jẹ́ pé wọ́n nímà nípa tó jẹ mọ́ ọ̀rọ̀ nípa wìláyà tí wọ́n sì jẹ́ olùmọ̀ nínú àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń pè wọ́n ní awliya Allah gẹ́gẹ́ bí abu suleiman الداراني، darani أبو القاسم الجنيد، Qasim أبو عمر ابن náà Abu Umar ibn Nujayd gbogbo àwọn eléyìí ọ̀kọ̀ọ̀kan nínú wọn iná ni wọ́n ṣe àfihàn wípé gbogbo ntí ẹni tó bá jẹ́ wọlé yìí bá sọ ọ gbọ́dọ̀ ṣe déédéé pẹ̀lú alukur'an àti sunna kátó kàkún tó bá takò alukur'an àti sunna kò sí ní tá a fi ṣe kò sí ní tá a fi ṣe a sì ti mà bí abubakar àti shafi'i àbí abu hanifa àti imaamu shafi'i àwọn méjèèjì rahimahumallah wọn ti sọ ikú táwọn olùmọ̀ tí wọn máa fi mà wọn sí wà táwọn ọba ti jẹ awliya Allah àjẹpọlọ wọn bá ń kọ kò ní awliya asiri ọ̀kan nínú awliya urrahman alimami malik imaamu daril hijra ó ti sọ fún wa kí kullun yukhadhu min qawlihi wa yurad illa sahibu hadha al-qabr kò sẹ́nìkan nínú àwọn èèyàn àfi kó jẹ́ pé níta lè gbà wọlé ọ̀nbẹ nú ọ̀rọ̀ rẹ̀ níta lè dànù ọ̀nbẹ nú ọ̀rọ̀ rẹ̀ àyàfà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam ti ń bẹ nínú sàárè yìí. wáyé o kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n fi máa ka àwọn míì kún wàlé wọ́n máa ka àwọn èèyàn míì kún wàlé nítorí pé bóyá ó nínú nǹkan táwọn ò rí ìgbà táwọn náà padà rí ó padà hàn sí wọn pé bẹ́ẹ̀ torí rẹ̀ wọ́n ní wà léyìn àbí kó jẹ́ pé ó hùwà kan ó ṣe ìṣesí kan eléyìí tó ju agbára téèyàn lè ṣe lọ gẹ́gẹ́ bí kó jẹ́ pé náwó sí ẹnìkan àbí kó tiẹ̀ jẹ́ gbé ọkàn fi atẹ́kùn sí ara bàálù ni lókè bàálù bá sì jábọ́ àbí kó nù tiẹ̀ gbéra pa kó fò lójú sẹ́mà bóun lọ sí Mẹ́kà àbóun fẹ́ dé Madina àbóun tiẹ̀ fẹ́ dé Al-Qahira àbóun tiẹ̀ fẹ́ dé London àbóun fẹ́ dé New York àbóun fẹ́ lọ síbì kan yọ sáfò lójú sẹ́mà gbogbo eléyìí táwọn yẹn bá rí wọn ni kò lè ṣe bẹ́ẹ̀ àfikọ́ jẹ́ wálé. bẹ́ẹ̀ náà nígbà mi ní èèyàn rí onígbé rí pé rìn lórí omi rìn lórí omi omi ò sì mú bàtà rẹ̀ ẹsẹ̀ rẹ̀ ọ̀já sínú omi àbí kó tiẹ̀ mú àgé kó gbági kalẹ̀ kó rọ gáàsì sínú ẹ̀ sẹ́wọ̀n kó kò síbi tẹ́tí fẹ́ di ẹnu gáàsì tẹ́tí fẹ́ di ẹnu àgé kí gáàsì ọmọ jáde ó sì rọ gáàsì sínú àgé gáàsì ò sì jáde kúrò nínú àgé òní ó wà ní ilẹ̀ oh, lẹ́yìn báyìí àbí kó dáná kalẹ̀ nínú ńgbà tó dáná kalẹ̀ ó wá mú pépà kan ó gbé lórí iná yẹn ó wá gbé kòkò ó gbé lórí pépà yẹn iná ń jó kòkò kòkò ń sì ṣe àmọ́ pépà ti ń bẹ láàrin stóòvù àti kòkò iná òjò wọn ni bákan a rí ìgbà míì ó ṣeé ṣe kí wọ́n láwọn àwọn èèyàn kan wọ́n ń ké gbàjarè lọ sọ́dọ̀ ṣéwù kan wọ́n ń pè lásìkò pọ́njú nígbà tí ṣéwù yẹn ò sí níwájú wọn wọ́n kàn rí tí ṣéwù yọ sáwọn bí kéèyàn kó sínú wàhálà kan ní Brazil ó sì ń pe sehu rẹ̀ kan tó wà Morocco sehu tó wà Morocco kan yọ sí Brazil pé kò lè jẹ́ bẹ́ẹ̀ àfi kó jẹ́ wàlí tí ò ní mọ̀ pé ṣètò ni lọ́wọ́ àbá bákan náà ìgbà míì ó lè jẹ́ kó ti kú kó ní à bàbá gbà mí sehu gbà mí bá a ṣe máa pẹ́ olójú ayé rẹ̀ tó máa dáhùn gbà mí sehu kan ju yọ sí ni lẹ́yìn ikú rẹ̀ wọ́n ní kò pariwo ẹni kò sí àkúdà àyà sehu ló dé o ṣe sehu yín àkúdà àyà wà lò ṣètọ́ni lọ́wọ́ kìí ṣe ṣéwù tó rẹ́ni tó ti kutuku ṣẹbẹ́ gbádìí ti kàtà kà ṣáájú anabi sallallahu alaihi wasallam sọkún làkúkọ ẹni tí lọ́kùkọ lanu fún jọgbìn dàlùkìyàm ṣáájú jọgbìn dàlùkìyàm kò sí tọ́jọ bẹ́ẹ̀ torí ẹ̀ bákan náà wọ́n sọ pé ńgbà tí ṣéwù wá lẹ́yìn táwọn pè ó gbọ́ bùkátà àwọn fáwọn torí rẹ̀ eléyìí o kò lè jẹ́ nǹkan kan àyàfi kọjá wọlé ọlọ àbẹ́ni tó fún yín pé lágbájá jí nǹkan tẹ́ ń wá ẹ lọ wo wọn ni wàlíì bàbá kódà kò wo nǹkan kan kò wà tẹ́lẹ̀wọ́ kò wojú sánmà kò wo mi ọkàn sọ pé bíbá lọ́wọ́ wàlíì nìyẹn karama so ṣètọ́ nìkan tún ti ṣe so wọn wá torí rẹ̀ wọn pè ń wàlíì bákan náà nígbà míì ó lè máa sọ fún yín nípa ọmọ yín tí ò sí nílé ọmọ yín tó ti lọ rán rí látọdún pípẹ́ tẹ́ẹ̀rì ó lè sọ pé bíbá lọ́wọ́ iṣẹ́ báyìí ní í ṣe kódà gan ó lè dé láìpẹ́ yìí so yóò sì dé láìpẹ́ yìí wọ́n bá ní kíni wàlí ni bákan náà èèyàn lè máa sáré kọ́ máa sọ fún pé ẹ ti ń sọ yìí ibi báyìí lọ́wọ́ nínú àgọ́ ara rẹ o kíní kan wọ́n sì fún ọ jẹ o kíní kan náà lọ jẹ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n á máa tara eléyìí wọ́n máa pè wọlé gbogbo àwọn kan wọ̀nyí kò sí nǹkan kan nínú rẹ̀ tí ń tọ́ka sí pẹ́ni tí ọlọ́wọ́n bá ní kí lóore ọ̀sẹ̀ lẹ̀ nítorí pé àwọn olùmọ̀ wọ́n ti sọ pé tá a bá rẹ́ nìkan tí ń fò lójú sánmà àbá rẹ́ nìkan tí ń rìn lórí omi a gbọ́dọ̀ jẹ́ kí n ti ń ṣe yẹn kọ́ tàn jẹ o kò gbọ́dọ̀ kó ẹ̀tàn jẹ bá wa síwájú ká tó wo báwo ló ṣe ń tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam àti báwo ló ti ṣe ń takò ẹni tó bá ń tẹ̀lé ta sallallahu alayhi wa sallam tó sì jẹ́ pé irú àwọn kan wọ̀nyí ó ṣẹlẹ̀ lọ́wọ́ rẹ̀ àbí ó ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ tó bá ń tẹ̀lé tọ́lọ́ tí ń tẹ̀lé ta sallallahu alayhi wa sallam tọ́gbọ́ lọ́ngbọ́ tí ń payọ́ lọ fọwọ́ waliyyun lillah kò extraordinary kó ṣẹlẹ̀ sínú pọ̀ jẹ́ wàlí torí ẹ̀ àwọn nǹkan wọ̀nyí wọ́n lè máa fi túmọ̀ pé yẹn jẹ́ wàlí ṣùgbọ́n àwọn ọ̀tọ̀ ọlọ́run náà irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ gbọ́wọ́ wọn náà àwọn kèfèrí àwọn ọ̀sẹ́bọ àwọn alùkìtà àwọn mùnáfìkì àwọn oníbídíà àwọn ẹni tó ń tẹ̀lé ṣetán àti ṣetán gbogbo orúkọ yìí náà ń ṣẹlẹ̀ gbọ́wọ́ wọn kò ní sọ wọn di wàlí torí rẹ̀ àgbọ̀dọ̀ tara eléyìí kama wá ròyìn pé gbogbo ẹni tí nǹkan kan nínú eléyìí tó bá ti ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ a jẹ́ pé wàlíì ọlọ́run ọba ni o torí ẹ̀ kèé ṣe báwo ló rí kèé ṣe báwo ni tó ṣe rí ni láti pèèyàn ní wàlíì o àwo báwo ni sí ọwọ́ rẹ̀ báwo ni ìmánì rẹ̀ báwo ni títẹ̀lé ta nabi muhammad sallallahu alayhi wa sallam báwo ni títẹ̀lé ta alukur'an àti sunna lọ́dọ̀ rẹ̀ tá a bá rí bẹ́ẹ̀ a jẹ́ wípé a máa wàlí pẹ̀lú mọ́lẹ̀ imani tí ń bẹ pẹ̀lú ẹ̀ àti títẹ̀lé ta alukur'an àti títẹ̀lé ti sunna nabi muhammad sallallahu alayhi wa sallam ní kọ̀kọ̀ àti ní gbangba gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé gbogbo nǹkan tẹ́ rí yẹn tẹ́ǹtì torí rẹ pẹ́ nìkan ní wàlí ẹ mọ̀ pé rú rẹ lè ṣẹlẹ̀ gbọ́wọ́ ẹni tí máa ṣe sọ̀láàtì láì ṣàlùwàlá ni tọ́ba wa ṣẹlẹ̀ ipa ẹni tí máa ṣe sọ̀láàtì láì ṣàlùwàlá ló fò ó fò kó láàrin yín ó lòun lọ ṣe sọ̀láàtì ní Káàbà láì ṣàlùwàlá sẹ́yìn náà ti mọ̀ pé ṣètọ́ ni àlìjánu ló ń lò àlìjánu ló ń gbé lọ sí mọ́kàgbánu atẹ́gùn yẹn bákan náà ó ṣeé ṣe gbogbo àwọn nǹkan ìyàlẹ́nu yẹn ká máa omi kẹ́sì ọmọ wọnú omi kó ṣẹlẹ̀ gbọ́wọ́ ẹni tí ètò ẹ̀sìn sọ láti rárárárá kò sí nǹkan ìyàlẹ́nu bẹ́ẹ̀ bákan náà ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni tí nǹkan yẹn ń ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ inú ẹ̀gbin lọ́wọ́ àwọn gbogbo gbà ẹ̀gbin dì rẹ̀ ó tún fẹ́ gbin torí condition tí wọ́n jọ sáìn pẹ̀lú àlìjánu nìyẹn pé ẹ máa gbígbẹ ká ni o ìgbẹ́ gbọ́dọ̀ wà á di yín gbogbo gbà o ìgbẹ́ gbọ́dọ̀ wà lára aṣọ yín gbogbo gbà o bẹ́ẹ̀ ni ó sì ń bẹ nínú wọn ẹni tó ṣe pé ohun àtajà ni wọ́n jọ máa ṣe irú àwọn nǹkan wọ̀nyẹn lè ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ àmọ́ condition tí àlìjánu fún òun ni pé ìwà àtajà lẹ́jọ́ máa ṣe jọ́mọ bá dá lòlù gẹ́gẹ́ bí ẹni tí wọ́n gbé fọ́tò rẹ̀ ká yìí nínú àwọn shia akhzahumullah tọwọ́ ẹ̀wù sí àwọn tí wọ́n máa ń wọ̀ yẹn wọ́n wá ń bàjá lọ́wọ́ ń kì sí ajá tẹ̀sán pé waman yuhinillah fama lahu min mukrim gbogbo ẹni tọ́lọ́ wọn bá bá kàn lábùkù kò lè rẹ́ni pọ́nlé torí ẹ bákan náà ọ̀n bẹ nínú wọn àwọn ẹni tó ṣe é gbé nínú àwọn ẹni tí irú nǹkan lè ṣẹlẹ̀ gbọ́ wọn tó ṣe pé lè gbẹ́ ló máa ń sùn ilé ìgbẹ́ tánà bí sallallahu tó sọ pé tẹ bá fẹ́ wọ bẹ́ẹ̀ máa sáà di ọlọ́run torí pé àwọn ṣètọ́ máa bẹ bẹ́ẹ̀ wò ó lè jẹ́ pé ilé ìgbẹ́ ló ń sùn contract tí wọ́n jọ sign omi lè jẹ́ pé orí àkìtàn ni ló ń sùn contract tí wọ́n jọ sign ọ̀nbẹ nínú ẹni tí wọ́n máa fi búrẹ́dì tí wọ́n máa fi ṣe kejì ìgbẹ́ nítorí pé ìgbẹ́ wọn ni kò máa fi ṣe bọ́tà fún búrẹ́dì contract tí wọ́n jọ sign pẹ̀lú àlùjànnú ọ̀nbẹ nínú wọn àwọn ẹni tó jẹ́ pé ibi tí wọ́n ń dàgbò sí tí wọ́n ń dalẹ̀ sí tí oorun wọn máa wá rún ráì ibẹ̀ làwọn máa jókòó tó wọn ò ní ṣe ìmọ́tótó rárá nígbà tá nàbì sallallahu alaihi wasallam sọ fún wa pé la tadkhulul malaikatu baytan fihi kalb màláìkà kì í wọlé kàn tájà bá wà òun sì máa bájà sùn yóò máa bájà sí gbọ́dọ̀ sì wáá di wàlí. bákan náà anabi sallallahu alaihi wasallam ó ní inna hadhihi al-hushushu muhtadara gbogbo àwọn àyè ìgbọ̀nsẹ̀ yìí báyìí àwọn àlejò ànú máa wá bẹ̀rù gbogbo àwọn àyè gbọ̀nsẹ̀ àlìjánu máa wà bẹ̀ nítorí tẹ́lẹ̀ ìtẹ́bà wọ̀ bẹ̀ ẹ̀ máa sáàdì ọlọ́run síbẹ̀ lọ́wọ́ ayẹ kí wọ́n lọ fi ibùsùn rẹ sí àwa ń sùn léègbẹ́ onímì lè dá ọlọ́run nígbà tó ń pè mọ́ ń sùn lọ́ọ̀nì ó ń sùn báwo bóòlù sí wàá mọ̀ pé mo pè ọ́ ń gbà yẹn mo rí fóònù wọn pa ni ṣùgbọ́n torí pé iléègbẹ́ mò ń sùn iléègbẹ́ báwo sọ́wọ́ fọ́rẹ̀ rẹ̀ tó bákan náà ẹ̀rí pé gbogbo orun burúkú islam ọ̀fẹ́ débi kó anabi sallallahu alayhi wa sallam ni man akala hatayni shajaratayn alkhabithatayn fala yaqrubanna masjidana ẹnikẹ́ni tó bá jẹ nínú àwọn agi méjì àwọn agi olóòórùn méjì yìí báyìí kò gbọdọ̀ dé mọ́sálásí wa alùbọ́sà àti alùbọ́sà ayù kò gbọdọ̀ wọnú mọ́sálásí wa ṣé náà ni islam wọn àgbà kọ́ máa jẹgbẹ́ alùbọ́sà tí èsè alùbọ́sà ayù tí èsè wọ̀ bá jẹ́ ń tẹnu rẹ̀ ọ̀ máa rùn mọ wọ mọ́sálásí gbà náà ṣé ní islam wọn àgbà kọ́ máa jẹgbẹ́ ní islam wọn àgbà kọ́ máa mú gbó ọ̀hún àníwọ̀lì yìí ti mú gbó wọ́n fi ń ṣe fáàrí ni tọ́ lẹ́yìn ìjọba àwọn. فإن الملائكة تتأذى مما يتأذى منه بنو آدم تقول قلت بات كوني رباين أما كوني رباين ملائكة بكنا anabi صلى الله عليه وسلم قل إن الله تعالى طيب لا يقبل إلا illa tayyiba ọba mímọ́ lọ́lọ́run kì í gba nǹkan kan àfi tó bá mọ́ torí ẹ gbogbo àwọn nǹkan tá a wí yà á mi pé wàlí ìṣẹ̀tọ́ọ̀nì lolúwa rẹ̀ o wàlí ìṣẹ̀tọ́ọ̀nì lolúwa rẹ̀ nítorí pé gbogbo èèyàn ní máa jẹ̀gbin èèyàn ní máa ṣẹ̀gbin èèyàn ní máa jókòó láyé ẹ̀gbin kọ́ wa sọ pé òun jẹ́ wàlí ọlọ́run wàlí ọlọ́run kọ́ torí Ibn Mas'ud radiyallahu anhu ó ní àmọ́ bí ẹnìkan léèrè nípa ara rẹ̀ o ṣùgbọ́n ẹbí léèrè nípa alukur'an fa in kana yuhibbu alukur'an fa huwa yuhibbu Allah tó bá nífẹ̀ẹ́ alukur'an àjẹ́ kó nífẹ̀ẹ́ Ọlọ́run wa in kana yubghidu alukur'an fa huwa yubghidu Allah wa rasulahu tó bá jẹ́ kó ń kórira alukur'an àjẹ́ kó ń kórira Ọlọ́run tó ń kórira anabi wa Muhammad sallallahu alayhi wa sallam Uthman ibn Affan radiyallahu anhum an oni law tahurat lama ṣẹ́fi min kalamillahi azza wa jal tó bá yẹ kó ọkàn wa bá mani kò bá ti yó nípa kíkẹ́ alukur'an ọkàn wa mani ìdínú tó a fi pé tí mo ti ké ti tó tọkàn wa bá mọ àní yó fún kíkẹ́ alukur'an mo rò pé à ń fura báyìí nìsín ẹ alukur'an sẹ́mi náà fẹ́ràn alukur'an sẹ́ǹke láti rọmọdọ́n dì sin sẹ́ǹtúnke ní rọmọdọ́n gan sẹ́ǹke tó ọlọ́run rí kálukú bákan náà tó bá jẹ́ pọ́kàn wa bá mání àní yó níbi kíkẹ́ alukur'an àní yó níbi kíkẹ́ alukur'an Ibn Mas'ud radiyallahu anhu ó ní ẹ̀rí ìrántí ọlọ́run kama kí alukur'an kama wá àwọn gbólóhùn ìrántí ọlọ́run yombitul iman fil qalb ó máa ń jẹ́ kí imani kó wù nínú ọkàn yẹn kama yombitul ma'ul baqla gẹ́gẹ́ bí omi ti ṣe máa mú àwọn elégédé jáde nínú ilẹ̀ ó ní wal ẹ̀rọ orin gbígbọ́ orin kíkọ ẹ̀yin olórin tẹ̀ntẹ̀ra yín jẹ Ibn Mas'ud ó yumbitul qalb kama yumbitul ma'ul baql ó máa ó máa mú kí ìjẹ́ mùnáfìkì ó wù nínú ọkàn èèyàn gẹ́gẹ́ bó mi ṣe máa mú kélégédé ó wù torí ẹ òní máa kọrin òní máa gbórin àfi kí wàá mùnáfìkì ó wà rẹ lọ ń gbọ́ yẹn o tọ́ eléyìí fi hàn pé ẹni tí ó jẹ́ waliyullah ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó nímọ̀ nípa imani tó sì gbọ́ lọ́wọ́ bá gbọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba kó sì jẹ́ni tí ó máa páyọ̀ lọ́wọ́ bá ní kọ̀kọ̀ àti ní gbangba yóò máa ṣe ntọ́ lọ́wọ́ bá fẹ́ yóò máa jìnnà ṣe ntọ́ lọ́wọ́ bá fẹ́ yóò máa gbìyànjú láti ṣe ntí ó mu súnmọ́ lọ́n yóò sì máa jìnnà ṣe ntí ó mu jìnnà sọ́lọ́n ẹni tó máa ń ṣe léyìí ni wọ́n ń pè ní waliyullah yàtọ̀ sẹ́ni tó Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni ó máa ṣe nínú àwọn sọkúsọ tí àwọn tọrí kọ nípa àwọn wàlí ìrànràn tó yẹ pé àwọn wàlí inú ìrànràn wọn wà kò sódodo ń bẹ òun náà ní tó wá nínú tírà àwọn rìfàáyà rìfàáyà tọrí kọkànnù nínú turuku sofiya sehu tiwọn ni tani ahmadu rifaaci ahmadu rifaaci oníṣehu tiwọn wọn ni wọ́n sọ nípa ṣéwù wọn Ahmadu Rifai wọ́n ní masabiyadihi samakatan ṣéwù àwọn Ahmadu eh, Rifai ọfọwọ́ kan ẹja kanjọ kan kẹ máa gbọ́rú àwọn ọ̀rọ̀ tí wọ́n máa pàǹpà àwọn wọlé ìrọ̀ wọn ọfọwọ́ kan ẹja kan fa aradu shayyaha bin-nar wọ́n á fẹ́ yan ẹja yẹn pẹ̀lú náà ṣéwù sì ti fọwọ́ kan. فلم تؤثر فيها النار iná ọmọ jó ẹja o arire fẹsẹkẹrù lẹhu dẹẹlì wọn bá gbé lọ bá bàbá àwọn òkúrọ gbé lọ bó kúrọ kọkọọd ahmadu rifai ọwọ asọ oní wàhádẹni làzíz oní Ọlọ́run Allah ọba alágbára ó ti sàdéhùn fún mi ẹ eh, kó sí ní tí wọn pera ọ. أن kullama lamasatu hadha lash ó ní gbogbo ntí ọwọ́ yìí bá fi lè kàn hamidun ó di nǹkan ńlá ó di nǹkan yìí ní gbogbo ntí láṣù òyìn ọwọ́ òyìn tó bá ti lè kàn nǹkan ti di nǹkan yìí tọ́ la tuhriquhu an-nar iná ò ní jó iná ò dúníà wọlé fi àkìrà láyé àbí lọ́rùn. mo rò pé yóò yẹ yín ní sígbà tá a ní wọ́n fẹ́ bẹ̀sẹ̀ islam jẹ́ ni kí ló kù nítòkù ní kálukọ́ ọmọ ọlọ́kọ́ máa fọ́kàn la máa fọ́kàn la torí pé iná ju ọlá yìí lọ́rùn iná ọmọ ju ọlá yìí lọ́rùn kọ́ wa dán o tó bá fọ́kàn la kọ́ kọ́ bọ́ náà wò. orin tó máa ṣẹlẹ̀ látàyè mi irọ́ lásán àlọ́ tí wọ́n ń pa fúnra wọn sẹ́mi pé lèyìn ìpolówó ọjà náà ni wípé mọ̀sẹ̀ tọ̀ríkọ̀ Tìjàníyà o mọ̀sẹ̀ kàdìríyà o mọ̀sẹ̀ ṣàdìlíyà o rìfàáyà ni o ṣe torí ṣé o rìfàáyì tọ́ba ti fọwọ́ kẹ̀yàn kọ́ iná ò ní jó ẹ tí wọ́n á gbọ́rọ̀ gbu ipò lọ́nà sàdéhùn fún bi ayi an bi ayi ti sunnati alukuraan wo lọlọrun sọ kalẹ̀ bẹ́ẹ̀ sunna wo ti gbọ́ bẹ́ẹ̀ bákan náà ó tún wà nínú yìí kan náà. ìpè seyidu àwọn o ahmadu rifai sẹ́yìn kó àwọn sọ sẹ́yìdì àwọn sọ pé sẹ́yìdù wọn wọn ahmadu rifai wa yuhyi wọn ló ní agbára àti pààyàn ó sì máa ń jiyàn ó lè kú yóò sì kú dídé yóò sì wa ń bákan náà ẹ máa gbọ́ wọ̀nyí sàìdù wọ̀nyí ṣìkì a máa múni sórí rẹ a máa múni sórí ibú pọ̀lọ́kọ́ yẹn fura ìdínà tó fi jẹ́ pé àwọn tọ̀rí kọ́ ọmọ pé abọ́fẹ́ sórí ibú ni ṣe ẹ̀yìn ń tà ní pọ̀lọ́kọ́ yẹ wa torí pé ara ara àwọn sọkúsọ tán máa kà nù làwọn náà fi wá máa gbéra sípò àwọn òkúrọ̀ àgbà wọn ipe ṣéwò a máa múni sórí rẹ a máa múni sórí ibu wàyò fọkírù wàyò ọ̀hìnì a máa sọ ní dolóṣì a sì máa sọ ní dọlọ́rọ̀ ẹ gbọ́rọ̀ wà anahu wasala ilà maqamin àti pé ahamadu rifai wọn ló dé ààyè kan náà lẹsìn gbọ́dọ̀ sọ ma ní rufai rufai àbúyòye wa torí kíni ahamadu rifai tìjáni tìjáni torí tani. Ahmadu Tijani wọ́n ní Ahmadu Rifai ó dé àyè gíga kan nínú gíga sọ́ọ́rẹ́ ti samawatu sab'a fi rijlihi kal-khalkhal gbogbo sánmà méjèèjì ó wá wà ẹsẹ̀ Ahmadu Rifai wọ́n wé pọ̀ mọ́ lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí worowóró tó bá ma worowóró tí àwọn obìnrin máa fi sẹ́sẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni gbogbo sánmà méjèèjì ó a ah, la hawla wala quwwata ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ tó nísìn tí wọ́n bá gbọ́rọ̀ eléyìí ṣé o ní fi islam lẹ̀ ọ̀ fi islam sílẹ̀ ó di rìfàáyà ni àbí ẹ̀kọ́ ni torí pé ṣé wù yín ọwọ́ rẹ̀ gbogbo nǹkan wa òun ló ní kíni kápá yẹn ká jiyàn òun ló ní ká sórí ibú ká sórí ire òun ló ní ká tòṣì ká lówó kí ló tún kù fọlọ gbogbo ẹ ló ti jí kó ó lè. bákan náà nínú tíra kan wọ́n ń pè ní albahjatu rifaaciya táwọn rifaaciya náà ni wọ́n tún sọ ń bẹ inna sayyidahu wọ́n lọ ga àwọn o ahmadu rifaaci ahmadu ọmọ rifaaci àbí ahmadu rifaaci baaca bustanan fil janna li ọta oko kan fáwọn kan lálùjáná àà ah, ah. àlùjáná tá a ti dè <laughs> ọta oko kan fáwọn kan lálùjáná kìí ṣe pé lódò ọba bá àbí kò ròdù lálùjáná la ilaha illallah wa dhakaru lahu wọn wá dárúkọ orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ yẹn fifty by one hundred one hundred by àbí òye wa gbogbo ẹ wọn sọ. <laughs> Ah, subhanallah wọ́n tún wá ń sọ nínú sọkúsọ wọn nípa àwọn tó ń pè ń wálé òun náà ni tó wá nípa abdulkadir jailani tí wọ́n tún pè ní abdulkadir jili wọ́n sọ nípa rẹ̀ wọ́n lọ́kàn nínú mùrídìí rẹ̀ kúnjọ kan ọ̀kan nínú mùrídìí okú ìyẹn nípa ọ̀kan náà tó gbọ́wọ́ lọ́wọ́ ṣéwù okú ìyá rẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní sunkún ó bẹ̀rẹ̀ sí ní sunkún so ni ọ̀hà lọ bá Abdulkadir Jelani wọ́n ní báyìí ni Abdulkadir Jelani wá fò sẹ́wọ̀n pé wàlí ni sá àwọn wàlí ni yẹ lápá sá ọkàn fò ní bó ṣe fò ní bá ń lé màláìka kú lọ nígbà tó lé màláìka kú débi tọ́ba ó ní wà màláìka kú mọ̀rídìí mi tó gba ẹ̀mí rẹ̀ ni mo fẹ́ kọ́ da padà ó ní rárá o gbogbo ẹ̀mí tá a bá ti gbà á ti gbà nù láì dá a padà wọn nígbà tí Abdulkadir Jelani bá sọ tí ò gbọ́ ọ wá dá sí agídí so zambil kan bẹ lọ́wọ́ mẹlẹ́kà kú tó ẹ pé bẹ ló ń pọ̀ ẹ̀mí sí bí Abdulkadir sẹ́ńpà jìtàkadì ló bá gbà zambil ń bọ́ lẹ̀ bákò sí bọ́ọ̀lù báyìí ẹ̀mí gbogbo ẹni tó gbẹ̀mí wọn lọ́jọ́ yìí ń bá jábọ́ gbogbo wọn bá jí. nítorí àlùbáríkà Abdulkadir Jelani ẹgbẹ́ sọkúsọ mẹ́. mori náà bá dìde ẹ dákun ta lẹni tó gba kìtàbù ọ̀sán náà gbọ́ tí ó gbàrú àwọn àlọ́ ń gbọ́ ẹ jẹ́ ká máa dúpẹ́ fa lórí pọ́lọ́n fi mọ̀nà lọ sí kìtàbù ọ̀sán náà irú táwọn náà bá máa na táwọn ń téèyàn ti sìnà tí ó rò kórí ọ̀nà ló kan ó bẹ̀rẹ̀ sí ní ṣe kútúbà níjọ́ júmọ̀ kẹmọ òbí ẹsẹ ló mímbàrí lòkulò ó ń ṣe kútúbà fáwọn èèyàn ó ní ẹyẹ àṣà kan ó jí ẹran kan gbé inú ẹran tá a pa nítorí pé a fẹ́ ṣe mọ́lìdì Abdulkadir Jailani a fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ bíi Abdulkadir Jailani. wọ́n wá fún mọ́lìdín bí wọ́n ṣe máa fún ọ̀sà wọ́n pẹran fún un. àṣàtẹ̀fí ń pa òun bá gbé ẹran kan tẹ́gùntẹ́gùn ó gbé ẹran kan ibi títí wọ́n ń gbé ẹran lọ tẹ́gùntẹ́gùn eegun tí ó wà ẹran fi ọ̀dájábọ́ sórí orí tẹ̀ka. فغفر الله تعالى لجميع من دفن فيها lọ́lọ́run bá forí ti gbogbo ẹni tí wọ́n sin sísàárè tí egun yìí jábọ́ sí egun ẹran tí wọ́n pa torí pé wọ́n fẹ́ẹ́ ṣe mólùdí ọjọ́ bíi Abdulkadir Jelani la hawla wala quwwata illa billah ẹgbọrọ so àwọn táwọn ń pè wà líìnù kí ló dé tọ́lọ̀ fi wá forí jì wọ́n ó ní karamatan li sheikh abdulkadir jailani ọlọ́run ṣe bẹ́ẹ̀ láti ṣàpọ́nlé abdulkadir ẹ dákun ẹni tó bá wọn sọ pé sọkúsọ làwọn wọ̀nyí ń sọ katakata ni wọ́n ń bá ka kótókótó ni wọ́n ń ṣe ṣé wọ́n jọ ra yé gbé wọ́n máa tako ni ẹni tó máa kú pàdé ẹni tó pa ni àwọn onítìtorí pé ẹni gbọ́ ká torí kẹ́ ń bẹ̀sìn ọlọ́run ọba jẹ́ ẹ̀ ń bẹ̀sìn ọlọ́run ọba jẹ́ ẹ̀sìn ọlọ́run ọba ó sì kọjá bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ torí rẹ̀ bẹ́ẹ̀ sòdodo ẹ̀ kú bẹ́ẹ̀ sòdodo ẹ̀ kú ẹ̀ pa bàjẹ́ tì ẹ̀yin náà di mùsùlùmí kẹ́ pa tọ̀rí kọ ọ̀rọ̀ tì ẹ̀ ń tanra púpọ̀ gbígbẹ́ sí di òun ṣe sọ̀láàtì ẹ̀ ń tanra púpọ̀ ọlọ́jókòó sí di sàárè òun pèsè wù ntẹ̀ra yín jẹ́ púpọ̀ ọ̀fọ̀ torí di eléyìí báyìí ehm, bákan náà nínú sọkúsọ tí wọn máa ń sọ ó náà ní kí wọn sọ pé wàlí tọba gàdé bíi tí ó gàdé Ọlọ́run máa sọ wáhìí kalẹ̀ fún so tẹ bá ti takò wọn pélé wọn ni ẹ má takò wàlí ọlọ ẹ mọ̀ kíta mi bá gbé wọn wọn ni kíni ka jádùbù àbí bẹ́ẹ̀ kọ́ ni wọn ni wáhìí ń sọ wọn ni wáhìí ń sọ síta ni lọ́dọ̀ wọn bó tilẹ̀ jẹ́ pé tí wọ́n sọ ń takò alukurani wọ́n sọ pé kò burú kò burú wáyé sọ̀kalẹ̀ bákan náà sísè tí wọ́n sin àṣetán nínú àmì jíjẹ́ wàlíì náà ni wọ́n mọ̀ sin àṣetán wọ́n ní àmì àwọn pé wàlíì làwọn sísọ tí wọ́n máa ń sọ pé àwọn ọmọ ń tọ́pa mọ́ wọ́n tún lámì jíjẹ́ wàlíì ni gbogbo eléyìí tó takò alukurani bákan náà sísọ tí wọ́n máa ń sọ pé àwọn lè dá ṣèyàn láǹfààní àwọn lè dá bàtìyàn jẹ́ ṣe eléyìí náà sáàmì jíjẹ́ wàlí kìí sáàmì jíjẹ́ wàlí bí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe máa sọ pé ọwọ́ wa láyé wà àkóso ayé ọwọ́ wa ẹ̀yin wo ẹ̀yin wo ta lẹ́yìn sísọ tán sọ báyẹn náà wọn máa pe nu àmì jíjẹ́ wàlí bákan náà pé pati tọ́pọ̀lọpọ̀ ni wọn pa ntọ́nà wọn bá ní ká tì ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sọ láti kàn ọlọ́ọ̀lọ́mọ ẹ̀yọ ẹ̀yọ ọdún náà bí Ramadan kí ló ay wasala ila abwabil jahim òun ti dẹnu ọ̀nà jahim kọ́ òun òbúkátà kún òun sí lọ àbí bàbá ajẹ́bẹ̀ kí ló ń jẹun sí lọ́sàn-án àwẹ̀ bákan náà ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gbogbo ń tọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ ni wọ́n máa ṣe yóò máa ṣe zina ní kulala kọ́kàn nínú mùrídìí òun ọ̀gbọ́dọ̀ fẹ́ yà o àfikọ́jọ́ pé òun lòun bá ṣe òun lòun bá lò òun fà lùbáríkà sí i alibarika kini olè onzina àbí ìtọ́jà pé yọ ọmọ ọbọkùnrin sùn ọkùnrin ọmọ ọbọkùnrin sùn a'udhu billah gbígbénu karamati àbí tí ọmọ bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn tí ọmọ bẹ́sẹ̀ sùn tí ọmọ bá ràkúnmí sùn tí ọmọ bá màálù sùn a'udhu billah wọ́n sọ pé gbogbo eléyìí bí wọlé yìí bá ń ṣe ẹ̀ rí bẹ́ẹ̀ torí pé èèyàn ọ̀wẹ́jú ẹ wẹjú nítẹ̀yìn ń rí torí pé ẹ wẹjú àwọn ẹni tó wẹjú mọ̀ pé ọ̀tọ̀ ni tí ṣéwù ń ṣe tó adúgbẹ́ tá a wẹjú kójú bákan náà ìṣekèfèrí eléyìí tó ṣe pé eléyìí tó ṣe pọ̀pọ̀lọpọ̀ nínú wọn máa ń ṣe ẹ jẹ́ ká wà pẹ̀júwe díẹ̀ kó má ṣe Ṣàáránì ó ń sọ fún wa nígbà tí ń sọ nípa àfa kan nínú àwọn wàlíì rọ́ì wọn lórúkọ rẹ̀ ń jẹ́ muhammad al-hidri muhammad al-hidri wọn ní arákùnrin ó máa ń sọ àwọn ọ̀rọ̀ tó ṣe pé máa pè lákàì ó sì máa ń mú àwọn ọ̀rọ̀ tó yani lẹ́nu wá ó sì máa ń sọ̀rọ̀ nípa àmàtọ́ ó ní màtọ́ lópin ìgbà torí rẹ̀ bá torí rẹ̀ ọba ti dàrú lópin ìgbà torí rẹ̀ ọba ti dàrú ṣùgbọ́n tó bá di pé ntàwí yìí ṣe bí kí wọ́n pẹ́ mi gbé tó bá di pé ń ta awí yìí ṣe yóò mọ sọ àwọn ọ̀rọ̀ burúkú kan tó ṣe wípé àwọn ẹni tí wọ́n níbẹ̀rù ọlọ́run ń tiẹ̀ nílé nárètì pọ̀ sọ báyìí níbi táwọn ọ̀rọ̀ yẹn burú dé yóò mọ sọ sọlọ yóò mọ sọ sáwọn anábì ọlọ wọ́n ní nínú nǹkan tí wọ́n sọ nípa biography rẹ̀ òun náà ní pé tí wọ́n bá wọ́n lè rí níbì kan náà wọ́n lè rí láyé ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀kan náà táyé ọ̀tọ̀ọ̀tọ̀ wọn fẹ́ tọ́gbọ̀n pé àwọn rí ńlẹ̀ yìí o àwọn tó rí ń lómi o àwọn tó rí ń lómi o lákòókò kan náà wọn ni wọn wá fáwọn oníròyìn wọn lọ lọ sílùú kan lọ́jọ́ júmọ̀ à fasaluhu al-khutba wọn tọrọ lọ́dọ̀ rẹ̀ pé kó ṣe kútùbà fáwọn faqala bismillah ó ní bismillah ẹ̀jẹ̀ àṣẹ lórúkọ ọlọ́run ó sì gorí mímbà. فحمد الله وأثنى عليه ومجده وفين صلى أسي أقبقاري وأني وأشهد أن لا إله لكم إلا إبليس عليه الصلاة والسلام أعوذ بالله مونسن جري ولي نانوفا ولي كيف كافر مونسن جري إكبر يون لبا كان تتوكسيون tààtọ̀ sí iblis ìkẹ́ àti ọlọ́lọ́n kọ́ máa bá iblis lẹ́nu tiẹ̀ a'udhu billah àwọn èèyàn bá ní kófùr ìṣèkèfèrí lélẹ́yìí fẹsẹ̀lẹ̀ sẹ́yìn ló bá yọ idà rẹ̀ jáde ẹ̀yin lẹ́yìn mọ̀ pé kófùrù ní tẹ́ gbọ́ wàlí yìí bá yọ ọ̀dà jáde ló bá sọ̀kalẹ̀ látòrí mímbà ẹni tí wọ́n bá bí dáa kó dúró láwọn èèyàn bá túlẹ̀ wọn ò ṣe sọ láti jùmọ̀ àyàn kálukú bá túlẹ̀ ló ń bá jókòó létí mímbà títí takoko asiri fi tó ẹnìkan ò láyà láti lè wọnú mọ́ṣáláṣí torí kò sẹ́nìkan ti fẹ́ kọ́ sọ orí òun kalẹ̀ fún un tó báyìí ẹnìkan wá dé láti ìlú tó súnmọ́ lóyún so wọn á sọ ń tọ́sẹ̀lẹ̀ fún lọ́wọ́ ni ah ó sì wá sọ́dọ̀ tiwa náà òun ló tiẹ̀ ṣe jùmọ̀ àfáwà lónìí ní màámu ah ah èèyàn kan yìí náà ìrọ̀lá sí ẹgbọ́ràn ti gbóná tó bẹ́ẹ̀ náà ni a tún ti gbọ́ nípa wàlí tẹ́kùn tiẹ̀ ilé àwọn aṣẹ́wó ló máa ń sọ̀kalẹ̀ sí tó bá lọ sí ìlú tó máa ń dé sí ní Misra ilé àwọn aṣẹ́wó ló máa ń sọ̀kalẹ̀ sí olóṣì máa ń ṣàdúrà fún ọkọ́jọ́ ọ̀tá wàlí náà nù òun náà lẹ́ẹ̀kan láàrin a sì máa bá kẹ́tẹ́kẹ́tẹ́ sí so wàlí náà nìyẹn fa abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ wáyé o nínú nǹkan tí wọ́n máa sọ tí wọ́n máa fi parọ́ òun náà nípa àwọn wàlí wọ́n ní al-ilmu ladunni pé àwọn wàlíì wọn ní màkàn à ń pè ní al-ilm al torí ẹ tẹ́yìn bá ń kọ́ kí wọ́n máa fi rẹ́rìn kékeré ni àwọn olódò lásán lásán tẹ́yìn mọ kankan tẹ́yìn wàá gba ladunni èwo ladunni gan olódò sẹ́mẹ̀kọ́ àwọn onídìí màtẹ́lẹ̀ náà iná nírọ́ sí pọ̀ nítorí pé àwọn ń sọ yìí pé ẹ̀yìn ọgbọ́dọ̀ bí sẹ́wù rẹ̀ léèrè lè má wà kẹ́yì kí àti báwo àfi tó bá fẹ́ sórí ibú kí á làwọn fẹ́ fi mà sí èyí sì ti mọ̀ pé béèrè gan ni kọ́kọ́rọ́ ìmà torí ẹ̀ lọ́dọ̀ wọn wọn ní ìmà kan wà o wọn ń pè ní ilmu ladunni àwọn awliyawullahi ni wọn ni o eléyìí ò bùkátà ká lọ ilé ẹ̀kọ́ kò bùkátà ká katira kò bùkátà ká máa gbọ́rọ̀ olùmọ̀kan ọlọ́run kan rọ́ sí ọlá ni ilmu ladunni nìyẹn tọ́ wọn ní eléyìí ó dàbí wáhìí ni ọ̀dà bíi wáyé ọ̀dọ̀ ṣíà ńlọrọ̀ yẹn ti bẹ̀rẹ̀ kó tó di pa àwọn tọ̀ríkọ̀ náà gbà eléyìí ń bẹnu ti ṣíà àti tọ̀ríkọ̀ tí wọ́n ti pàdé gẹ́gẹ́ bíi tíra tí wọ́n ṣe ipe kí ló pa ṣíà àti tọ̀ríkọ̀ pọ̀ ọmọ ìyá ni wọ́n ọmọ bàbá ni wọ́n bùbá àti sọ̀rọ̀ ni wọ́n bùbá àti sọ̀rọ̀ làwọn méjèèjì torí pé lọ́tọ̀dọ̀ àwọn ṣíà lọ̀rọ̀ yìí ti wáyé torí pé àwọn sọ yìí pé anabi sallallahu alayhi wa sallam ó ti sọ wípé ali ibn abi talib anta minni bi manzilati haruna min musa ipò tó wà sí mi ó dà gẹ́gẹ́ bí ipò tí haruna wà sí musa ni so ana madinatul ilm wa aliyun babuha èmi ni ìlú mà aliyun ni lẹ̀kùn rẹ̀ ajẹ́pẹ́ni tí máa ń wá mọ̀ nǹkan kọ́gbẹ́nu lẹ̀kùn wọlé torí rẹ̀ wọn lànà bí wàá kọ́ ìmọ̀ yìí sí Aliyu lára ìdí inú tí Aliyu fi nímàtú gbogbo sàhábì lọ tó fi jẹ́ pé màtí ń bẹ lọ́dọ̀ rẹ̀ gan ọ̀kanu onídàkanu ẹgbẹ̀rún rẹ̀ lẹ́nu wọn lọ so wọn aláti bẹ ìní ilmu ladunni ti bẹ̀rẹ̀ o àwọn kẹ ana madinatul ilm wa aliyun babu hadith mawdu' gẹ́gẹ́ bí ibn ti ṣe sọ ó ní hadith yẹn irọ́ lásán irọ́ pamọ́ nàbí sallallahu alaihi wasallam láti bí iná làwọn sufi làwọn náà ti gbà làwọn ti wá sọ pé eléyìí báyìí o ilmul batin ni ìmọ̀tọ́ pamọ́ ni ilmul ladunni yẹn ilmul batin ni torí ẹ̀rí tí ẹlòmíì ó lè kékeré wá debate pé kí ni jẹ́ ilmul batin nígbà tí wọn ó sì níṣẹ́ ọba lọ jókòó tí olódo ẹ wá jọ mọ́ fà á ilmul batin báwo ilmul kìíní àdìkọ́kọ́kọ́ wọlé kí ó náà tí wọ́n mọ kankan wọ́n tọ̀ ma kí ó tọ̀ hàn bóòlù sí wàá fẹ́ ma rọ́ torí ẹ eléyìí jẹ báwọn ibi tí wọ́n ti jọ pàdé nu àti ṣíyà àti àwọn tọ̀rí kọ̀ irọ́ ni o ohun tí wọ́n ń pè ní ẹlẹ́mu ladun ni irọ́ ni o kọ́ wọlé ẹ̀kọ́ kọ́lọ́ kẹ́kọ̀ọ́ ni o kọ́ katira kó yí ọ dáadáa ni o lẹ́sìn kó tó kọ́ ẹ̀kọ́ mọ́ lálàmú ti ní mà lálàmú ní mà báwo talẹni talẹni tẹ rí tọkàn sùn tí ọlọ sílẹ̀ kọ tọkàn sùn tó jí tó ní mo ti ní mà irọ́ lásán àbí irọ́ àlọ tí wọn máa ń pa tẹ́lẹ̀ tí wọn sọ pé ah, wọn sẹ nìkan sílẹ̀ kí ó àfọ kọ ní kí ó kankan ee àwọn òbí rẹ wọn àwọn pé kí ni wọn kọ kí ni wọn kọ àfọ àwọn ní gbogbo nǹkan láti kọ tó ń ti pé kọkọ ní kankan wọn wá pé gbogbo olùjọ ọlọmọ bọ síta máa ka kéwù sùn kéwù wò á ah, kọ ní kankan ó sì máa ka kéwù sẹ dákun ẹ máa dínrán ikú ó ti pọ̀ jù wọn ni wọn sọ fún pé láti tòní lọ wọlọ́ máa kọ́ gbogbo èèyàn kí o tún kọ́ kí ó lọ́dọ̀ ẹnìkan máa gbà láìrọ̀ ni irú rẹ̀ náà ló ti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ olódo tó jẹ́ pé yọ́ọ́ máa sọ wípé ah, bàbá ti sọ nígbà tó ń lọ lè kí ó kan ṣé ó àwọn ti sọ wípé wọ́n tiẹ̀ o ọ́ máa kọ́ yàn kí ó láyè rẹ ni o kò tún ní kọ́ lọ́dọ̀ èèyàn mà níbo lẹ́ wá kọ́ kí ó dín jọ́nà wọ́n kà lálàrí <laughs> wọ́n sì ní wọn lọ́ọ́ máa kọ́ gbogbo èèyàn ìwọ olódo burúkú wọ́n ti sọ Allahu Akbar mẹ́rin lé ọ lórí wọn kan tí gbé ọkùtù lòdò lásán bastard so gbogbo irú àwọn ọ̀rọ̀ irọ́ lásán irọ́ lásán tí wọ́n fi ń tẹ̀ra wọn jẹ àwọn èèyàn kan wà òru àtọ̀sán òru àtọ̀sán wọ́n ń kọ́ mọ̀ wọ́n kà wọ́n kọ́ wọ́n kà kínkínni ni wọ́n máa ń bẹ̀ wọ́n wá ń sùn ọ̀wá ni wọ́n rọ̀ sí ọ lórí odò wọ́n rọ̀ sí ọ lórí ìgbà ilmu ladunni ladunni báwo irọ́ lásán eléyìí ń jẹba àwọn. bákan náà nínú rọ tí wọn máa ń pa òun náà ni pé khatmul wilaya pé òpin wilaya sáwọn pé rọnù sáwọn pé khatmul nubuwa lọ́wọ́ yìí pé nubuwa tán ibnu arabi tọjọ gàgbà nínú àwọn torí kò ń sọkúsọ òun ló sọ wípé khitamul wilaya náà wà pé alwaliyu alkhatam waliyu parí gbogbo ẹ náà ìsọkúsọ náà waliyu àwọn olùwàgbọ́ òdodo ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n sì ń payọ̀ lọ olùwàgbọ́ òdodo sì ní yé bẹ́ẹ̀ díjọ́ tó lọ́wọ́ bá bá kọ olùpáyọ̀ ọlọ́run ní yé bẹ́ẹ̀ díjọ́ tó bá bá wí tó di pé ọ̀pàlẹ̀ ayé rẹ̀ àti wàá sọ pé wọ̀kan ni wàlíì parí irọ́ lásán ni tẹ́sí ma pé wàlíì títọ́ kan sọ ń pa rẹ̀ àwọn sọkúsọ àwọn sekúse àwọn wíkówì àwọn elérokérò làwọn ń pè ń wàlíì kìí sàwọn tó lọ́n ròyìn bí alá inna allahi la khawfun alayhim wala hum yahzanun alladhina amanu wa kanu yẹ yattaqun níparí ọ̀nà wo la lè gbà tá a fi jẹ́ wọlé ìfọlọ́ hadith yẹn ti ṣàlàyé rẹ̀ alimami Shawkani rahimahullah nínú tírà Qatrul Wali wọ́n mú àwọn nǹkan wọ̀nyí jáde wọ́n ní tí a bá fẹ́ di wọlé ìfọlọ́ lódodo àwọn nǹkan mójútó ni ada'ul fara'id gbogbo àwọn nǹkan tó yẹn lé wa lórí ká máa ṣe wa tarkul ma'asi gbogbo ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ fún wa ká jìnnà sí faraidu tá à ń sọ ó kárí furudul a'yan àti furudul kifaya ojúlówó ọ̀ràn àti èyí tó ṣe pé táwọn kan bá ti ṣe kò lórí àwọn èèyàn yòókù gbogbo ẹ̀ lámòjútó ṣùgbọ́n o ń nínú ẹ̀ṣẹ̀ tá a gbọ́dọ̀ jìnnà sí mímọ abantọ́lọ̀ ń ṣe àyàn jẹ́ pẹ̀lú ọgbọ́n eléyìí tá à ń pè ní alhiyal torí pé àwọn ahlu àwọn hanafiya precisely nínú àwọn olùmọ̀ nípa fiqh wọn kí kíní kan bọ́nu fiqh tá à ń pè ní alhiyla ọgbọ́n ká máa bẹ̀sìn jẹ́ pẹ̀lú ọgbọ́n ká máa bà àwọn nǹkan jẹ́ pẹ̀lú ọgbọ́n eléyìí àwọn náà kì bọ́nu fiqh ká máa bẹ̀sìn jẹ́ pẹ̀lú ọgbọ́n bá wọn kọ̀tọ́ sẹ́ni tí ó bá jẹ́ wọlé kọtọ agbọ́dọ̀ jìnnà sí sẹni tí ó bá jẹ wàlí lábẹ́ rẹ̀ làwọn fi sọ yìí pé kò burú kò burú kẹ́nìkan kọ obìnrin sílẹ̀ fẹ́nìkan kọfẹ ìyẹn ni pé ìyàwó tó ti kọ sílẹ̀ ní mẹ́ta ó lè lọ bẹ nìkan lọ́wọ́ ẹkọ padà tó ti fẹ́ tó ti ṣe akudu tó ti wọlé rẹ̀ kọbọ kọọlẹ so eléyìí nínú hílà ni kọtọ torí ẹ ẹni tí ó jẹ wọlé ìfọlọ kò gbọ́dọ̀ má bẹ bákan náà nínú ìgbésẹ̀ tá a tún gbé tábà fẹ́ jẹ́ wàlíyù fọlọ́ òun náà ni at-taqarrubu bin-nawafil kama wá ti súnmọ́ lọ pẹ̀lú náfìlà wàláhi tàláhi alẹ́ púpọ̀ ó sì súnmọ́ wípé àfẹ́ wà lìjánà kọ́lọ́ ń sànù wa ó wá nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alayhi ó ní nǹkan lọ́rọ̀ àlìjánà ẹni fẹ́ wọ bẹ̀ ó ń sùn. nǹkan ìyàlẹ́nu lọ́rọ́ ná ẹni tí ó wọ̀ òun náà ń sùn mo rò pé ẹ fura ẹni tí ọ fẹ́ wà àlìjánnà ń sùn sóònù lọ́yẹ o máa sùn ẹni tí wọ ná òun náà ń sùn sóònù lọ́yẹ ká máa sùn nígbà tá a mọ̀ pé ẹrù wọ́n ẹni tó fẹ́ jẹ láyé tí wọ́n máa sùn gọ́vnọ̀ lásán tí ó kú ń bẹ̀ lẹ́yìn ọdún èèyàn tó fẹ́ jẹ president ṣé wọ́n máa sùn wọ́n èé sùn ẹni tó tiẹ̀ fẹ́ jẹ baálẹ̀ tó wà jẹkúrẹ́jì lẹ́fù ongun sùn ẹ dákun torí tọ́lọ̀ bó wà lẹ́ni tó fẹ́ wà lìjánà ṣe sùn èèyàn tí ó fẹ́ wọ́ná kò sùn ta ó ń sùn ẹni tí ó sì fẹ́ wẹ̀wọ̀n wọn ò sùn. ẹnití ọ̀fẹ́ wẹ̀ wọ́n ta yí wọ́n sùn bóun alẹ́ ẹnití ọ̀fẹ́ wọ́n náà ṣe ń sùn. tabati wa sọ pé èèyàn kan tẹ̀lé súnà nínú aburú yẹ ká tètè mójútó nu jama ìsọwọ́sẹ̀sì wọn máa ń lẹ púpọ̀ àwọn èsì náà lójú méjèèjì adúrú ntọ́lọ́wọ́n bá ní ká ṣe lẹ́yìn láwọn lórí láwọn ètò ṣe pé wọn ò jẹ́ àmọ́ wà busy always mélòó làwọn amójútó ṣe bọ́wọ̀ condemnation lọ́pọ̀lọpọ̀ mójútó náà bídí àwọn ṣe bídí àwọn ṣe bídí àwọn ṣe ok ètò jẹ́ súnà súnà súnà súnà tọ́wọ́ alẹ̀ nínú àwọn násìlà mélòó ni wọ́n ṣe gbogbo wa la sì fẹ́ wà lìjànà ẹ̀rù ń bà wá kọ́mọ́jẹ́ kójú ó ti ọ̀pọ̀lọpọ̀ ń jọ gbẹ̀dẹ̀ àlùkìyà ẹ̀yin tẹ́ ẹ lẹ́ mọ òdodo tẹ́ ẹ sì mọ ìlànà anabi sallallahu alayhi wa sallam èé ṣe yín tó fi jẹ́ pé àwọn dáadáa téèyàn ṣe téèyàn fi ga nípò ẹ̀ pọ̀ ní ṣíṣe rẹ̀ láyè wàláhì ó yẹ ká mójútó àrùn yìí ó ká mójútó ẹ tara anáfíà sọ láti wò mélòó la mójútó rákà méjìlá kan wà tọ́ni tí wọ́n bá mójútó ọlọ́wọ́ kọ́lé kan lẹ̀ fún lálùjáná kéé máa ṣe ń jọ ojoojúmọ́ ni tí èkú lópin ìgbà tó o bá sí lórí ìrìn àjò àti pé gan aṣọ lè mújọ kan wá tó mójútó méjìlá tilẹ̀ fi sùn ọ̀pọ̀lọpọ̀ kò rí bẹ́ẹ̀ fún wa kámẹ́sẹ̀ tí ì sọ náfìlà ọ̀sùnyà yàtọ̀ sí Ramadan inú tó fẹ́ fi sí kánsẹ̀ tí sọ àwọn sọdakọ́t kásẹ̀ sàrà kánsẹ̀ tí sọ náfìlà hajj gbogbo eléyìí báyìí àwọn kan tí máa ṣẹ́kù nù ẹ̀yìn tí yẹn bá ti mójútó ọ̀ràn yẹn kó mójútó náfìlà wàyí o kò sí ìtumọ̀ fún náfìlà fún gbogbo ẹni tí yẹn bá ti sọ ọ̀ràn yẹn gbogbo ọ̀ràn yẹn la fi rárì gbogbo ẹ̀ la mójútó gbogbo náfìlà la mójútó sẹ́mu ká sì dànù nìyẹn àṣesòfò nìyẹn bákan náà nínú àwọn nǹkan téèyàn máa fi jẹ́ ni ọlọ́n onáà ni at-taqarrubu bil adhkar kama wá ti súnmọ́ lọ́n pẹ̀lú àwọn gbólóhùn ìrántí ọlọ́n pẹ̀lú àwọn gbólóhùn ìrántí ọlọ́n kama kí al-Qur'an kama ka anabi sallallahu alayhi wa sallam ká yẹ àwọn. adkar tó wá látọ̀dọ̀ anabi wò sallallahu alayhi wa sallam pé ká máa wí láàárọ̀ ká máa wí rọ̀lẹ́ ká máa wí ngbà báyìí ká máa sọ ngbà báyìí ká máa sọ láyè báyìí ká máa gbogbo orú eléyìí kárí pa ń ṣe ìtì ẹ máa jẹ́ kéèyàn dá yàtọ̀ òǹgá wọn máa dúpẹ́ fọlọ̀ pé ah, ah gbogbo nǹkan tí fẹ́ kí sọ ọ̀ ń sọ kí ló ní ká ń wọn náà wà lábẹ́ sọ ọ̀ gbogbo wọn ló sì máa rí nínú ara rẹ tọ́lọ̀ ń bá kọ́ pé kí n kú lónìí mo dúpẹ́ fọlọ́ yàtọ̀ sẹ́ni tó ṣe é pé wà dárúkú náà irú àwọn wọ̀nyẹn àbámọ̀ wọn pọ̀ bákan náà ká ní ìmánì eléyìí tariqun ila al-wilaya ojú ọ̀nà kan fi di wàlíì fọlọ́ tí o bá sí ìmánì la nítorí ẹtí ọ̀pọ̀lọpọ̀ bá gbọ́ ẹ̀kúnnù wàlíyé ṣaitan. káàsì jẹ́ pé gbogbo arkanu iman la gbàgbọ́ bí ma fi dhalika imanu bil qadar gbogbo orígun gbàgbọ́ òdodo ni ká gbàgbọ́ tó fi dórí ká ní gbàgbọ́ sí kádàrá yóò lọ sí fẹ́ jẹ́ wọlé ọlọ́run àti ọgbà kọ́lẹ̀ gbọ́ bàjẹ́ ni tó gba gbogbo àwọn nǹkan wọ̀nyí gbọ́ ṣùgbọ́n o nínú àwọn àṣìṣe táwọn èèyàn ṣe òun náà ni pé o ò lè jẹ́ wàlí láì jẹ́ pé o jìnnà sáwọn èèyàn wọn ni la yatimmu qurbul abdi minal haqq illa bi bu'dihi minal khalq wọn ni ẹrú ọlọ́run kan ò ní jẹ́ nítorí ọlọ́run àfi kó jìnnà sáwọn èèyàn. torí ẹ àwọn ẹlòmíràn máa tẹnra wọn jẹ kò ní bá èèyàn ṣe yóò máa sáfà àwọn èèyàn níwọ̀n ní rí agbélejoko agbélejoko báwo. alimami Shawkani ó ní ọ̀rọ̀ yìí níṣẹ́ ló nítumọ̀ fẹ́ni tó ṣe pé lánàá sàáfì ìgìlélẹ̀ ìbàdí ẹni tí ò lóore kan tó lè sa àwọn èèyàn oníkan máa jókòó kálí mọ́wọ́ lóore tó lè sa àwọn èèyàn onímọ̀ tó lè kọ́ wọn onírànlọ́wọ́ tó lè ṣe fún wọn onídàádáa tó lè fà wá bá wọn kí lọ́ọ́ mọ̀jọ́ kò kálẹ̀ sí ṣé tọ́ba tí wàá jẹ́ wọlé ìfọlọ́ ọtún mọ̀ sí kọ́ mọ́ sí sẹ́mọ́ rárá jáde kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ jáde sí àwọn èèyàn láǹfààní sòkò sínú pé ọjọ́ wọlé ìfọlọ́ kọ́ wa gàn kálẹ̀ bákan náà nínú sọkúsọ táwọn yẹn máa ń sọ òun náà ni wípé láàyè kúnnù al-insanu insanan hatta ya'kula insanan níyàn ò lè jẹyàn láì jẹyàn ìsọkúsọ ni ẹ o ìwé kòwé o rò pé nàìjíríà lọ́rọ̀ ti wáyé origin tiẹ̀ nàìjíríà ni ìsọkúsọ tí ò nítumà nítorí pé oògùn ni wọ́n ń wá ká awo ni wọ́n ń ṣe wọ́n sì ń pera wọn lólùmọ̀ islam wala hawla wala quwwata illa billah torí ẹ wàlí yìí wọn làwọn fẹẹ jẹ o táwọn fi ń pera wọn ní kóp rọw wátẹd bàtẹl gbogbo àwọn gbólóhùn sùfìyà pé báwọn wàlí bí ránkì wọn ṣe ga lọ́dọ̀ wọn gbogbo ẹ is kò ní tù ẹyọ kan ṣoṣo nínú rẹ̀ ńlá díìtì kan mú wájú òsì fẹsẹ̀ rinlẹ̀ òun náà ní bàtẹl kò tún fẹsẹ̀ rìn lẹ̀ torí ẹ̀ àtẹ̀mí àtiwọ́ kò sẹ́nìkan nínú wa o tí ò lè ti jẹ́ kó ti jẹ́ wàlẹ́ ìfọlọ́ látàrí kó kúkú gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó sì ń payọ̀ lọ ẹ jẹ́ ká jọ mójútó ìgbàgbọ́ òdodo wa ẹ má ká jẹ́ kí nǹkan kan bàjẹ́ mọ́ wa lọ́wọ́ ẹ ká jọ mójútó ìtẹ̀lẹ́tà nabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ má jẹ́ àjẹ́ kí bídíà ọgbà sọnù lọ́wọ́ wa ẹ jẹ́ ká jọ mójútó ìpáyọ̀ ọlọ́run ẹ má jẹ́ ká jẹ́ kí àìpáyọ̀ ọlọ́run kó gbà sọnù lọ́wọ́ wa abẹ́ ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó ṣàánú wa pẹ̀lú àánú rẹ̀ kó má ṣe dá wa dára wa nígbà kankan kó ṣe wa lọ́kàn nínú àwọn ẹni tó ṣàánú nínú àlùjánnà subhanakallahum bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. الحمد لله بارك الله فيك ان شاء الله ابي وليه وليه الله kódà o eléyìí ń bẹ nínú àwọn orúkọ tá a kórìíra nínú islam lima fihima min tazkiya ìfọyàmọ wà ń bẹ islam sì fara mọ́rọ̀ àwọn orúkọ ibi táwọn pàtó da pọ̀ lẹ̀ ò á ní rọ ò ní rí kan sọ́ma àfi tí ó wà controversial rárá o. wọ́n ní nínú fadail al-a'mal àwọn kà nínú rẹ̀ wípé Abu Hanifa rahimahullah wọ́n mọ̀ nípa ntọ́pamọ́ àti pé téèyàn bá ń sàlùwàlá. Abu Hanifa máa ma bí ẹsẹ̀ yẹn ṣe tẹ̀ wọ́n gbogbo ẹ̀ sọkúsọ lásán lẹ́yìn náà fadailul a'mal yẹn ta ló kọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó wà lábẹ́ fadailul a'mal àwọn àdìsí tí wọ́n máa mú wá níbẹ̀ yẹn àwọn àdìsí da'if ni máa ń pọ̀ mbẹ́ kọ́dà ahadithu mawdu'a àwọn àdìsí tó jẹ́ rọ́wà mbẹ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé èèyàn máa try láti wá mà torí pé nísìnyí o lè máa sin lọ́run lórí pé nǹkan kan dá nǹkan kan dá nǹkan kan dá tí wọ́n mọ̀ pẹ́ẹ́rì tó mú wá gan kọ́ kódà tẹ́ẹ̀rì tó mú nǹkan wọ́n bá sì ti dá kò síṣẹ́ tí ẹ̀rí tí ọ̀dà mú wá tí ọ̀dà fẹjá kí èsì agbọ̀ngàn yẹn o ìwé kan wà tó ń jẹ́ Fadaa'ilul A'mal ti Al-Hafiz Abdul al-Maqdisi onítìrà tó dájú nípa fadailul a'mal bó ti ṣe wájú ètò dájú náà wọn àdìsí kọ̀ọ̀kan tí wọn à táwọn náà jẹ́ da'if so àmàlù etí àwọn tẹ̀blígì máa mú káàdáǹkà yẹn sọkúsọ pọ̀ mbẹ́ ilé ìjẹba lẹ́yìn Abu Hanifa ẹni rẹ ni o olùmọ̀ àgbà o ẹhẹn tí máa fi rọbìṣì kan tì sí Abu Hanifa a nídìí láti láti ṣe research láti mọ̀ pé kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ wọ́n ní ẹnìkan sọ pé likulli waliyin karama wa karamati kaljunun ìgbélé ìsọkúsọ lásán ni ó ní gbogbo wọlé ìlú ní karama karama tó ń dà gẹ́gẹ́ bí ìṣe wèrè ni ẹgbẹ́ sọkúsọ báyìí eléyìí ntọ́ súnmọ́ náà ní kókó ọjọ́ kan náà àwọn ń tọ̀rí kọ àwọn ló máa ń sọ gbogbo náà àwọn ọ̀rọ̀ tí ò ní tùmọ̀ báwọn. wọ́n láwọn gbọ́ pé Abdulkadir Jelani àwọn ọmọlẹ́yìn rẹ̀ ni wọ́n ta ẹnu àlà bẹ́ẹ̀ ni a gbọ́ tí àwọn olùmọ̀sọ nítorí pé àwọn Hanabila tó ń tẹ̀lé madhabu imam Abi Hanif ah, imam Ahmed ibn Hanbal ọ̀kan nínú wọn ni Abdulkadir Jelani yẹn torí ẹgbẹ́ àti wọ́n ń sàlàyé nípa rẹ̀ nínú tíra Tabaqatul Hanabila wọ́n sàlàyé pólùmọ́ni tó sì níbẹ̀rù Ọlọ́run ó láwọn àṣìṣe ṣùgbọ́n kò tó ètò wọn kò ṣe ó láwọn sọkúsọ ṣùgbọ́n tí wọ́n pọ̀ bí ètò wọn tí wọ́n lọ sọ bẹ́ẹ̀ náà ni Ibn al-Qayyim náà sọ nù tíra rẹ̀ so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó láṣìṣe ó sì ní sọkúsọ ṣùgbọ́n kò pọ̀ tó ètò wọn lọ sẹ́sì máa kọ́ ọmọlẹ́yìn máa fi kún ni abẹ́ ẹ̀kọ́ ni so wọ́n ti fi kún fún un torí kò lọ bẹ̀rẹ̀ rẹ̀ àmọ́ ọ̀rọ̀ pé òun kò ní sọkúsọ òun ò ní kẹtẹkẹtẹ rárá kò ṣẹlẹ̀ gbogbo àwọn tó ń sọ ń pa rẹ̀ wọ́n ní ó ní àwọn àṣìṣe ó láwọn ìsọkúsọ àmọ́ èyí tí wọ́n pọ̀ sí tí wọ́n pọ̀ sọ ọ̀pọ̀ ju èyí tó ń ṣe tọ́sọ lọ torí pé ọmọlẹ́yìn kọ́ wọ́n máa dáa kùn torí àwọn afẹ́kàfẹ́ àwọn gba okùn tó pọ̀ jù kéékèèké yìí kò ní jẹ́ kó ga láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ìdí táwọn fi kún fún un wọ́n fi kún fún un tọ́ àtọ̀gá àtọ̀mọṣẹ́ sunna ni wọ́n ní ká tẹ̀lé o sunna ni wọ́n ní ká tẹ̀lé kò sẹ́ni tó kò síbi kátólọ́ ti ní kọ́ tẹ̀lé Abdul Qadir kan kò síbi kátólọ́ ti ní kọ́ tẹ̀lé Amadu Tijani kan àbí Amadu Rifai kan àbí Badawi kan wa ati'u Allah wa ati'u Rasul ẹ tẹ̀lé tọ́lọ́ ẹ tẹ̀lé tàn nàbì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní sí kò lè sí wọ́n ní kí ni yàtọ̀ tó wà láàrin sufi àti wàlí ọ̀hán mọ̀nà wàlí oní ẹlẹ́ntọ́ gbọ́ lọ́wọ́n bá gbọ́ tí sì ń lọ òhun náà lẹni tó ṣe wípé ọmọ lọ ó sì dún ní máa kátẹ̀lé tọ́lọ̀ ó sì jólùsàfọ̀mọ́ nínú ẹ̀sìn kẹ́bí ibn hajar ti ṣe sọ ṣùgbọ́n sufi ò lẹ́ni tí ó ń ṣe adhikar gba ojú ọ̀nà ẹnìkan tó gbọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ìpè pẹ̀lú ọwọ́ tó ń gbà àtọ̀nà tó wọ́n máa gbà sí adhikari lòun ó sì rọ́nà lọ́tọ́ bá di lọ́jọ́ ìgbéǹde alqiyama sufi nìyẹn torí ẹ ìbéèrè tí wọ́n tún wá sí pé ṣé kò lè sí wàlíì nínú sufi ni bẹ́ẹ̀ ni kò lè sí nínú wa lópin ìgbà tó bá pé sufi náà wọ́n ń ṣe torí pé sufi yẹn kì í ṣe sunna sufi yẹn bídíà a sì lè rí wàlíì kan tó jẹ mọ̀tẹ́dẹ̀ aládàáda alẹ̀ pẹ̀lú pé wa torí àwọn àpèjúwe náà láti mú wa yẹn sọ àfikọ́ jẹ́ pé amana wattaqarabba ọgbọ́lọ́wọ́n ọba gbọ́n sì ń payà rẹ̀ tí wọn náà bá ti jẹ́ bẹ́ẹ̀ kò sí ìṣkàl eléyìí jẹba wọn ní Ibn Taymiyyah àwọn gbọ́ kókó sófì ni o ẹ̀ ká dáadáa ẹ̀ ká dáadáa wallahi ẹ̀ sàbòsí ẹ má máa kàkà kúkà o ẹ má yájú dáadáa tẹ́ ẹ bá ń kàwé o Ibn Taymiyyah tó jẹ́ pé nǹkan kan kọ́ ló mú lọ ẹ̀wọ̀n púpọ̀ tó fi wá jẹ́ pé wọ́n ló kú sí àfi torí àtakò tó ṣe fáwọn tọ̀rí kọ àwọn Súfì tó náà lọ́wọ́ kú Súfì ìgbọ́sọkúsọ ìgbọ́sọkúsọ bí kan sọ pé bí kan sọ pé ẹ Ibn Qayyim náà kú Súfì kú Súfì báwo ṣé gbogbo àwọn èsì rabandu rabandu táwọn fi ń fèsì fáwọn sufi bó la ti rí náà rí ibinu tíra ibinu tẹ̀mí ibinu Qayyim yìí náà àtàwọn tó tẹ̀lé tiwọn náà bóòlù sí wa kún sufi kódà kò lè ṣeéṣe tọba lálàárù rẹ gan wọn jọ rọ wọn ni tọba jẹ pé wàlíyá ni obìnrin aṣọ wọn máa wọ aṣọ wo máa wọ sókàn wọn lọkùnrin ọ̀lẹ́wù kan obìnrin náà lẹ́wù ah, ẹ dì í mú fa wọn àgbọ̀yà béèrè nítumọ̀ sẹ́wọ̀n kí nàìjíríà wà ń bì í oríṣiríṣi nǹkan lọ́wọ́ àbẹ̀ ẹ̀kan lè rẹ́ nìkan tọ́kì ọwọ́ ẹ̀wù kan látòkèdélẹ̀ wọ́n hàn kí o sì wọ́n lè pe wàlíyà lóbìnrin yẹn gbogbo ẹ̀wù tọ́wọ̀ wọ́n hàn kí o sì pọ̀pọ̀ ọwọ́ rẹ̀ wọ́n hàn kí o sì pàtẹ́sẹ̀ rẹ̀ wọ́n hàn kí o sì gèlè orí rẹ̀ wọ́n hàn kí ó sì mi tó bá ti wá yọ gbogbo wọn sọ wàlíyá wàlíyá <laughs> ah yóò bá ṣe eléyìí ni màá sọyà di wàlí irọ́ lásán ẹ bá fẹ́ yá gbẹ̀ńkọ́ wàlíyá tó ẹ bá fẹ́ so ńkọ́ pẹ̀lú gbogbo aṣọ tán hàn kí ó sì láàyè ah àyè gbàrọ níbi tó dò bá ti pọ̀ tó dò bá ti pọ̀ àyè máa gbàrọ ńbẹ tọ́wá pé àwọn èèyàn ríran níta ní òpó òrèlè ohun tí ò ní pò ń rí wèrè kálukó túlẹ̀ ni tẹ́yìn wá ń súnmọ́ pé ẹgbẹ́ gbà lùbáríkà wọ́n ní sóbìnrin lè jẹ́ wàlíyà dáadáa ṣebí obìnrin náà lè gbọ́ lọ́wọ́ bá gbọ́ òun náà lè páyọ̀ lọ òun náà lè mọ́lọ̀ kọ́ máa ṣe tọ́lọ̀ kó sì máa ṣàfọ̀mọ́ fọ́lọ̀ náà. so mọ̀rùkà ti dáhùn ilé tí wọ́n sáà lè rí wàlíì nù tọ́rí kọ̀ a lè rí tó bá pé tọ̀ríkọ náà ní í ṣe torí kọ́ wá sàlàyé tí wọ́n jẹ́ tọ̀ríkọ fún wa sẹ́mi pé tí wọ́n sọ ní ìsìn wọ́n sọ pé ọgbọ́wọ́ lórí kọ́ ọmọ ṣe zikiri báyìí sọ́wọ́ ànábì ló ti gbọ́wọ́ ni sọ̀rọ̀ pé lẹ́yìn lẹ́yìn la mahalla lahu min al àmọ́ hẹ́n yóò kọ́ wà àlùjánnà gbọ̀nà kan ọ̀nà àfàyàwọ́ ìnlẹ̀ ìbàdàn wọn ní kọjá kó sèkú fàyàwó la bá dùn àníkàtí bá ara lọ tòkè sọnà fàyàwó lọ lọ́ọ̀ ní kẹ́ gbà wà lìjẹ́nu so eléyìí ń jẹba ntẹ́ ń wá ẹ̀ ní rí tó bá pé tọ̀rí kọ́ lọ́ba ẹ̀ sí ò lè rí wọn lọ ya fọ́tò sára ń sẹ̀t kọ́ yẹ ya fọ́tò sí fọ́tò ń ń jẹ wọn ní sóbìnrin náà lè ṣàdúà tóun àtọkọ rẹ̀ bá fẹ́ jọ lò pọ̀ ọkùnrin wọn ní kó ṣàdúà ọkùnrin wọn ní kó ṣàdúà. alifáàrì ẹni ọ̀sẹ̀ àdúrà kì í ṣe maf'ulun biha maf'ulun biha bí ilu ọba rántí àdúrà maf'ulun ẹ lànàbí sallallahu alaihi wasallam sọ tó bá ṣe pẹ́ nìkan nù yín nígbà tí ọba ìyàwó rẹ̀ lò ọba sọ pé kò sọ pé ńgbà tí ọkọ ọba bá lò tẹ̀lé yẹn túmọ̀ sí pé kọ́ ọ̀ràn etí rẹ̀ dáadáa kọ́ hẹn torúkẹ́ lómi tóbi bá ti mú yóò máa gbọ́n ni gbígbà tó tutù mu yóò ti ṣe tí ó ṣe darí kó tó rántí pé wọ́n máa ṣàdúà ọmọ wa dé ọ̀yà kántáfìtì eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n lè ṣe kọ́mọ lọ́la lu alábàjá kò sí wàhálà kó parí kọ́mọ rẹ̀ kọjá àdìpọ̀ ní mọ́ṣáláṣí torí pé kò sí nínú májẹ̀mú tí máa jẹ́ kí ìkọ́ ọmọ jẹ́ kọ́ ọmọ pé kéèyàn lálù àlà ṣùgbọ́n báwo ló ṣe fẹ́ ṣe kọ́ ọmọ láì lálù àlà tó yẹ pé lẹ́yìn rẹ̀ láṣẹ Allahu Akbar sòtọ́ bá ti wá bá ìkọ́ ọmọ débi kan ti so dé àsìkò tó ń so gangan lọ́wọ́ ìwọ̀n gbẹ̀nu lọ tọkọ Allahu Akbar Allahu Akbar ìṣòbàdé tó bá sì jẹ́ pé ọba mọ̀ ara ẹ̀kọ́ rọra jáde jẹ́jẹ́ kò fi lẹ́lòmíì lọ́wọ́ àmọ́ tí bá débi ẹ qad qamatis salatu qad qamatis salatu Allahu akbar Allahu akbar ní sọ bá dé kọ́ọ̀tù kíkó kíso wọn kọ́kọ́ lọ náà lọ́wọ́ àṣọ pé la ilaha illallah lọ́wọ́ àjáde kọ́wọ́ àfọwọ́ dimu àfọwọ́ dimu bí ìgbà tá a múrun tọ́sẹ́mù rẹ̀ oníjẹ́ fura pé wọ́n lòórùn so àwọn olùmọ̀ wa sọ pé táwọn bá ń kí alukur'an lọ eléyìí ẹsẹ dédé ìdí tá a fi sọ bẹ́ẹ̀ ni wọn ní tá a máa ń kí alukurani lọ iṣó wa ń bọ̀ tó bá pé orí ló ti ń ké wàá dá alukurani yẹn dúró náà wàá so àtọ̀ bá so tán lọ́wọ́ àṣẹṣẹ kọ́ntínú kọ́mẹ́jẹ pé ẹ̀ tiẹ̀ bìlà fọ̀rọ̀ lọ òun ké lọ iṣó sì ń bọ̀ yáyáyá àbí òye wa <laughs> so bẹ́ẹ̀ náà ni ẹni tí ń ṣe ìrántí ọlọ́ọ̀ni gbọ́dọ̀ yìí kọ́ ọ̀ma wọn ni la ilaha illallah ó sì ń so lọ la ilaha illallah so kò ní í dábà ilé ìjọba. wọ́n ní sọ yẹ káwọn gbàgbọ́ pé omi kan bẹ o jẹ́ pé omi ìwòsàn ni pàápàá ibi tí òkun àtọ̀sábà ti pàdé kò yẹ kéèyàn gbàgbọ́ bẹ́ẹ̀ nítorí pé ẹ̀rí kan ò sí tó sọ bẹ́ẹ̀ ìwádìí kan sì sínú medicine tó sọ bẹ́ẹ̀ àbọ̀wá medical students tọ́wá èso mi zẹ́mzẹ́m sá omi zẹ́mzẹ́m ló lè mú kó fi ṣe ìwòsàn fún tí máa ń so so kò bá jẹ́ marajal bahrain kò bá jẹ́ kan èso mi zẹ́mzẹ́m lẹ́yìn náà tí ìbá pín yàn ń wá wa kú wa bó ni wọ́n ṣe sọ ibi tó kun àtọ̀sá ti pàdé tọ́wá koríbò. <laughs> pé omi bẹ kọjẹ yìí kọjẹ yìí lọba di wòsàn rárá o ọjà bẹsẹ jẹ zẹmzẹm ní kẹ lọ rú kẹ lọ wá àmọ́ ẹ má wá àdàmàdì zẹmzẹm o kọlọ sànù wa nàìjíríà wọn lè fi kánsó mi kó o sì lè pa fún wa mu èyàn bá máa yàgbẹ́ zẹmzẹm mọ mu rárá o zẹmzẹm èyí àyàn gbẹ wàláì èyí àyàn gbẹ. torí de eléyìí tó bá tó bá lọ ọmụra ẹrọ wa bọ́ọ̀ bá lọ téèyàn bá lọ ẹ̀dá kan bá wa rọ́bọ̀ ó ju kọ́bọ̀ ra ansẹ̀tì wa lọ àbí òjù lọ ẹ̀yin kékeré ni ansẹ̀tì ra sá nàìjà tóbìnrin lè kọ́ nípa medicine àti nursing dada kọ́kọ́ parí mọ́ kí wọ́n á ní jẹ́ nà kò ṣe tọ́ a káwa lé àwọn èèyàn kó lẹ́nu kíkẹ́kọ̀ọ́ tí ọba tọ́ ta ni kọ́ mọ́ ọba wa gbàbí fáwọn ìyàwó wa irọ́ lásán àwọn ẹlòmíràn kan máa lọ́n tí ò sí alára Islam mọ́ Islam Islam fẹ́ kẹ́ kọ́ nípa àwọn ọmọ ìmọ̀ tí ọba ti jẹ́ pé yóò jẹ́ takùtọ̀ lọ ìmọ̀ tí ó sì rìsọ́ọ̀tì sí kọ́ sọ máa ìmọ̀ tí ó sì jẹ́ idán tí ó jẹ́ gbogbo kínní ó wà tó bá wúlò atọkùnrin àtobìnrin ṣùgbọ́n o kọ̀ wá tọ́ ẹ̀yin tẹ́ mójútó ló ìwé torí pé àwọn obìnrin fẹ́ kẹ́kọ̀ọ́ kẹ́ wá pé kí wọ́n pẹ̀sìn tì o because sísí orí sisi sísí ra lẹ̀ kò sí nínú ntí máa jẹ́ kẹ́kọ̀ọ́ yéèyàn kò sì sí nínú ntí èjẹ́ yéèyàn nítorí pé ọmọ lè máa sídìí lẹ̀ kọjá kò ń lọ fẹ́ẹ́lì jù ọmọ sì lè máa borí bójú bó gbogbo ẹ̀ kọjá kò ń lọ paasi jù tí ọba ti ború kọ́mọbìnrin ọwọ́ pátáwọ́ kíláàsì kò gbọ́dọ̀ ború pé kẹ́nìkan náà bora rẹ̀ látòkè délẹ̀ o ẹ má sọ àwọn ọmọdé àtá nítorí pé ẹ fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùkọ́ àwọn ló ba àwọn higher institution jẹ́ nítorí pé àwọn ló fẹ́ ṣèrànù àwọn làrún bẹ lára wọn ètí wọn fẹ́ fọmọ wọn ni wọn máa fi lọ àwọn ọmọ ọlọ́mọ wọn fẹ́ máa rí wòwò àwọn ọmọ tó ń kọ́ lẹ́kọ̀ọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́pẹ́rú ẹ̀kọ́ bẹ́ẹ̀ kò ní lálùbáríkà yéésì ẹ̀kọ́ tó wúlò nírú àwọn ẹ̀kọ́ bá wọn ẹ̀kọ́ tó kọ́ wa kátakótọ́ lọ ẹ̀kọ́ tó kọ́ wa káyọ́ máa da ẹ̀kọ́ tó kọ́ wa ká di ọ̀daràn nítorí pé a fẹ́ gba páálí gbogbo ẹ̀ náà at the end of the day it results to certificate only òní kò sí màá náà ń gbà mí torí pé tára rẹ ọba yá gan tó bá tún lọ gbéra rẹ lẹ fáwọn tí ọkọ sẹyìnjú yẹn gan wọn tún máa kún ọ ni abẹ́ ẹ̀kọ́ ni ok ní àwọn hospital tiwa ibi tí ó ti yọ èèyàn mélòó ló ń kú lọ́sibítù lójoojúmọ́ tó sì jẹ́ pé àwọn medical doctor ló ṣekú pa wọn wàláì wọn pọ̀ wàláhì wọn pọ̀ lẹ́gbọ́ yẹn ṣùgbọ́n gbà tẹ́ ẹ̀ mọ̀ nípa Islam tẹ́ ẹ̀ sì mọ̀ nípa rẹ̀ kò jẹ́ kí wọ́n mọ̀ pa burú ti àwọn èèyàn yẹn tó bá alkiyama wàhálà ni o ń bì láti ní wàláhì wàhálà jọ ń gbé wá ìwọ ó lo nǹkan yìí kọjá èyí tí wọ́n ní kó lò ó lò tó èyí tó yẹ kó lò ó sì kọ́ fún un. tó bá fi bẹ́ẹ̀ kú lábẹ́ òfin ọlọ́run wọ́n lọ pa tó bá ti bẹ́ẹ̀ ṣèṣe lábẹ́ òfin ọlọ́run wọ́n ló ṣe léṣe ọ̀ dàn fún so gbogbo irú àwọn nǹkan wọn yẹn a gbọ́dọ̀ mójútó ìgbà kan ẹni medical doctor ti dáràn oògùn yìí báyìí bó ṣe yẹ kó lò náà ni mo kọ́ ìfún ló bá dóòzù ètí mo sì fún òkèrè sí tó yẹ kó lò gẹ́gẹ́ bí mo ṣe má tí mo kọ́ tí mo tún ṣe tí mo research tí mo tún ṣe kíní ẹni mo kọ́ fún ṣùgbọ́n gbà tó lò gbà tó lò ọba bẹ́ẹ̀ kú lábẹ́ òfin ọlọ́run eléyìí kò ní dáhùn fún láyé kò ní dáhùn fún lálùkìyàmù ọmọ sẹ́yìn dáadáa kèsì kọ́ ọmọ dáadáa but you made a mistake mistake tó ṣe yun ọ̀ dáhùn fún láyé ọ̀ dáhùn fún torí àwọn ẹlẹgẹ́ nǹkan làwọn nǹkan yẹn òkè tá a bá mọ bẹ́ẹ̀ sáwọn máa focus lórí kò sídìí lẹ ó sídìí lẹ ẹ tí ò bá ti sídìí lẹ ò ní kẹ́kọ̀ọ́ ẹ dákun ó rùn ẹ kún ọgbọ́n tẹ ń sọ yẹn lóde ẹ̀yin lẹsẹ sábàbí tọpọlọpọ ọmọ òfin lọ sílé ilé ẹ̀kọ́ ma torí ẹni tí ò bá ti fẹ́ yọ ọmọ ta yọ sá àbí òní sá yọ sá alẹ́ nìkan òun kọ́ nípa oògùn ni ní yunifásitì kankan fún kọ́ bó láṣìírí oògùn ni ń kọ́ nípa rẹ̀ ó ti wá dé final year gbogbo wọn wá dojú wọn wá dojú lé ọmọ wọn nítorí irùngbọ̀n rẹ̀ tó níyùn kò ní pass out ah ah jamaatu mo ti ń kẹ́kọ̀ọ́ ibò ọdún márùn ni ẹ dákun ẹ jẹ́ ń jáde ọlọ́run ní bá ti yín jẹ́ àwọn náà lọ́lọ́run ní bá ti ẹ jẹ́ fárùngbà ẹ dákun kí ni irùngbọ̀n ní í ṣe nu lọ ọmọ ogun báyìí mọ́ ọmọ ogun báyìí ṣé máa díyàn lójú kò ní jẹ́ ọmọ ogun ni òun dàbí kurukuru tí èjì arọ kan subhanallah gbogbo wọn sì dẹyẹ sọmọ ọlọmọ yìí wọn tún gbé dọdọ hod hod pé bẹ́ẹ̀ tí ó farunpa kò ní graduate kò ní gba certificate ẹsẹ rí pé àwọn ọ̀tọ̀ lọ kawkabatun min a'da illah àwọn náà kóra àwọn jọsọ pọ̀lọpọ̀ àwọn iléèwé nàìjíríà wa yìí òsèlè mẹjẹ bẹ́ẹ̀ torí tí wọn bá ti dá lórúkọ àpọ̀ mọ́sápà mùsùlùmí àtẹ̀ǹtẹ̀ ṣe mùsùlùmí ni wọ́n jọ ń ṣe nǹkan ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó tún wà bẹ̀ náà ọlọ́bẹ̀ yíyọ ni wọ́n mọ kankan nípa islam ó kọ́ lásán ṣé báwọn náà ní wó islam gbà mí so ìgbé after all eh, professor lágbájá doctor lágbájá they are all also muslims why are you so fanatics so àwọn eléyìn náà wàá ṣe sábàbí àwọn tí wọn mọ bí tẹ bá fẹ́ dán wọn wò ẹ pé wọn kà fatia láwọn professor kínní doctor kínní tí wọn mọ fatia lásán àwọn ní ọmọ ayú akéṣe islam bá wọn mọ ohun alákatakítí ni wọn ẹ má dá wọn lóhùn tí wọn làwọn máa ṣe sọ láti inú school tí wọn ò ní sọ sọ láti dòde school outside campus ló ti ẹkọ máa ṣe sọ láti ẹ̀gbọ́n nǹkan bẹ. ayyu khairin fi dunya idha jurridat ani di orí wo lọ sẹ́kù fúnlẹ̀ ayé tẹ́ ẹ bá yọ ẹ̀sìn kúrò lára rẹ̀ wàláì kò sí bí ẹranko gidigidi làbá rí jẹ́ bó ṣe jẹ́ kí ẹ àmọ́ tá à ń sọ ni pé ẹ má sọ àwọn ọmọ ọlọ́mọdé kèfèrí ẹ má sọ wọn dọ̀tọ̀ ọlọ́run torí pé wọ́n lọ sùn ẹ̀yin náà bí mà náà ẹ̀yin náà bí mà ẹ jẹ́ pé wọ́n lọ sùn pẹ̀lú àpọ́nlé wọn tẹ́yìn máa ń sọ pé after after all pẹ̀lú kò ṣe ń bora rẹ̀ yìí iṣẹ́ wo lórí ẹ fi eléyìí lẹ̀ fọlọ̀ ẹ̀yin kì í sá ṣiṣẹ́ lẹ́yìn divide ẹ̀yin ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ni iṣẹ́ wo lórí ẹ fi lẹ̀ fọlọ̀ orílẹ̀-èdè náà lọ́ọ́ bàjẹ́ náà ló fi jẹ́ pé wọn ò ní pọ̀ sí sódì bọ́ba sídìí lẹ̀ sẹ́mi pé nǹkan mìíràn wọn wá kì í sẹ̀kọ́tọ̀ kọ́ wọn wá ó túmọ̀ sí pé tó máa ti lọ débi pé ó gbó sẹ́mi pé wọ́n sọ ọ́ nù ni torí ẹ̀ wọ́n máa ń ṣe fáwọn obìnrin lẹ́nu iṣẹ́ tó bá ti di pé ó ti di ìyàbọ̀ nsú èyí tí ò ṣe é wò mà wọ́n wọ́n lè máa sọ fún un pé adútì ah, rẹ̀ ó tún lékún sí owó oṣù rẹ̀ ó sì dínkù torí pé nítorí fẹ́ lò káfìrí ló kú sáwọn lè lọ kí mọ̀lẹ́bí rẹ̀ wípé ẹ̀kú àsẹ̀yìndì o ọlọ́run tó ẹ̀yìn rẹ̀ sí ẹ̀yìn rẹ̀ oníbàjẹ́ o kò sí tó burú mẹ́ àmọ́ ẹ̀ní sàdúrà fún káfìrí o ọlọ́run tó ẹ̀yìn rẹ̀ sí ẹ̀yìn tẹ́tùgbà lérò pẹ̀lú rẹ̀ ni pé ẹ̀yìn wọ̀nyí tó ẹ̀kú ẹ̀dì mùsùlùmí. rò pé wa àyíbá àmọ́ wọn á bíyàn pé kí ni ìtumọ̀ ọlọ́run tó ẹ̀yìn rẹ̀ sí ẹ̀sà àdúrà fáwọn alẹ́ yìí kẹ́ ẹ má kú tiẹ̀ kẹ́ ẹ má kú fa kẹ́yìn ọjẹ́ mùsùlùmí ẹ̀yin ò ní sọ yorùbá irọ́ irọ́ lásán yorùbá àwọn èso tọ́ lójú àwọn èèyàn tọ́ anabi isa aleyhi salam wọn ní sọ sọ nígbà kékeré ó túmọ̀ rárá o rárá o rárá o anabi isa mẹ́rin. sọ̀wọ́ pé kan sọ̀rọ̀ ńgbà kékeré lóṣù àdìwálé tí wọn náà fi máa wá ti sọ̀rọ̀ ńgbà kékeré rẹ̀ adúpẹ́ kó o ti dàgbà mọ́ra ẹ lọ. sọ <laughs> eléyìí jẹ́ kó ṣe jẹ́ mẹ́ àti kò sínú tá a sọ pámi wàlí ni kò sọ̀rọ̀ kékeré subhanaka allahumma bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka